الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته òní ti ṣe ọjọ́ kẹrìndínlógún nínú oṣù Rajab ìjọ fourteen forty two ilé ìtòsí dédé ìjọ kejìdínlọ́gbọ̀n oṣù February two thousand and twenty one a tẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe fúnra wa nípa ntọ́ yẹ kó jẹ́ àdìsọ́kàn wa àwa tá a jẹ́ mùsùlùmí láti nu síra Ma'arij al-Qabul àti bá ọ̀rọ̀ wa débi tí àfa ti fẹ́ ṣe àlàyé fún wa nípa al-iman nígbà tá a ti ṣe àlàyé tán nípa al eléyìí ṣe ìpele alákọ̀ọ́kọ́ nínú òpele mẹ́ta eléyìí tẹsán islam tó ní al-iman ó pàtàkì púpọ̀ ìpele eléyìí onáà ni malaika jibril aleyhi salam tó ṣe béèrè lọ́dọ̀ anábìwá muhammed sallallahu alayhi wa sallam nípa rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe béèrè nípa al-islam qala fa akhbirni ani al-iman qala. أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره النبي صلى الله عليه وآله وسلم onímọ̀ ní ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ká gba àwọn màláíkà rẹ̀ gbọ́ ká ní ìgbàgbọ́ sáwọn tírà rẹ̀ ká gba àwọn àránṣẹ́ rẹ̀ gbọ́ kagbọ́ tọ̀ka ìgbọ́ káwa gba àkọọ́lẹ̀ gbọ́ rere rẹ̀ àti àìdá rẹ̀ kí ni jẹ́ al-iman ní ìdè lárúbáwá al iman huwa at-tasdiq oná ní kí agba nǹkan sódodo kéèyàn gba nǹkan sódodo òní wọ́n pè ní al-iman lédè lárúbáwá. So nígbà tí àwọn ọmọ ayé ànábì Yúsúf tí wọ́n mú ànábì Yúsúf jáde lọ lẹ́yìn tí wọ́n tọrọ lọ́dọ̀ bàbá wọn kó fi ilẹ̀ pẹ̀lú àwọn tó ń ti pé kò wu bàbá láti fi ilẹ̀ pẹ̀lú wọn wọ́n bẹ̀rù lórí kábúrú ọmọ ẹsẹ̀ Yúsúf tó ń ti pé wọn ò mà wípé àwọn ọmọ ìyá rẹ̀ yìí wọ́n ti tètè sí i ti pètòpèrò láti fẹ́ jàgbá ṣùgbọ́n ọkàn wọn ò bílẹ̀ tẹ̀sí pé wọn ò máa tọ́ pamọ́. bàtà bá fi sílẹ̀ pẹ̀lú wọn ète wọn àti èròjà ń bá wọn wọn mú sẹ lórí àtẹ́bí Yusuf alayhi salam wọn wá padà wálé pẹ̀lú aṣọ Yusuf ẹ̀jẹ̀ ti yí yánnayànna ṣùgbọ́n àárí Yusuf tó wẹ̀wù aṣọ rẹ̀ lásán ni wọ́n mú padà bọ̀ wá sílé ìgbà tí wọ́n máa ṣàlàyé fún bàbá wọn wọ́n ní ibi táwọn ti ń mójútó ní tó gbé àwọn lọ táwọn sì fi Yusuf sílẹ̀ kó máa ṣeré kó máa lọ kó máa bọ̀ níbi táwọn ti sí ibẹ̀ ni kókò kan ti mú ànábì Yusuf tó gbé kẹ wá lè mọ̀ pé bá a ti ṣe wí náà lọ ṣẹlẹ̀ aṣọ Yusufu ni tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ sẹmọ pé sẹ́yìn bá ń tètè látàrí ọgbọ́n kan tẹ ẹrù pẹ gbọ́n Ọlọ́run máa ń mú kí làákà èèyàn kó sókùnkùn lágbọn pé ẹni tó fẹ́ parọ́ tètè má àti tó fẹ́ tètè fún o lè ríran rí nǹkan mi nínú ète tí wọ́n ń dá yóò jẹ́ ọmọ pété àti rọ́lá ló gbé wá ṣùgbọ́n tó náà ní jẹ́ kọ́pọ̀lọ́ tiẹ̀ kọ̀tàn náà síbẹ̀. ẹ̀yin sọ wá ní jẹjẹjẹjẹ rírò pé tá ti rẹ́jẹ̀ lára gbogbo bá pa má ẹ̀jẹ̀ yìí á sọ pé bẹ́ẹ̀ náà lórí wọ́n ní ẹ̀jẹ̀ Yúsúfù ní ìkókò ní ìgbà ó gbé ànábì Yusuf tó gbé padẹ́ iná ní gbogbo ẹ̀jẹ̀ Yusuf ló yí ẹ̀wù yánnayànna báyìí bàbá wa wo aṣọ dáadáa wọ́n rí i pé kò sí ní tó ká sọ ẹ̀jẹ̀ kan yìí báwo ni kókó ó ti di aláàánú débi pé yóò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bọ́tìnì tó bá já sọ ní bọ́tìnì abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tó fóònù kókó ó sì jẹ́ pé ọgbọ́ bùbá kúrò lọ́rùn rẹ̀ bọ́ bá pé bùbá lọ́wọ́ ọjọ́ náà tó fi wá lé wọ aṣọ bọ́sẹ̀gbẹ̀ kan ẹran rẹ̀ mọ fẹ́ jẹ kò tiẹ̀ fa aṣọ ya sẹ́wọ̀n kọ́ lọ́n di ọpọlọ sí wọn kó tiẹ̀ ronú pé ẹjẹ́ afa aṣọ ya yakuya káfíńdé bá a sọ pé dídé ti fọkàn ń gbé tó gbé ìtòkòtì ìdàkọ yìí fò ẹ̀rọ rẹ̀ lọ́kọ́ pàrọ̀ ẹ wàá mú aṣọ alálàáfíà nǹkan kan sásọ ẹ̀jẹ̀ sì wá yọ ẹ̀ tó bàbá náà ti ń wò pé kóbúrú àsìkò yín ọlọ́run padà á bọ̀ wàá tú yín ẹ wá pété táwọn náà pè ìtumọ̀ ayé má ní là ń wá kábàáyé lẹ́yìn lárúbáwá wọ́n ní wọ́n máa ń tẹ̀sí lánàá wọ́n lè ń kún náà sọ́dẹ̀kì wọ́n máa ń tẹ̀sí lánàá àmọ́ pé wọ́n bàbá wò nígbà wa gbọ́ àbọ̀nì ti gbà gbọ́ torí pé ìròyìn sẹ́yìn náà gbé wá irọ́ lásán wọ́n lè kún náà sọ́dọ̀kì kódà kó ti kó dodo là ń sọ ọmọ pé nígbà wa gbọ́ wọ́n tó ti múra wọ́n wà nígbà tó ti rọ́ là pa subhanallah tó a jẹ́ pé alìyèmán lédè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní ká gba nǹkan sódodo nínú sẹ̀rẹ̀ islam. ọ̀nà méjì ni wọ́n máa ń gbà lo al-imani gbólóhùn imani ó lè wá nínú Al-Qur'ani àbí nínú súnà nàbì lónìí kan láì jẹ́ pé wọ́n pè islam imani nìkan ni ó islam ó pẹ̀lú ẹ̀ tí imani bá ti wá lónìí kan báwọn oríṣi ọ̀nà kan oríṣi ọ̀nà kejì. onáà ní kí imáni àti islam wọ́n jọ wá nínú ẹ̀rí kan náà ìgbà tí imáni bá dání kan wá tí ò sí islam pẹ̀lú rẹ̀ tí islam ọ̀bá rẹ̀ nínú gbólóyún ajẹ́pẹ̀tùmọ̀ imáni ni àdínù kò lóhùn gbogbo ẹ̀sìn islam ìníjẹ́ imáni gbà náà ètò túmọ̀ sí pé ọkàrí alqawlu wal amal wal i'tiqad ọkàrí níta gbàgbọ́ lọ́kàn wa àti sáǹsọ jáde lórí ahọ́n wa àti gbogbo sáǹfò oríkèé ara wa ṣe kí ìmánì máa túmọ̀ sí bẹ́ẹ̀. ètò túmọ̀ sí pé tí ìmánì bá dánìkan wa ìtumọ̀ rẹ̀ ni al-imanu wal-islam. eléyìí onítàlá kọ̀kọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ọ̀bẹ ẹlẹ́jà wa bó ti ṣe wa ó ní innal ladhina amanu wa amilu salihat illal ladhina amanu wa amilu salihat. ló máa sọ yìí pé illal ladhina amanu àyàfà àwọn ẹni tó tí wọ́n sì ṣiṣẹ́ rí a rí i pé imani wọ́n sì tún sọ̀rọ̀ ìtẹ̀rí níbẹ̀. eléyìí òun náà ní ìgbà tí wọ́n bá lo ìmánì pẹ̀lú ìsìláàmù papọ̀ tí wọ́n bá lo ìmánì àti ìsìláàmù papọ̀ nínú ẹ̀rí ẹyọ kan ìmánì máa túmọ̀ sí ìgbàgbọ́ tí ń bẹ nínú ọkàn wa alẹ́ ìsìláàmù òun wàá túmọ̀ sí àwọn ẹsẹ́ eléyìí tá à ń forí kè wá sí i tí wọ́n bá lu wá lápapọ̀ a máa lo imani fún ìgbàgbọ́ eléyìí tí ń bẹ nínú ọkàn a máa lo islam fáwọn ẹsẹ ìgbàgbọ́ eléyìí tá à ń forí kè wá sí àmọ́ tí imani nìkan bá wá ìtumọ̀ rẹ̀ ní al-iman wal-islam wad-din kullu ìtumọ̀ rẹ̀ ní imani àti islam àti gbogbo ẹ̀sìn islam tẹ́lẹ̀ ìbáyìí wa tábà wo hadithi jibril láti pé nínú hadithi yìí wọ́n dárúkọ al-iman wọ́n dárúkọ al-islam wọ́n dárúkọ al-ihsan àjẹpé ìtumọ̀ imani nínú hadithi yìí ó ní í ṣe pẹ̀lú nǹkan tá a ní ìgbàgbọ́ rẹ̀ nínú ọkàn wa an tu'mina billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina ṣùgbọ́n nígbà tán sàlàyé islam an أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم صلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت أتما شكوين ọ̀tọ̀nìtúmọ̀ ìmánì ọ̀tọ̀nìtúmọ̀ islam nígbà tí méjèèjì ti wá papọ̀. gẹ́gẹ́ bọ́lá tún ti sọ ike illa alladhina amanu wa amilu salihati ìlẹ́lẹ́dínà àmàlù ìmánìlù wà ámìlù sọ̀lẹ̀hát ìsìlámù méjèèjì ti papọ̀ ń bẹ̀. ìlẹ́lẹ́dínà àmàlù ìmánìyẹ wà ámìlù sọ̀lẹ̀hát ìsìlámù yẹ. ó túmọ̀ sí pé alìmán ìgbàgbọ́ tá a ní lọ́kàn wa wà ámìlù sọ̀lẹ̀hát ìsìlámù tó túmọ̀ sí àwọn sẹ́tàn foríkè wá sí. eléyìí pọ̀ nínú àwọn àyá al-Qur'an àti sunna anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àdìsí kan anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní allahumma man ahyaytahu minna fa ahyihi ala islam wa man tawaffaytahu minna fa tawaffahu ala iman eléyìí abu abdullahi alhakim olóògbéjáde ó sì jẹ́ ìgbàwá kan eléyìí tó kún régé ó máa ń wáyé nínú àdúrà tánàbí sallallahu alayhi wa sallam tó máa ń ṣe fọ́kù ní ìgbà tí wọ́n bá ń ṣe sọ̀látù jànáza sí òkú lára pé wọ́n lọ gbogbo ẹni tó bá fẹ́ fi sílẹ̀ lábẹ́ tí wọ́n máa bẹ láàyè nínú wa jẹ́ kó máa sẹ̀mí alẹ́ islam lórí islam ṣùgbọ́n gbogbo ẹni tó bá gbẹ̀mí rẹ̀ nínú wa tí ó kù tí ó lọ ìwọ lọ gba ẹ̀mí rẹ̀ lórí al-iman ní nítorí pé lẹ́yìn ìgbà tá a bá kú kò sí ní tí ó ṣẹ́kù pẹ̀lú wa máa àyàfi al-iman torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ṣe tọrọ pẹ́ni tọ́ọ̀bà fi sílẹ̀ láyéláyé jẹ́ ọ máa bẹ pẹ̀lú al-islam gbogbo ẹni tọ́ọ̀bà wá gbẹ̀mí rẹ̀ lọ ìwọ ọlọ́ọ̀ gbẹ̀mí rẹ̀ lórí al-iman tọ́ nítorí pẹ́ni tó ti kú kìí ṣe sọ̀láàt ẹni tó ti kú kìí ṣe zakat ẹni tó ti kú kìí ṣe ìyàmù ẹni tó ti kú kìí ṣe hajj ṣùgbọ́n ẹni tó ti kú yọkụ kú lórí ọgbọ ọgbà ọlọ́run ọba gbọ́ ọgbà àwọn ànábì ọlọ́run ọba gbọ́ ó ní ìgbàgbọ́ sáwọn tírà ọlọ́run ó ní ìgbàgbọ́ sáwọn àránṣẹ́ ọlọ́run ó ní ìgbàgbọ́ sọ́jọ́ ọ̀gbẹ́ ó ní ìgbàgbọ́ sí kádàrà wọ̀lẹ̀dáàlì kàlẹ́ ìgbà bá wọnú sàárè ṣùgbọ́n bákan náà nìtumọ̀ kọ àwọn méjèèjì rí munkar ẹni tá a mà nàkír ẹni tá a mà àbíbo lẹ́yìn tì mà tó bá kàn gbó àwọn náà a sì gbà wọ́n gbọ́ àwọn mọ̀lẹ́kà méjì wọ́n yọ sí yàn wọ́n bí wá léèrè wọ́n àní bí wá léèrè nípa sọ́lá wọ́n bí léèrè nípa zakat bẹ́ẹ̀ ni wọn ò ní bí ọlẹ́rẹ̀ nípa jihad wọn ò ní bí ọlẹ́rẹ̀ nípa amru bil ma'ruf wa nahy 'anil munkar wọn ò ní bí ọlẹ́rẹ̀ nípa gbogbo àwọn nǹkan wọn yẹn ṣùgbọ́n tó bí ọlẹ́rẹ̀ nípa máa rọ́bù. ta rẹ olúwa tó gbélé ayé sìn ó tún wá bí ọlẹ́rẹ̀ máa dínà kí lẹ́sìn tó gbélé ayé sìn. wa man huwa hadha ar-rajul alladhi bu'itha fikum ìyá anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìtumọ̀ ẹnu dáná bí sallallahu alayhi wa sallam fi ní ẹni tó bá fi sílẹ̀ láyé láàyè nínú wa yọ máa bẹ lórí al-islam gbogbo ẹni tó bá wà gbẹ̀mí rẹ̀ gbẹ̀mí rẹ̀ lórí al-iman ọlọ́run ọbẹ̀ wa tó bá dárúkọ lásán ó máa ń túmọ̀ sí al-imanu wal-islam ti sọ ife. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور ọlọ́run ọba òun náà la lárànṣe òun náà la lárànṣe fún àwọn olùgbàgbọ́ òdodo a máa kó wọn jáde kúrò nínú àwọn òkùnkùn lọ sínú ìmàlẹ̀ tẹ́lẹ̀ bí a sọ pé àwọn ẹni tó bá ní ìmánì nìkan yàtọ̀ sáwọn tó ní Islam ọlọ́run ọba ni alárànṣe fún àwọn olùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo yẹn kárí alìsílám ọlọ́run ọba lálárànṣe fún àwọn ẹni tí ń ṣẹ̀sìn islam ìtumọ̀ alẹ́dínà amànù níbẹ̀ ọkàrí alìmán wàl islam bákan náà ọlọ́sọ̀ ìpè wallahu waliyyul mu'minin ọlọ́run ọba ni alárànṣe fún àwọn olùgbàgbọ́ òdodo alimusulmù náà wà bọ́ tani wàlíyù tiwọn allahu rabbul alamin wàlláhu waliyyul mu'minin ìtumọ̀ àníkẹ́ allahu waliyyul mu'minina wal muslimin nítorí pé ìmánì nìkan ni wọ́n wí ó ti kárí al-islam ọlọ́run ọ̀sẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ sọ pé innamal mu'minuna alladhina idha dhukira allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana wa ala rabbihim yatawakkalun. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم ọlọ́ni ẹnìkan kan kọ́ lọ́lùgbàgbọ́ òdodo bí ìgbà tí àwọn ẹni tó ṣe pé gbogbo ìgbà tí wọ́n bá dárúkọ ọlọ́run ọba tí wọ́n bá dárúkọ ọlọ́run ẹ̀wá rèlè a máa mú àwọn kan wọn kìí ṣe pé ẹni tó ní ìmánì lásán ẹni tó ní ìmánì tó sì jẹ́ mùsùlùmí nítorí pé ìmánì lásán wọn sọ ó ti kárí alìsílámù ẹnìkan kọ́ lólùgbàgbọ́ òdodo tó sì jẹ́ mùsùlùmí bí ìbá sẹni tó ṣe pé ìgbà tí wọ́n bá dárúkọ Allah ẹ̀wá rírì a máa mọ́kàn wọn síbẹ̀ lárí tábàrí bẹ́ẹ̀ àpò oríire bẹ́ẹ̀ ọlọ́ọ̀dà kò sí wá bẹ́ẹ̀ ẹ̀rí pé lónìí ọ̀pọ̀ ẹ̀mọ́yé nínú wa àníbẹ̀rù ọlọ́run àwọn tí ò tó Allah tí ò já mọ́ kankan ó là máa bẹ̀rù láwọn orílẹ̀-èdè kan lásìkò kan àwọn alágbègbè wọ́n ṣèjọba àwọn orílẹ̀-èdè rí kọ́dà láfíríkà wa bì láwọn ẹni tó ṣe pé wọ́n kọ̀ láti pa gbogbo òlu nítorí kí gbogbo aráàlú bá ṣàgbéjẹmọwọ kún fún wa níjọba ṣe wọn burú débi pé ẹni tí wọn bá fi dáa kọkàn dárúkọ pé lágbájá ìyẹn olórí orílẹ̀-èdè kódà kó ṣe pé nínú kọ̀rọ̀kọ̀rọ̀ yàrá yín nínú ilé yín lẹ ti dáa ẹ̀rú ọ̀mà bà yín pé ilẹ̀ lè mẹ́sì má tó fi wá palẹ̀ yín má ìbẹ̀rù yẹn pọ̀ ìbẹ̀rù yẹn pọ̀ púpọ̀ nítorí pé lágbájá ń ṣèjọba irú rẹ̀ ṣẹlẹ̀ ní republic of benin ní ìgbà tí matthew kérékù ti ń ṣe olórí orílẹ̀-èdè wọn a ìjọba ẹ̀rù jẹjẹ gidi ni kò sí ẹni tó tó tí ó dà pọ̀ ẹ lè dá pọ̀ nínú ilé èyàn ò lè dá pọ̀ nínú ilé ṣe lọ́wọ́ àdá pọ̀ níta so ìbẹ̀rù yìí wọ́n pọ̀ débi pé àwọn èèyàn wọ́n ń máa ń tẹ́yẹ káwọn ò ṣe ẹ̀kọ́ sí èsì ọ̀yẹ́ káwọn ò ṣe èèyàn lásán tẹ́ pé pàápín tó lè ṣe fún yín ojú pa yín lọ ẹjọ́ bá ti parí kò sí tàbí ṣùgbọ́n ara yín lásán ló lè pa kò sí bó ti lè pa yín torí pé mi yọ lọ bọ́lọ̀ tó bá jẹ́ mi mú mi ni wọ́n á tilẹ̀kùn sánmà fún yọ lọ kọ́lọ́hún tó ti ní kí wọ́n dá padà sára ara nítorí màlẹ́kà ti ń bọ̀ wá bi léèrè tó bá jẹ́ pé mi káfíìrì ni wọn ò ní tilẹ̀kùn sánmà bá wọn yóò gbìyànjú àtọ wọ́n padà dá padà sára ẹni tó ní torí kí màlẹ́kà lè bá wá bi léèrè ẹni tó wá pé ní agbára kankan lórí yín jikọ́nà sọ pé ń pa yín lọ ẹ wá dẹni tó ṣe pé tábà tó àkọrọ lọ́sẹ̀ kálukó ti fún àdánù kékeré ni ọlọ́mọdé wọn á kólú ààrẹ tutù síbẹ̀ ní sábà dárúkọ Allah ẹ rí i pé kò dájú kó a ka Allah Rabbul Alamin kò dájú kó a fún ibi tẹ́ ti rí pé nǹkan ṣe é máa ń nù ẹ wú ọ̀pọ̀lọpọ̀ nínú wa nísìnyí wallahi wallahi wallahi sallahi lẹ́nu ọ̀rọ̀ yìí ọlọ́lọ́mọ yìí tẹ́lómi ti sọ. wàlúù ìsọ̀lá ìsúnmọ̀bìlá tọ́jà ìbúra mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ sì ń ṣe ìrọ́. sibẹ́yìn náà mọ̀ pípẹ́ à ń dárúkọ ọlọ́run à ń dárúkọ rẹ̀ lórí irọ́ à ń fi ń ṣègbè fún ẹni lórí ìbàjẹ́ ó ti pọ̀ débi kó lójú ẹni náà tó ti pè wà láì fún lónìí tí ọ̀pọ̀. ẹlòmíràn ẹ gbẹrún wà èyí tó fún ọ̀pọ̀lọpọ̀ kúrò nídìí kọ́mọ́ gba gbogbo ẹni tó bá ti lè fọlọ́wọ́n ọba búra gbọ́má yóò ní kó fi kàmí ìbúra ó lè yọ kọ́kọ́rọ́ lápò pé kó gbé jẹ ògún ni dání mísọ ògún yẹn gbọ́dọ̀ ń gbé gbọ́dọ̀ àdírẹ́sì ẹ̀ irọ́ lásán ìranù tútù ọ̀pọ̀ láwùjọ wa alẹ́ nìkan ń búra ó sì máa ń ké tó ń bá fọlọ́ọ̀ búra wọ̀ ní àbí òye ọ̀hún ọlọ́ọ̀ tó ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ẹ ẹ ọ̀nà ọ̀dà ògbó gan gbọ́ ìyẹn ni pé ògbó <laughs> ó ju ọlọ́run lọ àbí ẹ̀wọ́rú yorùbá ọlọ́run gbọ́ ògbó gan gbọ́ a'udhu billahi minash shaitani rajim torí ẹ ẹ rí i pé a níbẹ̀rù ọlọ́run kí ló dé ọmọ èèyàn máa sábà bẹ̀rù ntọ́ba rí ni etí wọn ò rí wọn ì sábà bẹ̀rù rẹ̀ ṣé tá a bá wá wo bílẹ̀ ayé ìtìtò tá a bá wo àwọn ẹ̀dá ọlọ́kànjọ̀kan èyí tó bani lẹ́rù tí ń bẹnu àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá tí gbogbo nǹkan yóò tó kò tó wa láti mọ̀ pé ọlọ́run ọba wa yìí dandan dandan a gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ dandan a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run jàmá dandan a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run tí wọ́n bá dárúkọ Allah ó yẹ kí ẹ̀ wárí kó mọ̀kan wa akramakumullah ẹ wà àpèjúwe kan ní ẹnìkan sari ni ní sari sáré wọnú mọ́ṣáláṣí lẹ́yìn èèyàn ẹ tètè tilẹ̀kùn ọjà àwọn wíńdò ẹtì kìnnìkì ló dé ṣe à kìnìún méjì kan lọ ni, nílé ìkó ẹran sí wọ́n já kúrò ní zoo so ọ̀kan sì ń bá bẹ̀rẹ̀ bọ̀ ọ̀kan ń bá géèdì bọ̀ wọ́n á ní abala wọ́n fi pàdé jẹ́mọ́ ẹlòmíràn kí ló gbé mi wọ́n tọ́ ọba lónìí wọ́n lọ. torí wọ́n ti sọ pé kìnìún. síbẹ̀ ní sọ́mọ́ sọ pé ọ̀bọ̀ ní bẹ̀rù máa mú wa kálá wàlá ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ à ń tẹ́ ọ̀rọ̀ wọn lọ́rùn jù ni pé má pé wàlá má pé ọ̀lá eléyìí ọ̀bá ni lẹ́nu subhanallah ilaahi so imani wa akọ̀dájú kọ́ wà kọ́lọ̀ ń jọ ẹnì kankan kọ́ lólùgbàgbọ́ òdodo ẹnìkankan kọ́ ni mùsùlùmí àyàfẹ́ ni tó ṣe pé tí wọ́n bá ti dárúkọ Allah bajilat qulubuhum ẹ̀wá rírì ó mú ọkàn wọn. wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana tí wọ́n bá ka àwọn ayọ̀ ọlọ́run ọba fún wa alukur'an imani wọn lékún. ẹ̀rí kọ́dà kó tó fà gbèdè lárúbáwá tó bá yẹ pé ní ti ń ka alukur'an wọn mọ alukur'an kí dáadáa kò sí bẹ́ẹ̀ yóò ṣe gbọ́ sí ìbẹ̀rù ọlọ́run ọba òní mú yẹn ọ̀rọ̀ ọlọ́run ọba lélẹ́yìí. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون àpáta àpáta sọjá kò kúta ọlọ́run tó bá kórìí rẹ̀ la bá sọ alukurani Apata yẹn ẹ̀wá rírì ọ̀bá mu yóò sì jẹ́ ní tó ṣe pé ń gbọ̀n pẹ́pẹ́pẹ́pẹ́ tó ṣe pé ọkàn yóò wọ àpáta yìí yóò kú nítorí Allah àpèjúwe la fi lélẹ̀ yìí o àwọn àmì la fi lélẹ̀ fún yìí ẹ̀ lè bá àjẹ́ni tí ọ̀ máa ronú kò àmọ́ nítorí pọ́jọ́rọ̀ lọ ẹ̀wọ̀n tí ọ̀sẹ̀lẹ̀ ẹ wá wọ hàn tiwa ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة أين لقت والكوكوكو ó lé kókókó bí òkúta ọlọ́ni ó tiẹ̀ tún lé kókókó jòkúta lọ tí bá alukurani náà wọn fi bá wa sọ̀rọ̀ lónìí dáhùn kékeré ni dákúwọrọ mi sọ tí wọn bá ka ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wa ó máa ń ṣe àlékún ìmánì fún wa olúwa ẹlẹ́dàá wọn ni wọn bá dúró alladhina yuqimuna as-salah ẹ má gbàgbé pé innamal mu'minuna lọ́lọ́run fi bẹ̀rẹ̀ ọ àsọpọ̀ àwọn mùmínì yẹn àwọn làwọn ẹni tí máa gbé sọ láti dúró ó túmọ̀ sí pé tí wọ́n bá ti dárúkọ ìmánì nìkan ó ti kárí al-Islam wa mimma razaqnahum yunfiqun wọ́n sì máa ná nínú tọ́lọ̀ ọba fún wa ulaika humul mu'minuna haqqan ọlọ́ọ̀ni àwọn eléyìí lùgbàgbọ́ òdodo lódodo lahum darajatun 'inda rabbihim àwọn àgbéga ń bẹ fún ọlọ́dọ̀ olú ẹlẹ́dàá wọn wa maghfiratun àti àforíjì wa rizqun karim àti ọ̀rọ̀ alákùnrin ọlọ́dà kò sí wa lọ́kàn nínú wa ọlọ́yìn lẹ́dàá á tún sọ yìí pé innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi ọlọ́run láwọn kan kọ́ ni wọ́n ń jẹ́ olùgbàgbọ́ òdodo bí ìbá sọ àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n tún gba ìránṣẹ́ rẹ̀ kọ́ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó túmọ̀ sí pé àwọn múmìnì yìí tí wọ́n ń sọ àwọn náà ni mùsùlùmí nítorí pé tí ti dárúkọ ìmánì nìkan tí ò sí ìsìláàmù pẹ̀lú ẹ̀ ìtumọ̀ rẹ̀ ti dá sí al-ìmánu wal tó máa lẹ́nu yọrọ dáa lẹ́yìn náà tí wọ́n ṣe yẹ méjì wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́ wọn bá lẹ́nu gbọ́ wọ́n ṣe yẹ méjì wọ́n jẹ́ múnafìkì. wọ́n jẹ́ ẹ̀dùn bíi amúhálìhìn wọn ń fúnṣe yẹn tẹ́sán wá jihad pẹ̀lú àwọn dúkìá ti ẹ̀mí wọn ẹ mọ̀ pé jihad ara islam ó túmọ̀ sí pé tó bá yẹ pé ìmánì nìkan ni wọ́n bá dárúkọ islam náà ti wọ́ bẹ́ẹ̀ wajahadu bi amwalihim wa anfusihim fi sabilillah wọ́n sì jagun pẹ̀lú dúkìá wọn wọ́n jagun pẹ̀lú ẹ̀mí wọn lójú ọ̀nà Allah ulaika humus sadiqun àwọn eléyìí àwọn náà ló lódodo tó ṣe pé wọ́n gbàgbọ́ lódodo eléyìí ó túmọ̀ sí pé tí wọ́n bá ti dárúkọ al-iman láì sí islam pẹ̀lú ẹ̀ ó ti kárí al-iman wal islam nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó kún régé anabi ní la yadkhulul jannata illa nafsun mu'mina ẹnìkan ò ní wọ àlìjánà ẹnìkan kan ò ní wọ àlìjánà àyàfi ẹ̀mí tó gbàgbọ́ lódodo ẹ̀mí tó gbàgbọ́ lódodo ó ní ma pé illa nafsun mu'minatun ẹnìkan ò ní wọ àlùjánnà àyàfi ẹ̀mí tó gbàgbọ́ lódodo tó sì jẹ́ mùsùlùmí nǹkan méjèèjì yẹn ni wọ́n ń sọ ń bẹ̀ wọ́n. ẹnìkan sọ pé sẹ́nìkan ò ní wọ àlùjánnà ni àyàfi kó jẹ́ mùsùlùmí àníbẹ̀ni torípa nàbí wa Muhammad sallallahu alaihi wasallam òní la yadkhulu al-jannata illa nafsun mu'minah ẹnìkan ní wà lìjánà àyàfi ẹni tó bá jẹ́ mùmìnì ọ̀hún ni mùmìnì ni wọ́n sọ ń bẹ̀ wọ́n sọ pé mùsùlùmí àwọn sọ pé tí wọ́n bá ti dárúkọ ìmánì nìkan ó túmọ̀ sí alìmánu wal islam. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá nínú àwọn àdéhìí tó pọ̀ kíké bẹ́ẹ̀ náà ni ó sọ nínú àdéhìí kan ó ní amurukum bil imani billahi wahda mọ̀ ń pààyàn láṣẹ o kékeré ẹgbọ́ lọ́wọ́ ọba gbọ́ lónìí nìkan ṣoṣo. àwọn èèyàn dáná bí wàá bá sọ̀rọ̀ wọ́n rí i pé wọ́n ta ọ̀rọ̀ yín kókó ẹ̀fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ làwọn ń fẹ́. àlẹ́bí ti fura síbẹ̀ àwọn ò béèrè àlẹ́bí wàá bí wọ́n léèrè nítorí pé eléyìí jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà dáná bí ni máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́. àlẹ́bí ni atadruna mal imani billahi wahda mo ní màá ń sẹ́yìn máa ń ti ń jẹ́ ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ nìkan ṣoṣo bí. qalu allahu wa rasuluhu a'lam wọn lọ́lọ́ àti ìránṣẹ́ rẹ̀ àwọn ni wọ́n mọ̀ ọ́ qalu anabi wa sọ pé ẹ má gbàgbé o mọ̀ ń pa yín láṣẹ pé kẹ́ gba ọlọ́wọ́ bá gbọ́ lọ́wọ́ nìkan ṣoṣo kí ni ìtumọ̀ kẹ́ gbọ́ lọ́wọ́ nìkan ṣoṣo lànàbì fẹ́ sàlàyé fún ayé anabi ni ìtumọ̀ rẹ̀ shahadatu bẹ́ẹ̀ máa fẹ́ ti àkọ́kọ́ nínú tá a bá fẹ́ ka kí ni arkanu al-islam ànábì ń sọ pé tí mò ń fi ń pa yín láṣẹ òun náà ní kẹ́ gba Allahu Rabbul Alamin gbọ́ lọ́ọ̀ nìkan ṣoṣo tẹ̀lé àmàtúmọ̀ kẹ́ gba Allahu Rabbul Alamin gbọ́ lọ́ọ̀ nìkan ṣoṣo ànábì túmọ̀ rẹ̀ ó ní shahadatu an la ilaha illallah jẹ́rìí òdodo pé kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allah eléyìí nìkan alákọ̀ọ́kọ́ lábẹ́rẹ̀ wa anna muhammadan rasulullah kẹ́sì tún gbàgbọ́ wọn nàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni wa iqamu salah kẹ́ máa gbé sọ láti dúró wa ìtàn zaka kẹ́ máa yọ zakat wa siyamu ramadan kẹ́ máa ṣe siyamu ramadan wa an tu'addu mina lọ́fọ̀nẹ́mi lọ́kùn kẹ́ẹ̀sì máa yọ ìdá kan nínú márùn-ún tẹ́ ẹ bá jẹ lérè ògùn lillahi walirrasuli walidilquba ah, waliyadama walmasaki ìdá kan nínú márùn-ún èrè ògùn tẹ́ ẹ bá jẹ ẹ máa yọ fún Allah àti ìránṣẹ́ rẹ̀ ẹ sì fún bilqurba àwọn ẹni tó bá jẹ́ ìbátan mọ̀lẹ́bí anabi muhammed sallallahu alayhi wa sallam wàlíyàdáàmà àtàwọn ọmọ òrukàn wàlùmẹsàkì àti àwọn aláìní. ìdá mẹ́rin nu márùn tó kù ni wọ́n pín fún àwọn jagunjagun tó jagun tó rere ogun yẹn kó jọ. anabi sallallahu alayhi wa sallam nínú hadithi eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde á rí i pé ìtumọ̀ tánàbì sallallahu alaihi wasallam tó fún ká Ọlọ́run ọba gbọ́ lò nìkan ṣoṣo òun gan gẹ́lẹ́ òní máa wá nínú arkan al-islam ètò túmọ̀ sí pé al-imanu huwa al-islam imani náà ni islam ní ìgbà tí wọ́n bá ti dárúkọ imani lásán anabi sallallahu alaihi wasallam nínú àdìsí míì tó náà tún gúnrégé anabi ni alìmánu bẹ́ẹ̀dọ̀n wọ́sẹ̀bẹ̀rún ṣọ̀bà ó ní ìgbàgbọ́ òdodo tẹ́rí yẹn ó ní ẹ̀ka mélòó lé láàdọ́rin ó ní ẹ̀ka mélòó lé láàdọ́rin fàáhà èyí tó ga jù nínú ẹ̀ka ìgbàgbọ́ òdodo yìí ìyẹn ni kórìkùn ìmánìwá gbogbo wa mà mélòó ni mẹ́fà ṣùgbọ́n Imani tó ní ogun mẹ́fà ó tún wá pẹ̀ka àwọn ẹ̀ka rẹ̀ ọjẹ́ mélòó lé láàdọ́rin ìyẹn ni kó lé ní àádọ́rin àwọn ẹ̀ka yìí òní wọ́n máa ń pè ní kíni ṣuabul iman èyí tari imaamu al-Bayhaqi rahimahullah àtàwọn míì tí wọ́n ti tírà tí wọ́n pè ní ṣuabul iman èyí tó ẹgbẹ́ tẹ bá tún sí. Si, صحيح الإمام البخاري bukhari حديث adira hadithi mi gẹ́gẹ́ bíi sahihi muslim ẹ̀rí tí الإيمان ń ṣe àlàyé àwọn shu'abul imani yìí ṣùgbọ́n gba ọ̀nà tó ṣe é pé téèyàn bá ronú sí dáadáa lèèyàn mọ̀ tó máa ń tí wọ́n ń sọ. ìdí nu tó máa sọ pé ṣé múmìnì ni wọ́n ọ sọ pé ana mu'min nítorí pé mo gba àwọn orígun imani mẹ́sẹ̀dá yẹn mo gba àwọn gbọ́ mo gbọ́ ọlọ́run ọba gbọ́ mo gba àwọn màláíkà rẹ̀ gbọ́ mo gba àwọn tírà rẹ̀ gbọ́ mo gba àwọn aránṣẹ́ rẹ̀ gbọ́ mo gbọ́jọ́ kan yìí gbọ́ mo sì ní ìgbàgbọ́ sí kádàrà rere àti aburú rẹ̀. tíyẹn bá ti ní mẹ́fẹ̀ẹ̀fà yìí tọ́ wá dáhùn nígbà tó bí ọ pé sẹ́ mọ́mìnì ni ọ ọ̀sà ti ṣe pé mọ́mìnì lè mú. àmọ́ tẹ́nìkan bá sọ pé ádámù mélòó ni insha Allah pé mọ́mìnì lè mi tọ́lọ̀ ń bá fẹ́ tọ́ bá dé òun náà ní ṣọ́ọ̀bù ìmáàn àwọn ẹ̀ka àgbàpọ̀ òdodo táwọn ẹbí pè ní mélòó lé láàdọ́rin pé pé àti máa mélòó lé láàdọ́rin náà bá a ṣe jókòó yìí dépò kó a sọ pé mo ti ní mélòó lé láàdọ́rin náà tọ́ba sọ ike alamu mélòó ní insha Allah bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbàlérò ní àwọn ṣọ́ọ̀bù ìmáàn àwọn ẹ̀ka àgbàpọ̀ òdodo yẹn kò sí wàhálà bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa ó lè sọ ga jù nínú àwọn ẹ̀ka gbàgbọ́ òdodo ọlọ́ni kọ́ ló la ilaha ilaha illallah káwé lásán kóńkọ́ la èèyàn máa túmọ̀ rẹ̀ ni o ibẹ̀ yìí náà máa pé gbogbo sọ ilaha illallah mo náà ní la ilaha illallah ni ó wúlò nítorí pé ẹni tó ṣe é pé ẹbọ ní í ṣe òòṣà ní í ilaha ọkàn tanra rẹ̀ dànù lásán èèyàn gbọ́dọ̀ jẹ́ pé èèyàn máa túmọ̀ rẹ̀ kó lè bá a lápá nínú wa ẹ̀sìn àti ìṣe wa qawlu la ilaha illallah wíwí gbọ́dọ̀ kò sí nǹkan kan òun yóò wò ó lè jẹ́ tọ́tọ́ láti fòdodo jọ́sìn yàtọ̀ sí allahu rabbul alamin ká wí ká ní àdìsọ́kàn rẹ̀ ká màtúmọ̀ rẹ̀ kò tún dàbí káfíńsì wa kọ̀dàbí ká fi ṣe wà o nítorí pé ní àwùjọ tiwa lónìí ọba ni lọ́kànjẹ́ púpọ̀ gbogbo mùsùlùmí ti ń sọ la ilaha illallah òǹkọ́ ni tẹ̀ wọ́n dà òǹkọ́ ni tẹ̀ wọ́n má òǹkọ́ ni tẹ̀ wọ́n dọ́gba pẹ̀lú la ilaha illallah. nísìnyí báyìí wọ́n ń sọ la ilaha illallah wọ́n tún pọ̀fọ̀ bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ tìbẹ́yìn náà mọ̀nà tí ọ̀fọ̀ fi takò la ilaha illallah ìwọ sọ pé kò sí ọba kan tó tọ́ láti òdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah nísìn nínú ìjọsìn òun náà ni ti tọrọ ti tọrọ nǹkan tó ẹgbẹ́ nìkan ò lè ṣe fẹ́ nìkan ọlọ́run nìkan ló lè ṣe fún yàn fẹ́ẹ́ ti ń tọrọ rẹ̀ lọ́dọ̀ kankan nínú ìjọsìn òní wíwá ìrànlọ́wọ́ nǹkan ò lè ràn mí lọ́wọ́ lórí ẹ̀ ẹnìkan ò lè mí lẹ́yìn lórí ẹ̀ yàtọ̀ sí kí wọ́n lọ sọ́dọ̀ ẹlòmíì tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé máa ìwọ tó wà ń sọ la ilaha illallah kí ló gbé ọ lé pọ̀npọ̀fọ̀ àti ọ̀fọ̀ yẹn àwọn gbólóǹkan ní tá a sọ̀kalẹ̀ láti sàmà kálá ọ̀dọ̀ àwọn ṣẹ̀yàfín ló ti wá ọ̀dọ̀ àwọn ọmọlẹ́yìn ṣẹ̀tàn ìní ọ̀fọ̀ ti wá tí ìwọ náà tó bá rọ àṣìṣe làákàyè tí ń sọ jáde nínú ọ̀fọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo sọ yóò yí dáadáa torí pé wọ́n mọ̀ pọ̀fọ̀ ni ìjọ lè tọrọ lọ́dọ̀ àwọn nǹkan kan wọ́n ń wò wípé àwọn nìkan ló lè ṣe fáwọn ní gbogbo ayé tó lè ṣe fáwọn. ẹnì tí sọ wípé ọkọ̀ kẹ fi kọ́ òun àti máa mú fi bánú ní. ètò túmọ̀ sí pé ti òkè náà káburú ní àwọn nǹkan tó ń pe ó wọn ẹ dákun ẹni tí ń pọfọ tó lè jẹ́ mùsùlùmí báyìí kò lè jẹ́ mùsùlùmí ṣé ọ̀fọ̀ dàbí kúrò àwọn òbí fọ́bìlì fọlẹ̀ ọ dàbí kúrò àwọn òbí fọ́bìlì náà kálá ọwọ́ ni àwọn ìsọ̀ sẹ́bọ̀ ókè ajẹ́ pé kò sẹ́ni tí ń sẹ́bọ̀ láyé nígbà tí bàbá pọ̀fọ̀pọ̀fọ̀ tí kì í bá sọ̀ sẹ́bọ̀ ajẹ́ pé tani tó wá kù fi ń sẹ́bọ̀ mọ́ torí àwọn ọ̀bá àjẹ́ lè máa mú ọ̀bá àjẹ́ àfàtọ̀ sí i òun náà dá kíni kírun àkíni kírun tó ń pọ̀ ọ̀dà dúpọ̀ èsè mùsùlùmí wàláì èsè mùsùlùmí kọ́ ìsìláàmù èsè téèyàn kan lè rọ́ọ̀lì wọlé kó tó di kó fi géètì géètì ó mọ̀ ọlọ́run kì í sọwọ́ bí ìsìláàmù ṣe rí nu ní ìsìn àkọ́rọ́mọkọ́mọlá tẹ́ bá ní gbọ̀n tẹ́ bá ń bọ̀ nísọ àwọn onílékulẹ́jà kí ni wọ́n máa wí ẹ máa wulẹ̀ bàbá àbí ẹ̀kọ́ ni ẹ máa wọlé bàbá ok tí ẹ̀yin bá jẹ́ kò sámi ẹ̀sìn lára yín tẹ́ bá kọjá nítorí kulẹ́jà tẹ́nìkan kì í máa wọlé náà adúpẹ́ fọlọ́ pé kò sí sọ̀lẹ́ kulẹ́jà ń bá dàbí. ó yẹ kó bàbá ti ń bọ̀ ọ́ tó bá kọ́sọ́mà nìyẹn àwọn kọ́sọ́mà nìyẹn subhanallah alazim kí ló fi é débẹ̀ wọ́n mùsùlùmí. tó bá yẹ pé fi gbélé ayé ṣe nù àbá jogún orí alábàáhùn ntànàbì jogún mo àbá ẹ ike ń bá ní ọ̀tá lẹ́yìn sọ̀rọ̀ láti sọ́lá tó ṣe ó ní kóńgìrì kan tí fi jó nǹkan pékin bó ti lọ rí rádaràda à ń sọ la ilaha illallah lẹ́nu ìwà wọ ọjọ́ la ilaha illallah ìṣèwọ ọjọ la ilaha illallah àwọn ọmọ kan àwọn wa táwọn kò gbá gbogbo rádaràda pálapàla ránran yìí ọgbà wọlé bàbá ẹ má tó lọkùlọ lọ wọn náà wọn ti gbà wọlé mẹsì ẹ dákun tó rọ lọ ṣé ẹsìn náà yìí ń ṣe tẹ́lẹ̀ náà tẹ́ ẹ mọ̀ pẹ́sìn ni tẹ́sìn wàá lè tẹ̀sí. torí ẹ jẹ́ ká kíyè sára nítorí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń tanra wọn dànù wọ́n lò pé ẹ̀mí àwọn gùn àwọn mọ̀ pé táwọn ń ṣe ọ̀dà ṣùgbọ́n má sì kánjú wa òun ó sì tú báńgbà náà sẹ́mi pé bí bàbá ti sọ fún màlẹ́kà kú náà tí màlẹ́kà kú òfin pa àfi lẹ́yìn ìgbà tó tú bá tó fi jẹ́ pé wọn nìkan wọn ó dùn ó dì wọ́n á mú lọ́tìtì ni òtítì lọ́yẹ́ máa lọ so ẹni tó bá fẹ́ sórí ire àwọn tí wọ́n tètè túnra wọn ṣe ni so wọ́n máa ń tàn wọ́n ní sanra rẹ nítorí pé tó bá kú wọ́n lọ́ọ́ dára rẹ nínú sàárè alẹ́ nìsọ̀lọ́lá àlè tọ́ga jù nínú ẹkún tó ìgbàgbọ́ òdodo ọ̀nà ni la ilaha illallah. tó ń torí ẹ má tanra rẹ jẹ wọ́n tó ń ṣe súfì tó ń tanra rẹ dánù kọ́ wa sọ fún àwọn alamọ la ilaha ẹ̀ dàmà ẹ̀ dàmà sani súfì tó ní èsì nákàlì sọ́wà àwọn gan ni bàbá àtìyá nákàlì torí pé àwọn nákàlì làwọn máa wá ká bí bá gbára rẹ bá ti pọ̀ tó o bá gbowó sí bẹ́ẹ̀ lára yóò máa bẹ̀rù rẹ̀ láì ṣèkókò so nítorí ẹ ahlu sunna nìkan wàláhi wàláhi àwọn nìkan lọ́mọ tó wọn la ilaha illallah nítorí pé bẹ́ẹ̀ bá ní kẹlẹ́mi ó túmọ̀ la ilaha illallah ẹnu ọkọ̀rọ̀ ó ní la ilaha kò sọ́ọ̀bà kan illallah olúwa wàláhi ṣe é ṣètùmọ̀ àti ìtukùtù yẹn ahlu sunna. àwọn ni wọ́n mọ ìtumọ̀ rẹ̀ àwọn ní ti ń lò ó ìdínú gbogbo ẹni tó bá ti fẹ́ mẹ́bọ mẹ́sìn kò lè mú ọ lọ́rẹ̀ yóò máa bọ̀ jẹ́ ni kò sí lè sọ pàtó ìdí tó ti mú ọ lọ́tà nítorí pé wọ́n ń tẹ́tẹ́ sí ọmọ pọ́nbẹ́lẹ́ fún Allah ọ̀fẹ́ ká darú papọ̀ mọ́ sápà òun sì sí ọ ọ̀dà bó ṣe dà èyí máa ń kápẹ́jọ́ máa ta rọ́bà kí kálukú kúkú fọ́ lójú. tó ìdínú tó fi jẹ́ pé a gbọ́dọ̀ di ẹ̀sìn wa mú ẹ má jẹ́ awo tàwọn èèyàn tí ń kórìíra wa ẹ má jẹ́ awo tẹni tí ọ̀fẹ́ gbọ́rọ̀ wa ẹ má jẹ́ awo ẹni tí ń wò pé wẹ́ẹ̀sì wo wọ́n ń ṣe yìí káwa náà fi sì ṣe. torí kò ní wù wọ́n kọjá pé ẹ̀sìn dodo tẹ̀yìn ṣeun ẹ wàá wà lùjánà lẹ́yìn nìkan kí ló dé tẹ̀yìn bá wọn wọná. torí rẹ̀ ìtọ́ ga jù nínú ẹ̀ka ìmánì ọ̀nà ni.

لا إله إلا صلى الله عليه وسلم أن لا إله إلا الله محمد رسول الله لا إله إلا عيسى وأن لا إله إلا الله عيسى رسول الله لا إله موسى وأن لا إله إلا الله موسى رسول الله لا إله إلا إبراهيم عليه السلام وأن لا إله إلا الله إبراهيم رسول الله ترى لا إله إلا الله في سنتهم ọkàn jẹ́ pé ìhà tí kálukú kọ sí ńlọ́sọ̀tọ̀ọ̀tọ̀ yèé ṣe gbogbo ẹni tí ń sọ́dọ̀ dé lẹ́nu lọ́mọ̀túnmá rẹ̀ torí ẹ̀ yéé ṣe gbogbo ẹni tó bá wí ló wúlò fún má ti tàn rẹ̀ dànù gbọ́dọ̀ fi sọ̀rọ̀ lọ́wọ́ àṣìlá ń sọ pé ẹni tí ọba pé láyé láyé lọ lọ́ba wí ká ẹ̀ kó tó di yọ wà má ti dànù ìwọ sínú wa ló ṣe. fìràwùnà sọ la ilaha illallah àkótó kù ọ̀gá ńlá ni fìràwùnà nùnà anáru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyya wa yawma taqumu as-sa'atu adkhilu ala fìràwùnà ashadda al-'adhab ngbàtí kú díẹ̀ gbọ́ntọ́ sọ ni ó ní amán ala ilaha illa alladhi amanat bihi banu isra'il wa ana minal muslimin ó tún sọ àsọlé gbogbo òwúlò ó túmọ̀ sí pé kìí kàn sí pé wọ́n ti di ọ̀daràn ọ̀fẹ́rẹ́ ondina dẹ́sìn ọjọ́ kan nẹ́bí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọwọ́ awúrẹ́ ayélujára ìlọ́lá àkótó kú wọ́n lé ẹkú oríire wọ́n wí kálímà kálímà ó. tó ń torí di eléyìí báyìí ẹ ẹ wo nínú àdìsí alẹ́kùn tó wá lọ́dọ̀ Imam Ibn Hibban rahimahullahu ta'ala anabi sallallahu alayhi wa sallam ó lẹni tó bá ti la ilaha illallah ló wí kẹ́ ìkótó kúrò nílé ayé yóò wà aljanna wa in asabahu ma asaba kódà kó ṣe pé nítorí ṣe ti ṣe ókè ká ní máa ṣe yàn ìyẹn ni kí wọ́n ti fọ́ ọ́ ma ní ìsìn ká pé mùsùlùmí ni ọ kùdìẹ̀kùdìẹ̀ wá pọ̀ nù sẹ́rẹ̀ la ilaha illallah ló wí kẹ́ ọ wà aljanna àmọ́ nǹkan lè ti sí ọ yẹnni pé ó lè jẹ pé ó ti kọkọ lọ nana àmọ́ òní ṣègbè bẹ́ẹ̀ ọ padà ṣe kí ni ọ padà wà lùjánà yẹn ti pé tààràtà náà ẹni fún gbogbo èèyàn. ambọ̀sibọ́sí ọ̀pọ̀lọpọ̀ wà sí ewu tí ò ní wúlò fún gẹ́gẹ́ bí fìràwọn nana ṣe ewu tí ò wúlò fún. tẹ̀lé ìtumọ̀ sí pé kákíyè sára jàmá. anábì sallallahu alaihi wa sallam ó lè nínú ẹ̀ka àgbàgbọ́ òdodo ó náà ní وأدناها إمارة الأذى عن الطريق èyí tó wá kéré jù nínú ẹ̀ka àgbàgbọ́ òdodo òun náà ní ká gbé gbogbo ń tọ́ba lè sèyàn lè sì pààyàn lára kúrò lójú ọ̀nà ẹ wo tí wọ́n ní tó ń bẹ́ẹ̀ nù yín máa nì àpalára lórí lọ́nà ni mú kúrò lọ́nà ẹ̀gún lórí lọ́nà ni kó kúrò lọ́nà ẹ̀ pákó kan bẹ́ǹtì kan làwọn kan fi dínà àwọn kan máa gbé mọ́tò bọ̀ wọn ò ní mọ̀ pé àwọn oríbú kan ti dínà gbé kúrò káwọn máa rọlù kọjá pé ni wọ́n bá ṣubú wọ́n á bá bẹ́ẹ̀ lọ àlùkìyàmà bẹ́ẹ̀ náà ni akramakumullah nínú tí máa ń níyàn lára táwọn ẹni tí ò lérò tí wọ́n máa ń ṣe sánà wọn náà ní kó yà bẹ́ẹ̀ tọ́nà. ìbá nàbí sọlá ṣọlá ní kẹ sọ́ra fáwọn àyè pé làánà lèèyàn máa bá pàdé má yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ní àárín ọ̀nà. ṣé wàá mọ̀ pé téèyàn bá fi lè kó kan mọ̀ ń bọ̀ Jẹ́ríkò láàrin títí àbá ó sì sọ wàárọ̀ díẹ̀ ló kún tẹsẹ̀ bọ́nú gbẹ̀ tí ẹnìkan yà lẹ̀ màá ti sọ pé làyìlà ìlọ́mọ ìgbé ìyàgbọ́ ọ̀rọ̀ ọ̀run kó kátó pé ẹni ẹlẹ́ni màá ti sọ ẹ̀rọ mi ẹ̀rọ torí sọ pé ẹni tó sùn òun ló máa ń gbàgbé ẹni tó kọ́ kò ní lai lai. bá kókó ẹ ní jẹ́ kó rọ̀jò èpè pípọ̀ fún torí pé tí èèyàn tí ó gbogbo ẹni tó bá ti fojú gánà ẹ̀ torí pé gbẹ̀rù kálọ́ lórí ibú tó fún fún fún nígbà tí ń di eléyìí ẹni tí ó bá níyàn lára ẹgbẹ́ kúrò lọ́nà nínú torí àwa mùsùlùmí akramakumullah àbùkátà akẹ́nìkan ọmọ wa ṣe lẹ́kítọ̀ kan fún wa kó ń lọ England ń lọ Amẹ́ríkà eh, environmental kìnìkan sanitation ìrọ́lá ẹwà àtijọ́ tá nàbì sọ̀rọ̀ láti sọ̀rọ̀ láti kọ́ wa ẹwà àtijọ́ tá nàbì ti kọ́ wa àti gbalaja àmì iṣẹ́ ni mo rò pé yé wa àbùkátà akẹ́ sọ pé kìnìkan sátidé tọ́ba tọ́ba kẹ́yìn oṣù ẹ̀ máa ṣe sanitation kọ́ jojúmọ́ làwọn ṣe lójúmọ́ la ń ṣe torí àwùjọ táwọn mùsùlùmí bá wà kìí sí dọ̀tí bẹ̀ àwùjọ táwọn mùsùlùmí bá wà kìí sí èrí ń bẹ̀ àwùjọ táwọn mùsùlùmí bá wà ní tó lè pààyàn lára kìí ráyè jókòó láàrin ọ̀nà torí ẹ̀ tẹ́lẹ̀ yìí bá yé wa níta fẹ́ lò ń bì ní kí wọ́n tún fi ká gbé ní tó lè nini lára kúrò lọ́nà wọ́n fi sára ẹ̀ ká àgbàgbọ́ òdo ó túmọ̀ sí pé tí ìmánì lásán bá ti wá ó الإمام البخاري رحمه الله إنه سرع ومو إليه و lọ́nà tó ga púpọ̀púpọ̀ ẹ̀rí pé ìmáàmù Bukhari nínú kìtàbù ìmàn ó lè sọ fún wa pé báàbù as-salatu min al-iman as-salatu mílẹ̀ ní ìmàn asọ́láàtù ń bẹ nínú gbàgbọ́ òdodo ó túmọ̀ sí pé ní ìbá ti ṣe sọ́láàtù ńkọ́ kọ̀ gbọ́lọ́ngbọ́ ẹgbọ́n tọ́lọ́ náà sọ wa ma kana Allahu li yudi'a imanakum ọlọ́run ọba ọ̀jẹ́ ni tí ó fi ìgbàgbọ́ òdodo yín ráàyè ọlọ́run sì sọ̀rọ̀ sọ́láàtù nù aywa ma kana Allahu li yudi'a salatakum sọláàtì tẹ ti nígbà tẹ ń kọjú sí bẹ́sẹ̀ mọ́kìdì ọlọ́run ní jìrárì ẹ gbà ládàá rẹ̀ ṣùgbọ́n báyìí ẹ máa kọjú sí kàába. ọlọ́run pe sọláàtì ní kí ni ìmánì eléyìí fi hàn wáyé pé tán bá dárúkọ ìmánì ó ti kárí àlè islam. ìmáàmù Bukhari yóò tún sọ fún wa pé báàbù az-zakatu min yíyọ zakat náà ara imani ni ẹnì kan ò ní máa yọ zakat àfi kó jẹ́ ní imani ẹnì kan ò sì ní kọ̀ láti yọ zakat àfi kó jẹ́ pé kò ní imani ajẹ́pẹ́ bó làwa ń wà lọ. àwọn ẹni tá a pè pé kí wọ́n ti sọ̀láàtì tí wọ́n dá wa lóhùn àmì pékèrún wọn ò ní imani ẹ̀yin tá à ń ṣe ń wá mọ́tíláṣí ń gbogbo gbà tá à ń ṣe lọ́ọ̀ ní gbogbo ọgbà tá à fẹ̀yìntì wípé mo ti gbà fẹ̀yìntì níbi ká ṣe lọ́ọ̀ tá à ní àṣìlọ́ọ̀ ni títí tá a fi kú ọ̀rọ̀ ayé àmì ìpẹ́ ẹ̀gbọ́n lọ́wọ́ ọba bẹ́ẹ̀ náà ni bàbá olówó tí kì í yọ zakat kódà kó ṣe pé ó ń ṣe sọláàt kódà kó ṣe pé ó ń lọ hajj ó ń bóyún á sọ pé bo ní imáni wa bàbá tí imáni bá ń bẹ pẹ̀lú ó kẹ́ ṣe kí ni ó kẹ́ yọ zakat torí ẹ̀ alimam Sufyan al-Thawri rahimahullah wọ́n ní àbá tuntun tá a gbọ́rù rẹ̀ rí tẹ́lẹ̀ òun là bá yíya ìmánì kúrò lára alìsílám àti ìmánì àti ìsìlám ọmọ àyà ara wọn ni wọn a kì í yà wọn. alìmáàmù Awzaa'i rahimahullah wọn láwọn ẹni tó síwájú la yufarriquna bayna al-amali wal-iman wọn yìí ṣe ìyàtọ̀. láàrin iṣẹ́ àti ìgbàgbọ́ òdodo wọn yìí yàtọ̀ láàrin iṣẹ́ àti ìgbàgbọ́ òdodo Umar ibn Abdul Aziz rahimahullah wọn kọ ìwé sí gbogbo àwọn agbègbè pé kí wọn kà sáwọn èèyàn létí wọn ní al-imana fara'id wa shara'i' ní <clears throat> àtàwọn tó ṣe lófin famani sakumalaha fakọlẹ sakumalaha imaani ẹnikẹ́ni tó bá ti ṣe wọn láti pé ó ti ṣe imaani láti pé wọn bẹ lẹmìẹ sakumalaha ẹnikẹ́ni tí ó bá ti ṣe wọn láti pé lẹmìẹ sakumalaha imaani kò tí ì pé imaani rẹ eléyìí tó túmọ̀ sí sẹ́nìkan ò lè sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní ìgbà tí iṣẹ́ ìgbàgbọ́ òdodo bá gbẹ̀yìn nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí kìí ṣe sọlẹ́t ẹni tí kìí yọ zakat ẹni tí kìí ṣe siyam ẹni tó kọ́ hajj ẹni tó ṣe pé gbogbo ntẹ́sí islam ká ṣe kìí ṣe ẹ dákun ọ̀nà wo ló fi jẹ́ múmi ọ̀nà wo ló fi gbọ́ lọ́wọ́n ọba gbọ́ torí ẹ ọ̀rọ̀ pọ̀ pípọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ láti fi àlàyé wípé a lè ya iṣẹ́ kúrò lára àgbàgbọ́ òdodo a lè ya iṣẹ́ kúrò lára ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo ń lọ pẹ̀lú káfíìsì wàhù káfíìsì sẹ́sẹ́ ẹni ọba ti fi ìgbàgbọ́ òdodo ṣe ẹni ọba ti fi ìgbàgbọ́ òdodo tí ọba fi ṣiṣẹ́ ọkàn ń sọ pé gbàgbọ́ ń bẹ lọ́kàn ni eléyàn kì í sọ ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ ìgbàgbọ́ òdodo ń bùkátà kájínà sí tọ́lọ̀ ní kájínà sí ìgbàgbọ́ òdodo ń bùkátà gbogbo tí wọ́n ní káde kájà ní ti ń kópa nínú rẹ̀ eléyìí báàbù tá a dé yìí ó pàtàkì púpọ̀ ká mọ nǹkan tó kó sí mu ká tó tẹ̀síwájú ẹ ká di òfin yìí mú al-imanu الإيمان والإسلام إذا اجتمعا افترقا وإذا افترقا اجتمعا الإيمان والإسلام إيمان يأتي إسلام إذا افترقا tọkàn bá wá إيمان sí kejì ìmánì nìkan ló wà àbí islam nìkan ni wọ́n dárúkọ láyé ìfitàgé ejetamaha ìtumọ̀ rẹ̀ ọ̀jẹ̀ ìtumọ̀ rẹ̀ àti tẹ̀kẹ́jì rẹ̀ tí ò sí mbẹ̀ ńgbà. wàyí dàtí tamaha tọ́ba dárúkọ al àti al-islam iftaraqa méjèèjì ó ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ yóò ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ìmánì ó máa túmọ̀ sí ìgbàgbọ́ èyí tó pamọ́ islam á máa túmọ̀ sí iṣẹ́ ìgbàgbọ́ èyí tó hàn. àpèjúwe rẹ̀ náà tún wà nínú kàmí nínú ṣẹ̀ríà onáà níbi alfaqir àti miskin alfaqir àti miskin alfaqir aláìní miskin aláìní tí mo ní tálákà aláìní náà aláìní tálákà náà wọ́n lè dè lárúbáwá wọ́n ní ọ̀kan nínú àwọn méjèèjì kéésì púpọ̀ ní ó ní ṣùgbọ́n tó ní kò lè ohun tí ní kò ní tó eléyìí rárá wọ́n á sọ pé àwọn méjèèjì náà máa máa tó bẹ́ẹ̀ ike lọ́dọ̀ ahli sunnati wal jamaa kí ni jẹ́ ìmánì lọ́dọ̀ àwọn ẹni tí kìí ṣe ahli sunna kí ni jẹ́ ìmánì kí sì ni ń tọ́ tara rẹ̀ jáde kí ń tọ́ tara rẹ̀ jáde ahli sunnati wal jamaa àwọn al-iman qawlun. وعمل الإيمان قول وعمل bẹ́ẹ̀ láti rí lọ́dọ̀ àwọn aṣáájú pípọ̀ nínú àtúpọ̀ síra gẹ́gẹ́ àwọn síra tá a máa ń pè ní kìtàbù sùnnà àrísàn sọ wípé al-iman qawlun wa amal ìtàgbà lérò òun náà ni qawlun bil qalbi wal lisan wa amalun bil qalbi wal lisan wal jawarih ìyẹn ni pé ọ̀rọ̀ táǹfọkàn sọ táǹsìnfàhàn sọ àti iṣẹ́ táǹfọkàn ṣe àtàhán àti boríkì ìyẹn ni pé ńgbà tó kà á nínú síra pé al-imanu qawlun wa amal ẹlòmíràn ti pé kí làwọn aṣíwájú yìí ń sọ lẹ́yìn táwa ti mọ̀ pé al-imanu i'tiqadun bil-janan bilisan wà amalu biljawari níta aláti sọkàn rẹ táǹsì ń sọ jáde lórí ahọ́n wa táǹsì ń forí kì í wá ṣiṣẹ́ tọ̀ bẹ́ẹ̀ ní káàpì ní kọ́ńlọ́ wà amalu ọ̀rọ̀ àtisẹ́ tí ìṣe ti yọ àtisọ́kàn kó ń bẹ̀ wọ́n yọ wọ́n ní ọ̀rọ̀ yín ń lọ̀rọ̀ táǹfọ̀ kan sọ àti ahọ́n iṣẹ́ ń lè kan ahọ́n àtòrí kèése ṣé ìyapa wà ń bẹ àbí òsì kò sí ìyapa mẹ àjẹpẹ al-iman i'tiqadun bil-janan wa qawlun bil-lisan wa 'amalun bil-jawarih yazidu ìgbàgbọ́ òdodo òun ni ohun tá a láti táǹsì ń wí jáde gborí ahọ́n wa tẹ́ǹsì ń forí kì í wá ṣiṣẹ́ jẹ́rìí sí ẹ jáde mọ̀ kò sí kan tó ṣe yọtọ̀ nù tọ́ ọ bá yọtọ̀ kan dànù èso olùgbàgbọ́ òdodo tọ́ ọ bá yọtọ̀ kan dànù èso olùgbàgbọ́ òdodo tọ́ ọ bá yọtọ̀ nípe dànù èso olùgbàgbọ́ òdodo ẹnìkan kò sí ìgbàgbọ́ lọ́kàn rẹ̀ ṣùgbọ́n ń wí jáde gborí ara ó sì fi ń ṣèwà irú gbàgbọ́ wò ni gbàgbọ́ àwọn mùnáfì nù tẹ̀gbọ́ àwọn mùnáfì kí táwọn náà bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n sọ pé àgbàgbọ́ idha laqul ladhina amanu qalu amanna wa idha khalaw ila shayatinihim qalu inna ma'akum innama nahnu mustahzi'un tí wọ́n bá wá padà sọ́dọ̀ àwọn ẹni ṣètọ́ọ̀nì wọn wọ́n sọ pé dájúdájú àwọn abẹ pẹ̀lú yín wọ́n kàn ṣe yẹ̀yẹ́ ni kò sí ìgbàgbọ́ lọ́kàn wọn múnáfìkì náà máa ń ṣe sọ̀dá innal munafiqina yukhadi'una Allah wa huwa khadi'uhum wa idha qamu ila as-salati qamu qusala yura'una an-nasa wa la yadhkuruna Allah illa qalila àwọn múnáfìkì ń tan Allah jẹ wọ́n sì ń tan wọn jẹ. wọ́n máa wọ́n yìí dìde páwọn fẹ́ẹ́ ṣe sọ̀lá àfi tòròjú tòròjú wọ́n ṣe sọ̀lá sí ni láti kárí ní sáwọn yìí wọ́n yìí sì ṣe ìrántí ọlọ́run rárá rárá ní sọ̀lá sí ó túmọ̀ sí báwọn náà ṣe sọ̀lá àtàkùn ẹ̀ ṣe sọ̀lá wọ́n ṣe sọ̀lá mùnàfíkì gan máa ń lọ jihad sọ́dọ̀ kọ́ńtì jihad kan bọ̀ ìní mùnàfíkì ń fi àwọn mùsùlùmí ṣe yẹ̀yẹ́ wọ́n sọ pé àwọn ọ̀rẹ́ nìkan tọ́jú ọ̀jẹun okpuru ọ̀lẹ lójú ìjà bí àwọn olùmọ̀ọ́rin wà yìí ń bú àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ kó nàmbá wọn bọ̀ láti jihad ni ọ̀kan náà mùsùlùmí sọ̀hábí ọgbọ́n tó sọ olùmùnáfíkì ni ọ́ bẹ́ẹ̀ rà fẹ́ kí mùsùlùmí ó rí tọ́ba tó jẹ́ ẹ̀sọ̀ tí fẹsẹ̀ ọlọ́wọ́ bá ṣeré tí fi ṣe tí fi àwọn ẹ̀ṣẹ̀ lẹ́yìn munafiki ni ọ nítorí òṣìṣẹ́ yìí máa dẹ́sùn rẹ̀ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìyàlẹ́nu lọ́jẹ́ o kọkùnrin yìí tó dọ́dọ̀ ànábì kò jìnnà rárá alukurani ti síwájú rẹ̀ sọ̀kalẹ̀ kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da imanikum àtàwọn àyà àti ìránṣẹ́ lẹ́fí ń ṣe yẹ̀yẹ́ bí ẹ má wàá wàá wí kankan lórí ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbàgbọ́ yín akramakumullah àwọn mùnáfìkì ìgbàgbọ́ ò sí lọ́kàn wọn ṣùgbọ́n wọ́n sọ jáde lórí ahọ́n kọ́dà wọn lè máa fi ṣe wà o yaquluna bi afwahihim ma laysa fi qulubihim wọ́n máa fẹnu sọ tí ò sí lọ́kàn wọn tàbí wá lẹ́nìkan lónìí náà tó ẹ pè gbàgbọ́ rẹ̀ ò ojú la rí ní gbàgbọ́ rẹ̀ kí la pè é mùnàfìkì mùnàfìkì la pè wọn àwọn gbàrọ̀ mi ò mi mùnàfìkì ni gbàgbọ́ wa òsì lẹ́sìn ṣèwà hù tí a fẹ́ múnafìkì kèfèrí ni wá torí ẹ̀ lọ́lọ́run sọ pé múnafìkì náà fi dárúkì ẹsẹ̀fẹ̀lì mi náà nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn múnafìkì ọ̀wà ẹni tó wà gbàgbọ́ lọ́kàn kò lè wí jáde lórí ahọ́n kò lè fi ṣèwà hù ṣé mùsùlùmí lẹ́pọ̀ náà káfìrí lọ́nà káfìrí lọ́nà irú rẹ̀ ni fìràáwò firaahun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ kan wọ́n gbàgbọ́ nínú ọkàn wọn ṣùgbọ́n wọ́n kọ̀ láti wí ìgbàgbọ́ ń jáde lórí ahọ́n torí ẹ̀ ló ti jẹ́ pé ńgbà tí ìparun dé bá firaahun náà lọ́lọ́run ti ń sọ pé aláàrọ̀ ọ̀kadà àfẹ́ ìtàkọ́bẹ̀ ìgbà yìí láàárọ̀ kí ló dé tó ti wí tẹ́lẹ̀ torí ẹ̀ nísìnyí ẹni tó ní abájẹpọ gbàgbọ́ lọ́kàn àmọ́ kò lè wí jáde kò lè sisi sẹsẹ kò lè jẹ mùsùlùmí káfíìrì lọ́nà irú rẹ̀ ni sálàfù tí wọn ní ta ni fìràwù òun jẹ ẹsùn sálàfù pààlẹ pàà kìí ṣe fàà fààdì ìnìtiwa ẹsùn sálàfù pààlẹ ṣùgbọ́n fìràwù náà jẹ sálàfù wo pààlẹ fáwọn olórí bú ẹgbẹ́ rẹ̀ irú ẹ̀ náà lẹni tó ṣe pé ọmọ sọ pé lọ́kàn òun gbàgbọ́ òun mọ̀ pé islam yìí lẹ́sìn àmọ́ òun lè sọ jáde ambọ̀sibọ́sí pé òun ṣe islam ọwọ́ kú ẹ̀rọ ni ẹ̀dá pẹ̀já ṣe sọ láti sọmọ ìyá wa la fún káfíìrì ṣe sọmọ ìyá tiẹ̀ káfíìrì sọmọ ìyá wa innamal mu'minuna ikhwa. mọ́mì ní lọ́jọ́ ọmọ ìyá mọ́mì káfíìrì èsè ọmọ ìyá tiwa. ẹni tó wá gbàgbọ́ lọ́kàn ó sì ń wí jáde gborí ara àmọ́ kẹ̀sì rọ̀ ṣé mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ bàbá gbàgbọ́ wọ́n gbàgbọ́ lọ́kàn bàbá sì máa wí jáde ó dà máa sọ dáadáa muhammadu rasulullah wàlẹ́ ṣé bàbá máa sin wọ́n ní bàbá yìí sin Se mùsùlùmí sì ni bàbá lẹ́yìn náà kìí ṣe mùsùlùmí ẹni tí èèbá dé sí náà kìí ṣe mùsùlùmí ibi tá à ń lọ gan ni ẹ̀rí pé jàǹbá eléyìí ó ṣe wá bàjẹ́ ní ilẹ̀ Yorùbá wa yìí ọba ọ̀rẹ́yà ni wọ́n bá pè lórúkọ Islam wọ́n máa jẹ́ wọn ní ooo wàlàgé ń tán bá pè pé pé ẹ wá sojúṣe mùsùlùmí wọn ò ní débẹ̀ ṣé mùsùlùmí wà láwọn eléyìí ibi tá a lọ sí. àwọn fàlàfà dákọ̀ wàlẹ́ sọ́lá walakin kazzaba wa tawalla. àníṣàlá ìrírú wa láwùjọ wa gbogbo nílùú kọ̀ọ̀kan níletò kọ̀ọ̀kan ìlú ńlá ni ìgbèríko ni àbá ni arẹ́rẹ́ ni àrírú wa náà sọ ẹ kó lásán náà fi ń jẹ mùsùlùmí wọ́n yìí sí lọ́n ọlọ́run ojú ẹ̀sìn wọn jọ̀sán bá kú. àwọn sọ́jà fámìlì wọn àwọn máa bá wọn wá ìkẹ́gba gbogbo ọ̀nà àwọn ẹni tí ò lè sòdodo fún wọn fún tó kú ò láyé àbí wọ́n sọ fún wọn wọn gbọ́ wọn gbà wọn á lọ bá bàbá imam pé ẹnìkan kú nínú àwọn mùsùlùmí àdúgbò ẹ má lọ ṣe sọ láti sìn wọn la o torí ẹni tí kì í bá ti sin náà kì í ṣe mùsùlùmí o ẹni tí kì í bá ti sin náà kì í ṣe mùsùlùmí kójó yí ọ ẹni tó bá jẹ́ mùsùlùmí yọ gbàgbọ́ lọ́kàn rẹ̀ yọ gbàgbọ́ yọ máa wí jáde lórí ahọ́n rẹ̀ yóò sì máa fi sẹ́ẹ̀gbà òdodo sí sẹ́sẹ́ pẹ̀lú oríkèé ara rẹ̀ ẹni tí ọba ti ṣe bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí jàmá kì ṣe mùsùlùmí lẹni tí èsìn lọ yóò ṣe mùsùlùmí lẹni tí kì í tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ kí ló dé tí wọ́n kùnà láti darapọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí níbi ká sin lọ ọkàn tí ó rí pé iṣẹ́ pọ̀ iṣẹ́ yìí ní dí mi lọ́wọ́ kò burú ẹ wọ sàárì ṣé bá sì dénú sàárì ẹ mẹ́jẹ̀ kí wọ́n gbàgbé kí wọ́n bá yẹ kó spanner àti bolt àtàwọn sùn dírẹ́fà wọn kò sínú sàárè yìí kẹ́ ẹ máa bá tẹ lọ́nà. ètò olùdásẹ́ni àwọn èròjà gbádùn wọ́n ṣe wá láàárọ̀ ni wọ́n wá lọ́sàn-án alalẹ́ gan-an bí ìbá ti kọ́ bá sọ́mọ́ ọlọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ sùn kí á lọ sùn sí tọ́ ìyá wèrè kọ́ ọ̀ranjú kalẹ̀ ẹran gàdà nítorí iṣẹ́ ìlú iṣẹ́ ìlú ọ̀dàgbà tí ẹni ti ṣe lọ ẹni rẹ ó sì bu ju tẹni tí ń sin lọ torí wọn ti kó tó bí bàbá tiẹ̀ ẹni rẹ ó gùn jọ lọ torí pé wọn kò mbẹ ẹlòmíràn máa ṣe kóòtù kúkú láyé ẹnì kóòtù máa ṣe tọ́ba pé sẹ́ẹ̀lú náà ni máa ṣe wọ tàrí àwọn afintí yọ̀ọ́ tàn á máa fi ṣèkẹ́wọ́ láti pàdánù tí ò ní tán àmọ́ pa á lọ́kùn láyé yìí nǹkan kan ò sí tí ọ̀sẹ̀ kù tí ó ṣe wá láǹfààní àfẹ̀sìn tá a bá gbélé ayé ṣe ẹ̀sìn náà láwọn kọ̀wọ́ tẹmútẹmú á ní kakún. kọ́lẹ̀ ló ló tún wọn sọ pé ah, kọ́lọ̀ má bínú sí wa àti ìrí tọ́lọ̀ báyìí àsìkò tá a ra yìí fún tọ́lọ̀ ń bọ̀ ẹ̀ ti ráyè ẹ̀ ráyè mọ́ gbàtí ẹ̀ ráyè ẹ̀ ráyè tọ́lọ̀ ọba mọ́ ẹ̀yin náà máa wo tí máa ṣẹlẹ̀ nísìn wọ́n ń ṣe kọ́ọ̀mà wọ́n sì parí kọ́ọ̀mà àwọn dòǹgárì bá rọ wọlé àwọn dòǹgárì ti ṣe rọ wọlé ẹ̀rí pé kálukú wọ́n ti mú ọpọlọ kó ń di kọ́ọ̀mà tó ń ṣe torí kìràkìtà kìràkìtà tí wọ́n ṣe wọlé o kálukú ọmọ òfin kìrà ah, pé ah, Olúbàdàn ní bọ̀ Olúbàdàn pé ọlọ́wọ́ ọba wa náà àwọn náà ó sin lọ <laughs> ọba fẹ́ wọ náà ẹ̀ẹ́dẹ́gbẹ́ kó ń fẹ́ wọ náà. má sin lọ́ọ́ máa dà kí lọ́ kọ́ pẹ̀lú rọ́tẹ̀ ń bá ọba ni. Amos bá ti wá ní gómìnà kan ń bọ̀ àbí dẹ́kùtì gbogbo àwọn ọlọ́pàá ẹ̀rọ kìnnìkan ẹ̀rọ kọ̀ọ̀rọ̀ láti tó ìwọ wà ń bì lánàá tá à ń sálù ara wọ́n ní ọ̀tọ̀ wípé dẹ́kùtì gọ́ọ̀mọ̀ ń pé kéènì kéènì kí ló já ma tó ọlọ́rí méjì lọ́rùn tó gbogbo ọgbọ́dọ̀ àfẹ́wọlé kí ló àwọn ṣe islam kí ló ń tẹ̀lé tí anabi muhammed pé lágbájá náà wa wa òun là á gbóore ní àbọ́lọ̀ torí sára ipò ipò àwọn kan bẹ̀rẹ̀ lánàá lónìí wàláì tó bá kọjá tó bá sọ ní kóró mángò tó bá tún sọ̀rọ̀ yóò tún kàrò. àwọn ènìyàn àwọn òbí ọ̀dà wọ́n ti palẹ̀ rẹ mọ́ kọ́nà àwọn bá béèrè pé àwọn tẹ́lẹ̀yẹlé ni wọ́n gbé ọ lọ àbálákùkọ kálukú òní mọ̀ ní sàn gbé ọ lọ. ẹni tó bá tó mẹ́rin lọ́wọ́ pé ilẹ̀ ń sọpọ́tì ẹ̀ ọkùnrin papọ̀ lórí nǹkan ẹ̀wù bọ́lọ̀ ń sẹ́ ń pòwe fún wa ipò rọ lásán etí ọ̀tàn ó di ọgbà tí ò ní tán lọ́wọ́ rẹ̀ akramakumullah dandan dandan àfi ká sin lọ màmá kan ní ẹ̀dá kù òun ṣe sọ̀láàtì lọ ẹnìkan wá dúró màtó òun apèrè sọ̀láàtì ó wá ní ẹkú ìyànjú ẹkú ìyànjú tí mo ṣe kí òun sọ dáa. àkókìyìn dà o àkókìyìn dà ẹ rò pé yorùbá kíkì yìí náà sá ni sá ẹ bá wà jókòó ẹ kú jókòó bàbá yìí dùn ẹ kú dùn àwọn ẹ̀fọ́ ẹ kú kíni ẹ kú jẹ so ẹ ẹ kú ẹ àná hmm. ẹ àná ẹ kú yorùbá gbogbo ẹ̀ náà kíkíkíkíkí ọ̀rọ̀ lórí sọ̀láàtì ọ̀rọ̀ ni ẹ̀kú yàtú ṣé yàtú là ń gbà mọ̀ ń béèrè afẹ́ gun òkè lágbòdo àbí ṣé yàtú ìyàtú pọ̀ ẹ̀sìn láńṣẹ́ tọ́tọ́ láńṣẹ́ tọ́tọ́ ìyàtú pọ̀ oníṣẹ́ àfúnyàtú náà ọlọ́run ni kò ṣe túláàsì nàmbà túláàsì sẹ́yìn síbi tẹ́ bá ti kà fún yàtú ẹ̀ ńlágbára àti gbìyànjú lónìí mo rò pé yé bẹ̀rẹ̀ sílẹ̀ lẹ́yìn kò tó má ṣe lẹ́yìn náà ṣé màá retí kẹ́mi kò kí mi torí pé mo ti sọ láti wọ́n mò ń sìn ẹ má dáhùn ẹ má dáhùn kí lọ́ọ́ bá wa kò ní ìsì má kí mi kú yàn nígbà tí èsì pa àǹjọ à ń ta lẹ́kì tó ẹja kíyè sára ẹ̀sìn yóò ṣe é mú sí kódà gan ọlọ́run lọ́ọ́ mọ̀ bóun làwọn ọ̀daràn sí èsì lọ bóun wọn ṣe ní balẹ̀ ọ̀kan wàláyé yóò rí nísìnyí ẹyin kásìkò sọ láti òtún kéèyàn ọmọdé séèyàn gbádùn mọ wàláyé ò ní gbádùn ala bi dhikrillahi tatma'innul qulub ìrántí Ọlọ́run sísìn lọ lọ́kàn sí máa balẹ̀ téèyàn bá sin lọ wàláyé kò ní gbádùn ẹ wò tá a bá wà lórí travel à ń bẹ bàbá mọ́tò ẹdúró ẹdúró fún akásílọ̀ ẹdúró fún ọ̀sàyẹ ni ṣètọ́ni ìsàtẹ́nẹ́lá ni olóhùn ní dúró a kò sí ní sáà lè máa sọ fún yàn kò sí ní sáà lè rí sínú èèyàn dùn àfi kéèyàn orí kò ń sí lọ oríṣi eléyìí kó ló ti wá fẹ́ jẹ́ mùsùlùmí nígbà tí wèé bá sí lọ dandan dandan ọkàn ara agbọ́dọ̀ jẹ́ pé àfìgbàgbọ́ o ìgbàgbọ́ sì wà nù ọkàn wa ìgbàgbọ́ tí iyèméjì ọ̀gbọ́dọ̀ bá ni iyèméjì ọ̀gbọ́dọ̀ bá tàbí tàbí ọ̀gbọ́dọ̀ bá ẹgbọ́n tó lọ sọ innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu wàláhi agbọ́dọ̀ kíyèsí máa ni wa iyèméjì ọ̀gbọ́dọ̀ bá ẹ wà pé díwèé nìyí. nínú ọkàn wa àwa gbàgbọ́ pé ọlọ́run ọba wa ń bẹ a sì gbàgbọ́ fóun náà ni ọba àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tí nǹkan kan ò síwájú ẹ̀ tí ìjẹ́ ni àkọ́kọ́ rẹ̀ ò sì ní bẹ̀rẹ̀ òun náà sì ni ọba àgbẹ̀yìn ẹni ìkẹyìn tí nǹkan kan ò ní sí lẹ́yìn rẹ̀ ṣé àwọn àlejòkòjọ kankan máa ronú kama sọ pé tó níta aláàgbàgbọ́ yìí bó wa ló ti jẹ́ ẹni àkọ́kọ́ tí ò sí fún á nǹkan kan ní síwájú nǹkan kan fa sósì lè sábà pé iyèméjì ronú nípa sí ẹ máa ronú pa àwọn àròyìn ọlọ́run kìí ṣe nípa pàápàá ọlọ́run torí tẹ̀ ń bá ń ṣe ronú pa pàápàá ọlọ́run ṣètọ́nù wọlé lọ́padà máa fi iyèméjì sí i lọ́kàn ẹ padà máa rò pé tó gbogbo ń tá a lá gbàgbọ́ yìí kí lọ gbàgbọ́ tí èsì gbàgbọ́ òdodo dáṣá agbọ́dọ̀ jẹ́ kọ́kàn wọ balẹ̀ nísìnyí Allahu Rabbul Alamin òun náà lọ́ba tó ti kó ti kọ kádàrà nínú gbàgbọ́ nù àwọn ò lè gbàgbọ́ o àfi tá a bá gba kádàrà gbọ́. a sì sọ wípé ó ti wọnú kádàrà wípé gbogbo nǹkan tá a bá fi lè ṣe àbá sọ gbogbo ẹ̀sùn ti wà lákọọ́lẹ̀ pàṣẹ àsọ. ẹnìkan á ní ọ̀dà nísìnyí <laughs> ṣé gbogbo tí mo ṣe náà ti kọ́ ti kọ́ ọ̀ wọ́n ti kọ́ kò sí tuntun lọ́dọ̀ Allah <laughs> tó tó a fẹ́ sọ pé pàṣẹ mo ti wá ilé mẹ́ta tí n pass tó a fẹ́ sọ pé ọlọ́ọ̀nà lọ́kọ̀ ọlọ́ọ̀nà ni àwọn yóò fò kẹ́lẹ́ wá sọ pé àwọn làwọn ò jẹ́ n pass wọ́n fi yorùbá lẹ́fù yóò fò tó sọ pé ò ní pass tó ń lè kọ́ kádàrà ni náà kò lè kọ́ kádàrà ebi tó lọ sọ pé ó ṣẹlẹ̀ ni ló ṣẹlẹ̀ òun kàn yọ lórí bú lásán ó tún fẹ́ gba táàgì pẹ̀lú orí ibú rẹ̀. akramakumullah nísìnyí ẹnìkan wọ́n ti sọ pé àwọn òfìsí pọ̀ ilé rẹ́díò gan tó ti kéde ní abúlé rẹ̀ ní yorùbá lẹ́mù wọ́n ti gbàlù wọ́n ti gbájú wọ́n ti yọ̀ wọ́n kàn retí pé kí wọ́n gbé mọ́tò wá láti government house tó fi wá gbé ni ilé rédíò bá tún sọ pé wọ́n ṣe orúkọ kà Mr. Adéwálé ni wọ́n pè Ọláwálé la kún ó pè <laughs> wálé wálé lẹ́nu méjèèjì ṣùgbọ́n eléyìí adé ló wálé eléyìí kọ́ ọ̀la lọ wálé subhanallah láwọn yẹn wọ́n sọ pé a ṣé èsè kojú kádàrà fọ́ kọ́ fọ́ ojú tìyín lọ fọ́ mo rò pé torí kọ́ àkọọ́lẹ̀ ti síwájú àkọọ́lẹ̀ ti síwájú pé wọ́n ó sì ọkọ rẹ̀ pè wọ́n tún wá tún sí kó tó dọ́fíìsì mo rò yé wa àbúrò sẹ́yìn méjì rárá ẹnìkan sọ pé ah, láti báyìí báyìí bọ́lá ló ṣe irú káwọn ni. jáde bọ́lá yẹn náà ó nítorí fún wọn. bí ẹni tó gàgàgàgà àwọn bàbá rẹ̀ kọ́ ni wọ́n bá kọ́ ọlọ́run náà ló tún tiẹ̀ náà fún nítorí pọ́lọ́ ń fẹ́ káyọ̀ ṣe gbé gbogbo ò lè ga káyọ̀ ṣe gbé gbogbo owó ò lè jẹ́ ní yẹpẹrẹ káyọ̀ ṣe gbé àwọn kan ga àwọn kan kúrú iná láyé òfin ṣe gbé ẹ bá wọlé olówó èèyàn mélòó lẹ́ẹ̀bà pé ń ṣiṣẹ́ mbẹ̀ gbogbo ń déyìn gbà yàn sí wọ́n gbà yàn sí wọ́n lè ní kí wọ́n kàn máa fún koríko lómi torí ọlọ́ọ̀ láì ṣe màálù ọlá báwọn ti ga ni wọ́n ti ga wọn mọ ibi tí wọ́n náwó sí wọ́n bá gbà wọn wọ́n lè pé wọ́n jẹ ẹnu bèè tó bá ti gbọ́ pẹ́ẹ́ tìgéètì tó bá ti lọ tìgéètì nítorí òun gbowó sí i ọ̀dà tí gbogbo wa náà bá wa di olówó dáná ọmọ tìgéètì tani ọba máa bá wọn wọ́tà gani tani ọba máa bá wọn fàgbẹ́ ẹ̀yin wo subhanallah kódà ẹni tí ń pàgbẹ́ tí ń kọ́gbẹ́ olóòtú máa dára sí nkíá rẹ̀ ìgbẹ́ lówó wà. sẹ́yìn ò ní fẹ́ kó pè mọ́ ẹ láéláé. kódà mọ̀ ń bì kan léèrè pé ṣé ó túmọ̀ sí pé ẹ máa sọ dẹni pé nínú gbẹ́lọ̀ tẹ́ bá pẹran ìgbẹ́ lówó wà àbẹ́ ẹ máa bá wọn sọ̀vé ilẹ̀ nínú gbó pété ẹ bá sọ fún ilẹ̀ tán wọ́n bu ilẹ̀ rẹpẹtẹ fẹ́yìn náà dáhùn pé gbogbo ẹ̀yin ò bá ìgbẹ́ lówó wà ní. ó ní rárá ìgbẹ́ tẹ̀yàn ń yà láti ẹ̀ lọ́wọ́. lẹ́yìn tí ṣe ìṣe àlọ́ ẹ̀ nínú sọ́ńdọ̀ òdìbẹ́. Allahu akbar ìwọ́n kan náà kọ sẹ́fà àti wọ̀ọ́lù kan bẹ̀ mí. wọ́n ní ta ni sọ fún ọ pé ìgbẹ́ ò bí owó. mo rò pé ẹ bá ti fẹ́ wọ̀lù àbẹ́fẹ́ jáde ẹ tó eléyìí túmọ̀ sí pé tọ́lọ̀ ń bá wa ṣe gbogbo alẹ́ ní tọ́ ga ó lẹ́rù pa yóò ṣe tí gbogbo wa bá jẹ́ yẹpẹrẹ báwo la yóò ṣe ṣe torí ẹ̀ kádàrá òdodo ni a gbọ́dọ̀ gbàgbọ́ a gbọ́dọ̀ ṣeyè méjì nínú gbàgbọ́ tiwa. ẹ wọ́n ní malaika jibril aleyhi salam síbẹ̀ yìí máa ṣẹ́ tọ́lọ̀ máa fi ràn. ìdáwó kí ni máa mú wa ọmọ mú wáyé wá fáwọn anábì ọlọ ọdà àwọn kan sọ pé ó ṣàṣìṣe ara ìmánì wa lò sí èméjì ọgbọdọ wò àwọn kan sọ pé ó ṣàṣìṣe lọ́nà o wọ́n nítorí pé ọ̀tọ̀ lẹni tí wọ́n rán sí ọ̀tọ̀ lẹni tó lọ jíṣẹ́ fún lẹni tí ń rùn tani wọ́n rán sí wọ́n ní wọ́n rán sí Ali ibn Abi Talib. رضي الله عنه. ọwọ́ sàṣìṣe ọwọ́ àlọ́bá nàbì محمد. صلى الله عليه وسلم. la ti ṣe ṣe àwọn ni wọ́n ti jọra wọn jù ni. ẹ wọ báwo ilé ìṣúná ọbẹ̀ dálẹ̀ nù gbàgbọ́ wa iyèméjì iyèméjì ọ̀gbọ́dọ̀ wọ gbàgbọ́ wa láíláí nsọdájú ni kéruku kéruku ti fẹ́ sínú ọpọlọ àwọn eléyìí àwọn ṣíà nìyẹn àwọn ṣíà àwọn kò wọn ni kò lẹ́sìn ṣíà àwọn tó kun kiri kọjá ewé nu wa ẹ gbọ́dọ̀ tí wọn fi èmi sìn lọ́kàn bí sì wùlé ó kéré mà àwọn kan sọ pé nítorí ṣẹlẹ̀ ni pé gbogbo ìránṣẹ́ tí ò bá ti jọ ọmọ Ísírẹ́lì ìrọ̀lì àá báwo ló ṣe gbọ́dọ̀ jẹ́ pé gbogbo wọn gbọ́dọ̀ jọ ọmọ Ísírẹ́lì àjẹgbá nàbì nù hà náà ọmọ Ísírẹ́lì bá sọ ọmọ Ísírẹ́lì là nàbì nù hà kí sọ ọmọ Ísírẹ́lì so eléyìí túmọ̀ sí pé àwọn náà fẹ́ sọ ìmẹ́jì sí wa lọ́kàn nípa jíjẹ́ ìránṣẹ́ ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. wọ́n ní sọ́ba pé ọ̀rọ̀ ọlọ́run ìlà alukur'an tó sì fi ránṣẹ́ sí gbogbo àgbáńlá ayé ó yẹ kó sọ̀kalẹ̀ lédè gbogbo àgbáńlá ayé èdè wo lédè gbogbo àgbáńlá ayé ẹ bá wò wò èdè wo lè dé gbogbo àgbáńlá yìí kò sí kò sí kò sí gbogbo àgbáńlá yìí torí ẹ a sọ pé bẹ́ẹ̀ náà ló ti sọ ìdílà kalẹ̀ gbogbo àgbáńlá yìí ọsọ zabura kalẹ̀ gbogbo àgbáńlá yìí ọsọ tòrátà kalẹ̀ lédè gbogbo àgbáńlá yìí sẹ́yìn kọ́lọ́ ọbẹ̀ máa ń ṣẹ́ sàtọ́ bá wù. bọ́ba ti ṣe fẹ́ òun ló ṣẹ̀ṣẹ̀ dé lárúbáwá kọ́ máa jẹ́de alukur'ani alápàlẹ́ ó wá sọ pé òun anabi muhammed sí gbogbo àgbáńlá yìí adẹ́pọ̀ alukur'ani ti ti tíra gbogbo àgbáńlá yìí ẹni tí ọba dùn mà onáyà forí sọlẹ̀ tí ó kù dànù adúpẹ́ fọlọ́ akramakumullah lórí ara wa agbọ́dọ̀ tún jẹ́ ẹni tó lè wí ìgbàgbọ́ òdodo jáde òun náà an إله إلا الله وأن محمدا رسول الله. ẹni tó bá ti lè wí jáde ntọ́ dájú ó náà ní pé kọ́ gbàgbọ́ o lẹ́nu kan bá wà ní gbólóhùn fẹ́ẹ́ di mùsùlùmí lẹ́nu pé gbólóhùn tá a wí fún náà nù tó bá ti wí àná la gbàgbọ́ kó ti gba ẹ̀sìn Islam ẹni kan àwọn bẹ́ẹ̀ wí ntọ́ dájú ní pé èsè mùsùlùmí o ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wá ní. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون لا تدع أن تقول الله لولوا سوى أين أسمعتوا تقبع كتوك أو يقولها كما تستطيع هنا نقول الاستقامة ìgbàgbọ́ tó lóni lọ́kàn rẹ̀ ìgbàgbọ́ tó ń sọ jáde lórí ahọ́n rẹ̀ bí ṣe wà hù ṣe wà kìí ṣe pé ọkàn ẹni ní ìsìláàmù ẹni ọkàn ẹni ní ìsìláàmù ẹni kò sí tọ́jú ọbẹ̀ àmúlẹ̀jẹ́ màlẹ́ rẹ̀ wọ́n ní ọkàn ẹni ní màlẹ́ ẹni ìmàlẹ́ ẹni kìí ṣe ìsìláàmù ìsìláàmù ó ní ṣe pẹ̀lú ọkàn ó ní ṣe pẹ̀lú ahọ́n ó ní gbogbo oríkèé wa ẹni ọba ti lè fi ọkàn ahọ́n gbogbo oríkèé ṣe islam kìí ṣe mùsùlùmí ẹja ké sára kì í ṣe mùsùlùmí torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam sọ pé umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa anni rasulullah apamiláṣẹ láti dá àwọn èèyàn lógun láti dá àwọn èèyàn lógun títí tí wọ́n fi jẹ́ ìpè kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah àti pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ìránṣẹ́ Ọlọ́run eléyìí máa ti pé ó lè gbàgbọ́ àfi kó wí jáde lórí ahọ́n rẹ̀. a ti sọ pé gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí lónìí àdúpẹ́ kọ́lọ̀ agbàgbọ́ lọ́kàn wa a sì ti wí jáde lórí ahọ́n wa kìí ṣe dandan kẹ́ ẹ̀ má dé sí ìjọ́tẹ̀ wò ṣùgbọ́n tó dájú ni pé gbogbo wa ti sọ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ọba wí lẹ́yìn àlùwàlà ó ti wí tẹ̀lẹ́ni tí ń pèpè fún sọ̀láàtì àdúgbòjá kí wọ́n fi kọ́ orí lè kéwú ó ti wí rí àdúgbò lọ. ẹni bá ẹ̀sẹ̀ wá gba ìsìláàmù lónìí lára lágbà òun lásẹ̀tẹ̀ máa pè é fún yàtọ̀ sí ìwọ tí wọ́n bí mùsùlùmí torí pé o ti sàlùwà lárí o ti sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu àdúpẹ́ fọlọ́ wọ́n ń pèpè púpẹ́ wọ́n sọ pé ashhadu an la ilaha illallah ìwọ náà dá o ní ashhadu an la ilaha wọ́n ní ashhadu anna muhammadan rasulullah ìwọ náà dá o sọ pé ashhadu anna muhammadan rasulullah ó ti tó torí di eléyìí a gbọ́dọ̀ wí jáde borí ahọ́n wa iṣẹ́ wo la wà kọ̀kọ̀ kàn sí yàtọ̀ sí wípé ká ládì sọ́kàn ká sì wí borí ahọ́n wa wọ́n ní wa'amalul qalb iṣẹ́ tá a fọkàn sí iṣẹ́ wo la máa fọkàn sí nínú gbàgbọ́ òdodo àníyà wọ́n ní bí àníyà inú kan làníyà máa gbé jàmá inú ọkàn làníyàn máa rí ara àgbàgbọ́ òdodo làníyàn ẹnì pé gbogbo ọdẹ ẹjọ ti dábàá sí àǹbò kájà kájà níyà torí pé àlọ́ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ pé ìnáma àmàlú lè nìyà gbogbo àwọn ẹsẹ̀ wọn ò ní jẹ́ ńtọ́lá làásìá àyàfi pẹ̀lú àwọn àníyàn. bákan náà nínú iṣẹ́ tàbí máa fọkàn tọ́jú iṣẹ́ ìgbàgbọ́ òdodo òun ni al kọ́ ṣíṣe àfọ̀mọ́ àjọṣin tá a fẹ́ ṣe fún Allah iṣẹ́ ọkàn ni ó ní iṣẹ́ tó sì lé tí ọ̀rọ̀ ọ̀hún ṣe. ó lè dàníyàn kó fẹ́ ṣe sọ̀lá gbogbo èèyàn ló lè dàníyàn ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló lè àfọ̀mọ́ pé ìwọ ọlọ́run ìwọ nìkan mo fẹ́ ṣe sọ̀lá ti fún ṣe fún yẹn. ìǹtọ̀rọ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni kó yìn ìǹtọ̀rọ̀ kẹ́nikẹ́ni ó gbóṣùbà fún ìǹtẹ́kẹ́ni kankan kọ sára sí mi síbẹ̀ ní gbogbo wa sáà lè ṣe ìkíláàsì à ń bò ká dà rẹ̀ torí gbogbo sẹ́tẹ̀ bá ṣe tí ọba ti ṣe ìkíláàsì ń bẹ̀ kò sí ládàá àṣegbára gbóná lásán ni wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin ọlọ́run ọba ọ̀pá wa láṣẹ pẹ̀lú kankan ní pé kájọ́sìn fún un lónìí kan ṣoṣo ká wá àkọ́mẹ́sì yẹn fún Allah ẹni tó sin lọ tí ò sàfọ̀mọ́ rẹ̀ kò tí ì sin lọ. ọtí Allahu akbar ọbẹ̀rẹ̀ sí ní ṣe sọ̀láàtì olóyè èèyàn ẹ̀rù bí mo ṣe ṣe sọ̀láàtì bó ṣe dá tó ẹ̀kan sáárẹ̀ sí mi ẹgbẹ́ kúbà fún mi ìwọ lọ mo fi sìn ọ́ mo ti ṣe sọ̀láàtì góòlù tó ní ọ́ àjẹpẹ́ sí Allah àtàwọn èèyàn fún ọjọ́ pin ọlọ́run bò ní gbà ẹ sì rí pé gbogbo àtẹ́bá ti fẹ́ sẹ́kù ṣètọ́ni ọ̀wà náà yọ sọ káyọ̀ mi sìn lọ́kàn nísìnyí wọn fẹ́ pín owó fáwọn a àbíkọ́ lọ́n sànù rẹ̀ bó ṣe pín owó fẹ́yàn gọ́ọ̀n tí ṣètọ́ni ò ní wọnú ẹ̀mí rẹ̀ yóò lágbà ó ń fún wa ó ń fún wa gbogbo yẹn sọ pé jazakumullahu khaira jazakumullahu khaira jazakumullahu khaira afẹnika kó ṣe fún báyìí ọkàn gbà lọ́pọ̀ ìlà àwọn bàbá wa wọ́n lẹ́ni tá a ṣe lóore tí o dùpẹ́ náà bí ọlọ́sà kọ́ni lẹ́rù lọ ní ọlọ́sà kan lè ní. sẹ́mi pé ìkíláàsì sọnù irun tí máa ṣẹlẹ̀ ọlọ́wọ́n máa dán wa wò káwa gan fúnra wo lè mọ̀ títorọ ọlọ́ọ̀ là ń ṣe dáǹsì àbí èsì torọ ọlọ́ọ̀ ẹni tí ń sànú àwọn èèyàn ṣe gbogbo wọn ní ọ̀mà ṣe torọ ọlọ́ọ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ gba oríkì kún orúkọ ọfẹ́ kọ́ máa sọ ní bàbá aláàánú bàbá arẹmalẹ́kùn abánipàrọ̀ lórúkú rẹ olówó tí ṣàánú mẹ̀kúnnù àtẹkùbọ sàábí gbogbo orú àwọn nǹkan tí bá ti ń bẹ̀rẹ̀ mí bẹ́ẹ̀ pé ní tìyàn tìyàn ti ń ṣe ti ń ṣe ìkíláàsì ti sọ̀rọ̀ ẹ̀gbọ́n dáná bí sallallahu alaihi wasallam ń sọ nípa ọ̀kan nínú àwọn èèyàn méje tí wọ́n máa bẹ lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí òun ti bòjì kan àfi tí ọlọ́ ọ̀nà ni wa rajulun tasaddaqa bi yaminihi fa akhfa hatta la ta'lama shimaluhu ma yunfiqu yaminuhu ẹni tó fi ọwọ́ ọ̀tún rẹ̀ tó fi sàrà. tó wá gbé pamọ́ sọ́wọ́ òsì débi kó òsì ọ̀ma ń tọwọ́ ọ̀tún ná méjèèjì yọọ ma bẹ lábẹ́ bòjì ọlọ lọ́jọ́ tí òní sí bòjì kan àfi ti Allah jama àmbùkátà ikhlas nínú àwọn èèyàn mẹ́ta sínú ọkọọkọ tó ń wọn ọkọ kí ni tó fi màdá fún ọ sí wọ́n lọ mo lo ìmọ̀ yẹn láti fi kọ́ àwọn èèyàn lẹ́sìn rẹ ni gbogbo bí mo ti máa ń bùkátà kan ṣàlàyé ẹ̀sìn fún wa ni mo ti lọ sí ọlọ́ọ̀bá arínúróde ọba tí nǹkan kan pamọ́ sí tá a lè gbé nǹkan kan pamọ́ sí ọlọ́wọ́n ọba tó yẹ pé ya'lamu sirra wa akhfa ọmọ ń tọ́ pamọ́ ó tún máa ń tọ́ pamọ́ ju ń tọ́ pamọ́ lọ ọlọ́run tó ṣe pé ya'lamu kha'inatal a'yuni wa ma tukhfi sudur ọmọ ìjàmbá ẹyinjú ìjàmbá àwọn ẹyinjú oníjàmbá ọmọ ìjàmbá wọn ọlọ́run sì máa ń tá a kó pamọ́ sínú àwọn báyà wa ọlọ́run sọ pé rárá ó lo ìmọ̀ yẹn láti fi kọ́ àwọn èèyàn lẹ́sìn nítorí tèmi ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ni kó lè bá a kan sára sí ọ kó lè bá a yàn ó lè bá àgbóṣùbà fọ á olùmọ̀nilágbájá á wọ́n ti ń rí olùmọ̀láyé kò sírù tiẹ̀ á á àyùn náà ni ó sì gbà kò sí nǹkan tó ṣẹ́kù fún ọ lónìí jù náà lọ. bẹ́ẹ̀ náà ni bàbá olówó fẹ́ẹ́ pé a máa ná sọ́tún a máa ná sósì kí ni wọ́n fowó tiẹ̀ ṣe wọ́n lọ mo lówó mi nì láti fi sàánú àwọn mẹ̀kúnnù tí ò ní mo fi rẹ̀ wọ́n lẹ́kún mo fi dẹ́rìn pẹ̀kẹ́ wọn mo ṣàánú wọn mo bá wọn mú pọ́njú kúrò ọlọ́run pé ó ṣe bẹ́ẹ̀ nítorí tiwa ó ṣe bẹ́ẹ̀ nítorí kí wọ́n lè bá a yàn ọ́ ni ó ní nǹkan kan tó ṣẹ́kù fún ọlọ́dọ̀ wa lónìí ọlọ́run dàpọ̀ mọ́ ti tiwa aládàánu jagunjagun náà agbára tá a fọ́ ìjà kíkanjú rẹ̀ ń gbọ́ lọ́ọ́ lọ́sí ọlọ́run fi jagun sójú ọ̀nà wọ ọlọ́run ọlọ́run sọ pé ó ṣe bẹ́ẹ̀ torí tiwa ó ṣe bẹ́ẹ̀ nítorí fún olè bá pè ọ́ ní akínkanjú ni ó ṣe bẹ́ẹ̀ fún olè pè ọ́ jagunjagun ni fún olè bá máa pè ọ́ lóríkì eléyìí tí kìí ṣe tiẹ̀ ó ní nǹkan kan tó ṣẹ́kù fún ọlọ́dọ̀ àwọn ọlọ́run àfínà anábìyà sallallahu alaihi wa sallam ó láwọn mẹ́ta yìí wọ́n bẹ́ẹ̀ nù àwọn tó wọ́n kọ́ kódà sínú náà jahannam tọ́ba di lọ́la gbẹ̀ngàgbẹ̀yàm ọlọ́dà kò má ṣe wá lọ́kàn nínú wa. al-ikhlas sẹ́rí ara àjọsìn láti fi ẹ̀sìn wa dáǹtì àǹtí nítorí ju àwa. tẹ́lẹ̀ sì wọ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀sìn tá a fẹ́ ṣe kìí ṣe dáàdé ń bò ń kẹlẹ̀ hajj ni kò sí ṣe ń bò ń ṣe ṣe èèyàn ni wọ́n máa rọ kiri ká máa ṣe Kaaba lákòókò kan ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ni wọ́n máa sá Sọ̀fà àti Márùwà lákòókò kan náà sìyàmù Ramadan gbogbo ayé ní ṣe zakati sọba fẹ́ yọ èèyàn lọ́ọ̀kùn lọ́wọ́ òní ọkọ̀ lọ́kọ́ rẹ̀ lẹ́nu ọ̀nà léèyàn owó sọnù. bẹ́ẹ̀ náà ni sọlá ti wáyé wọ́n ní kí wọ́n ọkùnrin afdalu salati ar-rajuli ma kana fi baytihi illa al-maktuba. ètò ọlọ́lá létí abáṣe ńlé wa àyàfọ̀ràn yẹn mọ́tíláṣí láti lọ sí. ẹ dẹ́kun gbogbo àwọn ìjọsìn yìí tẹ́ pé wàá ṣe níbi tẹ́lẹ̀ mi ò sì rí ọ kò sí dání kẹ̀sẹ̀ ní kọ́rọ̀ báwo ló ṣe wá ja ọkàn rẹ lógun tó fi dúró rí i pé ọlọ́run nìkan ni mò ń ṣe fún èmi ò ṣe fún yàn. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin gbọ́dọ̀ gbogbo ẹ̀sìn rẹ̀ wọ́n ti jẹ́ ti Allah à ń bùkátà láti máa kó ọkàn wa ń jà mí a gbọ́dọ̀ sàkúnpìyè gbogbo ògbà kíyàn máa rántí tani mò ń ṣèjọsìn yìí fún tani mò ń ṣèjọsìn yìí fún ìní ò jẹ́ kí ìjọsìn wọn máa jáde pé ọlọ́run náà láti fún àmọ́ tí ìyàrá ti lè sọ̀rọ̀ alẹ̀ wàlá ṣètò àná ti fọ́ dínà. torí al-ikhlas ara àjọsìn tá à ń fọkàn ṣe nínú àwọn àjọsìn tá à ń tún fọkàn ṣe ó náà ní al ìfẹ́ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run tayọ ọba ti ṣe nífẹ̀ẹ́ gbogbo nǹkan míì a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nǹkan kan tó bá ṣe nífẹ̀ẹ́ ọlọ́run à ń bọ̀ sí bọ́ sí ipá wa nífẹ̀ẹ́ nǹkan kan tayọ bá ti ṣe nífẹ̀ẹ́ ọlọ ọ̀mìnà nàásì mànìyà dàkìlù mi dùn ní láàyè àndáàdàn yòḥìbùnàhùn yòḥìbùnàhùn kà xubbìlà wàlẹ́dìínà àmàlù ìṣẹ́tù xubbìlà ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ nù àwọn èèyàn àwọn ẹni tó ṣe kí wọ́n fa àwọn kan fún Allah ọ̀nà wo ni wọ́n gbà kí wọ́n ṣẹgbẹ̀rà fún Allah wọ́n fẹ́ràn àwọn nǹkan míì dọ́gba bí wọ́n ti fi fẹ́ràn Allah báwo wá ni tí wọ́n bá fẹ́ràn nǹkan míì ju Allah nítorí sọ wọ́n dọ̀tẹ́ bọ́ òní pé wọ́n fẹ́ràn nǹkan míì déédéé tí wọ́n ti fẹ́ràn Allah ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo rí bẹ́ẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo ashaddu hubban lillah àwọn máa ń fẹ́ràn Allah gbogbo nǹkan lọ pèníjà ńlá lélẹ́yìí a gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run tayọ gbogbo bá a ti fẹ́ràn gbogbo nǹkan kọ́jà ìfẹ́ tó ní sọ́lọ́ yọ tayọ ìfẹ́ tó ní sanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìpele kejì ìnìfẹ́ tó onísànàbí ọ̀wà nítorí nítorí tọ́lọ́n gan la ṣe gbọ́dọ̀ tún nífẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìgbélé agbọ́dọ̀ kíyèsí ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nínú àti ń pera rẹ̀ ní mùsùlùmí tó nífẹ̀ẹ́ sí nǹkan mí ìjọ lọ́nà ẹlòmíì owó ló ń fẹ́ràn ìjọ lọ́nà àbẹ́ẹ̀rí nítorí owó tí èsì lọ́nà ẹlòmí obìnrin ni tàbí ẹ̀rí nítorí ìyàwó tọpatọ lọ́ǹtì ó fi islam sílẹ̀ ọdọmọlẹ́yìn pọ́ọ̀lù ẹlòmí ìwà bẹ́ẹ̀ ni ọfẹ́ràn ṣẹjọ lọ́ọ̀lọ́ torí pé níbi iṣẹ́ wọn wọn ní wọn bá ti jẹ́ mùsùlùmí àwọn sáàkì rẹ ọba ni ah, kíni bẹ́ẹ̀ òun ò ṣe islam ọ̀dàbí ẹnìkan ni ó ní níbi iṣẹ́ àwọn àtòun àtẹnìkan làwọn jẹ́ mùsùlùmí àwọn méjì péré tó sábà ti di pé kálukú débi iṣẹ́ láàárọ̀ wọ́n ní àwọn ó ṣe ìpàdé àdúrà tọ́másì wọn á bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àdúrà àánú wọn yẹn gbogbo àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù sí ní gbogbo wọn wọ́n mọ̀ sí ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ẹni tí ò mẹ́ yọ máa sọ pé àmì lórúkọ jésù lórúkọ jésù ọ̀rọ̀ ni wọ́n ti wá fura sùn àmì nǹkan kìí jáde ámbọ̀sibọ́sí lórúkọ jésù wọn á pè wọn ọlẹ́ẹ̀mejì ni wọ́n ti pè wọn báyìí tàkéjì onífẹ́ wa ń béèrè wípé afura pé tá a máa ń ṣe bàbá wa ṣe lórúkọ jésù lórúkọ jésù èyí tà mí ó ní à ah, bẹ́ẹ̀ ni jíjókòó tó ń jókòó gan I, was forced to do hmm, kò kí n jókòó sẹ́yìn mọ̀ pé jókòó nǹkan ti dára sẹ́yìn ọgbà. ليس sàmì ó ti وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جميع المنافقين والكافرين في جهنم جميعا ìbọ́lọ̀ ti sọ̀kalẹ̀ fún inú alukur'an nígbà tí bá gbọ́ táwọn kan ṣe kẹfẹ́rí sí ayọ̀ lọ wọ́n fi ayọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn títí tí wọ́n fi mú tọ́pìkì mi ẹ jẹ́ kí wọ́n mú tọ́pìkì lè ṣe pé sẹ́ẹ̀sì wa lọ́sẹ̀ tó kọjá ó tó bá o kí ni plan ta ní fọ́sẹ̀ yìí mo rò pé nígbà wa mú tọ́pìkì yẹn then you join them eléyìí ló ní í ṣe pẹ̀lú ẹ̀ àmọ́ pé lórúkọ Jésù tí ẹ ti jẹ́ ọlọ́run ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn tí wọ́n fi wọnú tọ́pìkì mi àìsẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà ti dọ̀kan nù wọn àti mùnàfíkì àti káfíìn gbogbo yín pátá lọ náà àti nùnà jahannam tọ wọn á ní ẹrú ń bá wọn pé tó bá di wọn ní ẹlẹkẹta wọn lè sáàkì o mo ní wàá sáàkì ara ẹ fún tó sáàkì ìlànà mùsùlùmí làwọn àwọn èsì ẹlò náà ní ẹlò wọn fọ ẹlò wọn fọ tó dàlù jẹ nà ọ̀rọ̀ àti torí ń jẹ́ ọ̀tàn ọ̀fọ̀ ń tún ní sẹ́nu mọ́ra rẹ lọ́wọ́. èèyàn fẹ́ kọ́ ọwọ́ alẹ́ ní ọrùn torí oúnjẹ tó jẹ ó sì ti gbé e lójú ó fi ike àfi kí wọn lóò sọ kan náà wọn àjẹ jebe àkótó jebe bẹ́ẹ̀ ti jọ wa fi wọn le, mùsùlùmí làwà jàmá torí e, agodo gbìyànjú láti rí pé a fẹ́ràn wa náà ju Allah lọ torí Islam ẹlòmíì ẹ̀rì nítorí wọ́n fẹ́ràn àwọn bàbá rẹ̀ àwọn màmá rẹ̀ àwọn èèyàn rẹ̀ jọ Allah lọ yóò fi Islam lẹ̀ wọ́n ní tó o bá fẹ́ ká ṣépè fún ọ tó o sì fẹ́ ká kọ̀ ọ̀kan máàlì lágboolé náà ní tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ mọ̀ pé o bá lẹ̀ bọ̀ ọmọ tí wọ́n ń bí gan náà náà ọmọ kí ni ọmọ àlè kò sí igi láàrin rẹ àtòbìnrin ọkàn bíi máa dá alẹ bí ọmọ ẹ má ọmọ ọkọ wọn pẹ̀lẹ́ ọdún ọjọ́ bíi mímú ni yọrọ lásán kí la fẹ́ fi ṣe wọn lẹ́nu tó fi máa fún ni kọjá àlè àlè gidi àlè sẹ́ṣà nítorí pé tí ọba ti ti pẹ́ so igi tẹ́ fi ń bí ma ọmọ àlè náà nìyẹn wọn á ní tí ọba ti ká kọ̀ ọkọ ọmọ àlè lágbọ́lé ìsìláàmù náà wọ́n fi ẹ̀ ó lóun ti fi lẹ̀ sẹ́wọ̀n kó ti fẹ́ràn àwọn bàbá rẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹja kíyè sára ara àjọsìn ni alimahaba káfíńnà allah rabbul alamin ó lè fi hàn pé mùsùlùmí ni wọn ẹrú máa ń bọ̀ fi àdúgbò wa dá wa yìí àwọn kèfèrí lọ́pọ̀ ń bẹ jù ẹ̀yin ọmọ ẹ̀yin máa ṣe kọ́ ọmọ jẹ́jẹ́ o wọn ò lè gbé sọlá àtẹ́lẹ̀ náà jẹ́jẹ́ ní ọmọ mi lé o subhanallah bó láyé ṣe wá lé tó báyìí bó láyé ṣe lé tó báyìí ọ̀ fẹ́ràn ọlọ́ọ̀ni agbọ́dọ̀ kàn pọ̀ fẹ́ràn lọ torí ẹ̀ bẹ́ẹ̀ ni agbẹ́kẹ̀lé èèyàn bọ́lọ̀ dúró ara àjọsìn ti ń bẹ lọ́kàn nísìnyí àwa sọ pé yorùbá wọ́n máa kọ̀ nǹkan sára lè wọ́n tún máa kọ́ sára mọ́tò ẹni tí òsì rówó kọ́lé tóun ò tí ì ra mọ́tò àmọ́ tó rówó ra mọ́ṣíìnì yóò tún kọ́ sára mọ́ṣíìnì márùá àbí ẹ̀rí tí wọ́n kọ̀ nǹkan sára mọ́rùwá ni kálukọ́ ọkọ̀ sí ẹlòmíì lè sọ pé orí ẹlẹ́gàn fọ́. tó èèyàn tó ra mẹ́ṣíìnì tó ní ọlọ́mọfẹ́ yìí sòkun mẹ́ṣíìnì wa ni kọ́lọ́mọfẹ́ sòkun ẹni tí ò sọ òun ti ń gun mẹ́sì wàá sọ pé kọ́lọ́mọfẹ́ yà máa sòkun kó o tún lè ra Suzuki <laughs> kó o lè ra Bajaj subhanallah. torí yóò fún akramakumullah yóò bó wa kọ́ sára lé wípé tawakkaltu ala Allah ala Allahi tawakkalna wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh. أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ẹtẹ́yìn bá ti mọ tí ó tẹ́lá ti máa ń tán kọ ẹ́ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń tán kọ yẹn orí ẹlẹ́kẹ̀kọ́ ni torí pé ní ìsìnkú àti sọ pé sí ọlọ́run ọba òtú ẹrù rẹ wọn wá ń fa àwọn tí òtú ọlọ́run dẹ́rù bọ̀ ayé àkùrá ní ti ń lò ń fi hàn pé bí gbogbo àdúgbò yìí bá jàjẹ́ ní ìbòrí yóò bá lẹ́kùn ok àti rí pé kọ àwọn ayé masha Allah pé bọ́lọ̀ ń dún ẹlòmíì gan aka rẹ̀ láwùjọ wa tán fi ń dáta fún òní bàbá táwa kálí tù abatunbó ń dé ń di bàbá táwa kálí tù òǹdè sì jẹ́ ǹdè yín bàbá dáwà ká létò èyí tẹ́ tó dè má ba wọlé ti jẹ́ ìgbálẹ̀ bàbá dáwà ká létò bàbá dáwà ká létò mọ́tò lẹ́tún fi ń gbé wa lọ èyí tẹ́ di gbangba yìí tí a lẹ sẹ́rìn òun ti jẹ́ bàbá dáwà ká létò bàbá dáwà ká létò bá ẹ̀rọ ọ̀rọ̀ fúnra onílọ́wọ̀ nǹkan bẹ́ẹ̀ lára eléyìí bàbá tá a kálù owó lẹ ti gbọ́ owó tẹ fi mọ̀ wípé nǹkan bẹ lára rẹ̀ ẹ sì ní táwa kálù sílẹ̀ bàbá tí ọ̀tá wà kálù tù ti rí ẹ̀ríkẹ́ ti ń ṣe wá ní gbèsè ayé wa ọ̀pọ̀ ẹ̀sìn múnáfìkì lọ́pọ̀lọpọ̀ ń ṣe ọ̀sọ̀pọ̀ bọ́ọ̀lù ọ̀dọ́ ṣé tá a bá sì yẹ̀wò dáadáa àríkọ́ bọ́ọ̀lù ọ̀dọ́ ọ̀dàbí kí wọ́n sọ pé tọ̀ ní ìsìn adúpẹ́ fọ́lọ́n gbogbo wa à ń tẹ̀lé súnà anabi wa muhammed sallallahu alaihi wasallam adúpẹ́ fọlọ́ lórí kòǹgẹ́ yìí ṣùgbọ́n a fẹ́ fún àwọn èèyàn tó wá sí ìdánilẹ́kọ̀ọ́ lónìí a fẹ́ fún wọn lẹ́bùn tó ẹ̀bùn yẹn sì ni pé ẹni tó bá ti ṣàṣeyege nínú ìdánwò ráńpẹ́ tá a fẹ́ ṣe fún kálukú yóò lọ hajj lọ́dún yìí tó wá ní kálukú ọmọ wọ yàrá kó ọmọ yí ara rẹ̀ ẹjọ́ bá ti di nǹkan sára tí o sì di nǹkan mára tí o fi nǹkan sára òní ọgbẹ́mu àfa ọ̀pọ̀lọpọ̀ alùsùn náà fìdí rẹ̀ ó nítorí à ẹ dákun ẹ dúró àwùjọ yorùbá lè o so mo ń ṣe súnà lóòótọ́ ṣùgbọ́n ní tí mo fi sára yìí ìsọnù irú sọ o irú sọ o wọ bàbá tó ń dá tó sọ wá ń di nǹkan mára àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ òrùka báwo lè mi ò ká tó fi sọ ọ́ sẹ́rí sáà ṣé ó sì kí wàá ṣe tọ́nù nǹkan fi ń pe àṣetọ́ ní ti ń ṣiṣẹ́ pẹ̀lú òrùka ẹ̀ yẹn tòótẹ́ náà sì wọ ara ẹ má gbàgbé láti fi fìlà kálukú wò torí pé lómi inú fìlà ló fi tiẹ̀ sí tó ìgbà yára ní sàrà kálùtù náà wà pọ̀lọpọ̀ sáwà kálùtù adúpẹ́ fọlọ́ tẹ́sìn wa bá ti ń dá ẹ̀jẹ̀ àmàjìnà sí tó ọ̀dà ẹ̀jẹ̀ àmàjìnà sí tó ọ̀dà torí bẹ́ẹ̀ lọ́lọ́ọ̀sẹ̀ máa ń sàmì àmọ́ tí ìbá jẹ́ pé ojú ayé lẹ́sìn rẹ̀ Ah, ọlọ́mọ ń tú àṣírí èèyàn ọlọ́mọ ń padà tú àṣírí èèyàn nínú ìjọsìn téèyàn máa ń fọkàn ṣe náà ni kéèyàn lágbẹ́kẹ̀lé pé mo bọ́lọ̀ dúró ọlọ́run ọba ó ti sọ yàn wọ́n máa ń yẹ tó kala alùpàdé fọwọ́ àhẹ́sìbọ̀ tọ́ nínú àwọn ṣẹ́ ilé ìtàn ahọ́n àtòríkè yòókù ṣe wọn náà níbi kíkí alukoran ara tẹ́ gbàgbọ́ òdodo ẹ dákun ẹ̀jẹ̀ abirọ̀ alẹ́ níjọ́ la ti kí alukoran nìkan ìbáyìí a lè máa bú àwọn èèyàn ẹnu wa ọyẹ àtẹ̀bù a lè máa bá àwọn èèyàn jẹ́ ẹ̀mọ́yé a lè máa sọ pé àwọn ah, máa ké alukurani bídíà àwọn máa kéńké bídíà àwọn ni alukurani àfihàn bá gbà lọ sókè rẹ lọ́dọ̀ olówó àfihàn òkè wọ òní ṣe òní sókè rẹ̀ lọ́dọ̀ olówó alùsùnà ni wà wàlhámdùlilá ó kí alukurani láti fi jọ́sìn fọlọ́ gba olóṣìkè jọ́sìn fọlọ́ nǹkan yìí. ẹlòmíì lè ṣe kí rọmọdọ́nà òde rọmọdọ́nà bá dé báyà mo lè gbé lẹ́ẹ̀kan ṣe eléyìí ní túmọ̀ sí pọ̀ kí ló dé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kan dìpẹ́ǹdì lórí pé òun tẹ̀lé súnà ni àwọn ẹsẹ̀ ìjọsìn ó jùlẹ̀ sí àbí sọ ma tún kí alukurani wọ́n pè ọlọ́mbìdíà ni tani ó pè ọlọ́mbìdíà débi bẹ́ẹ̀ náà láti mánà bẹ́ẹ̀ náà láti ríran ẹ má jẹ́ apá alukurani ara ẹsẹ̀ ìjọsìn ni. bákan gbogbo àwọn azikar eléyìí tá a máa máa hàn sí àfi azikar àwọn tọ̀ríkọ̀ sòfíà àfi àwọn anátẹ̀lì tó ń lọ gbà lọ́wọ́ àwọn tí ò ríran tí ọ̀dà kan mà azikar dáná bí fi kọ́ wa ẹ wo iye azikar dáná bí fi kọ́ wa ti pọ̀ tó owó lẹ́ ń ṣe ń bẹ̀. àwọn ìṣàn ni ká máa ṣe lójoojúmọ́ sẹ́ ń ṣe tàárọ̀ tìrọ̀lẹ́ táǹṣe sẹ́kọ̀tẹ̀tì gbogbo àwọn eléyìí ara àjọsìn tẹsbíyà tahmid tahlil subhanallah walhamdulillah. ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله ẹjẹ káwọn náà ká pọ̀ mímí máa ti rántí ọlọ ara àjọsìn tí a máa ń fa ahọ́n ṣe lò gbogbo ẹni tó bá ti kùnà láti lo ahọ́n rẹ̀ fún àtijọ́sìn fọlọ́ kò ní fìdí rẹ́mi níbi àti lò ó fi kọrin torí pé gbogbo àwọn oríkèé tọ́lọ̀ ń da fún wa wọ́n máa ń fẹ́ láti ṣe nǹkan náà ni ẹni tí o bá sì lò fún dáadáa yóò lò fàyà ẹjẹ agbìyànjú láti rí pa ńlọ ahọ́n wa láti ṣèrántí ọlọ nínú ìjọsìn tá a máa ń fa ahọ́n ṣe onálàdúà ẹni tó bá lòun tàdúà táhàn rẹ̀ tí ó mì eléyìí ọ̀tàdúà ó rò ó núnù rírò ó nú pẹ̀lú ọ̀pẹ̀ ládùá wàá fa ahọ́n rẹ̀ béèrè ńdọ̀nbà ń láì gbóhùn sókè. Okay ntọ́ ń béèrè ìwọ gan alára lè má bọ̀ o bùkátà kọ́ sọ tó fi gbọ́ àmàràn rẹ ọmọ mi ọmọ tó ń sọ̀rọ̀ ọ̀kan gbóhùn ara àjọsìn bẹ́ẹ̀ náà ní títọrọ àforíjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àjọsìn làwọn eléyìí wà ẹ jẹ́ káwọn náà ká lu ahọ́n wa fún dáadáa ẹni tí ń bẹ láyé tí سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته wọn nìkan lọ mọ iye ládàá tó ń fún yàn látara arúgbó lóyún ìwà àwòye tí yàn lè wí láàrin ìṣẹ́jú ẹyọ kan mẹ́jẹ̀ lo àkókò wa ká lò ó fún nǹkan tí ò ní wúlò ẹ lo àkókò wa fún rẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ wa ẹjẹ́ àfi wọn síbi tí wọ́n ti kọ́ alukur'an tó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó dáa táwọn ọmọ yóò dìde pẹ̀lú dáadáa tí wọ́n dàgbà lórí dáadáa ẹjẹ́ àfi wọn síbi tó jẹ́ pé orin orin orin orin orin orin iná ni wọ́n máa kó sọ́ọ̀mà lórí ẹ máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó padà wá da kọrin lónìí àti ilé kí wọ́n ti kọ́ ọ àti ilé kí ilé kí wọ́n la pé bá ọ̀ àti ilé orin wọ́n máa kọ́ ọmọ lórin náà lédè yorùbá òun náà ni wọ́n máa sábà pè ní islamic waka ndí wọ́n á ní islam wá bí waka àbí òye wa tó bá gbé bẹ́ẹ̀ lọ fọ́mọ sí ẹ sí ó ríran ọmọ rẹ lọ́la ikú ọmọ yìí bó ṣe kéré máa yí o ọlọ́run ti alukurani fún ní yíha nígbà tó tó sì máa kọrin kíkálukú náà gba ojú ọ̀nà tẹ tọ́mọ sí náà lọ́ọ́ má gbà ahọ́n náà wọ́n fi ṣe gbogbo ẹ̀. bákan náà nínú àwọn àjọsìn eléyìí tá a máa forí kéde ètò ẹ̀yẹ táwọn náà ká kópa nínú ẹ̀ ó náà ní ìdúró dúró fọlọ́ nínú sọ̀láàtì rẹ̀ rúkú tẹ̀fọ́lọ́ nínú sọ̀láàtì rẹ̀ àtúnṣe forí kanlẹ̀ fọlọ́ nínú sọ̀láàtì rẹ̀ ìrìn rìn pẹ̀lẹ́sẹ̀ rẹ̀ lọ síbi tó ti gbáyọ̀ náà wọ́n bá pàdé èèyàn ti ń rìn láti ilé rẹ̀ bọ̀ wá mọ́sálásí ó tún rìn láti mọ́sálásí padà sílé èèyàn tó fẹsẹ̀ rìn lọ síbi tó ti lọ jagun lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba ò tún ní kó kú bẹ́ẹ̀ ó tún rìn sẹ̀ padà gbogbo eléyìí nínú tí èèyàn máa lo oríkèé sínú. a fẹ́ lọ pe àwọn èèyàn fẹ́sìn ọlọ́run ó rìn lọ́bẹ̀ẹ́ ni wọ́n fẹ́ lọ fòrú wọn láti ṣe dáadáa wọ́n fẹ́ kọ ìbàjẹ́ fún wa ara àjọsìn tí èèyàn máa foríkèé ara èèyàn ṣe ni. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ka ìgbàgbọ́ náà lọ́lọ́run ẹlẹ́dàá sọ pé iná lẹ́dí iná ìlú náà kìí dáàbò wá ìwà kọ́m sọlẹ̀ wà àǹfọ̀kù mímọ́ àròsọ̀kùnà ọ̀sọ̀rọ̀ nù àlàyé yàrùdú náà ìyá ọ̀sẹ̀ lẹ́tọ̀wọ̀. ọlọ́run dájú àwọn ẹni tí wọ́n ń kírọ̀ lọ tí wọ́n ń gbé sọ láti dúró tí wọ́n ń sì ná nínú bọ́lọ̀ fi pèsè fún wọn ní kọ̀kọ̀ àti ní gbangba. àwọn ńran àti bọ́lọ̀ ọlọ́ni إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم السائمون عابدون الحامدون السائحون الرافعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين اللهم باني اللهم بشر أمي أو مؤمن الله أسرى دوكي أو الله أوتي أسرى فوا لولي أمي أسرى دوكي أو الله أو ناني أسرى kí ni wọ́n ṣe tọ́lọ̀ fi ra ẹ̀mí wọn ó náà ní kí wọ́n máa jagun sójú ọ̀nà ọlọ fẹ̀yẹkọtoló àwọn máa pa àwọn ọ̀tá wọ̀yọkọtaló ọ̀tá wọn máa pa àwọn náà wọ́n àdánù alẹ́ yìí ọkọ́ eléyìí ọjọ́ àdéhùn tọ́jọ́ ti òdodo fi tẹ̀wúrọ́ọ̀tì wọlé ǹdè ńṣe ń bẹ́nu tẹ̀wúrọ́ọ̀tà ṣáájú kátó sọ àlùkùránì kalẹ̀ ó sì ń bẹ́nu ìdílà ṣáájú kátó sọ àlùkùránì kalẹ̀ wọ́n kúrò án ń sì tún bẹ́nu àlùkùránì gan pẹ̀lú. ومن أوفى بعهده من الله قال أن تمن كان يولد الله وباله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم أكرمكم الله nígbà tí èèyàn bá gbàgbọ́ pẹ̀lú ọkàn rẹ̀ téèyàn ti gbàgbọ́ pẹ̀lú ahọ́n rẹ̀ tí ń wí gbàgbọ́ jáde lórí ahọ́n tó sì gbàgbọ́ pẹ̀lú àwọn oríkèé rẹ̀ tí ń ṣiṣẹ́ gbàgbọ́ òdodo pẹ̀lú àwọn orílẹ̀ rẹ̀ eléyìí ó fi hàn wá wípé táwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n bá gbé tí wọ́n bá tí wọ́n bá gbéjú pé tẹ̀síyàn lára kò sí bí irú onítọ̀hún ṣe máa pera rẹ̀ lólùgbàgbọ́ òdodo kò sí bí irú onítọ̀hún yóò ṣe máa pera rẹ̀ lólùgbàgbọ́ òdodo ìdí táwọn èèyàn fi máa ń jẹ́ kéde rí nìyẹn màtó bá jẹ́ pé ọgbàgbọ́ ni lórí ahọ́n lásán kò sí ìgbàgbọ́ yẹn nínú ọkàn rẹ ó sì ẹbí ṣe wà wò kò sì sínú ọkàn rẹ á pè ìtòlùgbàgbọ́ òdodo káfíìrì mùnáfíìkì ni ọ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe é pé ìgbàgbọ́ ń bẹ lọ́kàn rẹ̀ ṣùgbọ́n kò lè wí jáde kò sì lè lò ó á sọ pé irú onítàn náà kọ káfíìrì ni aṣíwájú irú rẹ̀ níta ni fìràwùn bẹ́ẹ̀ náà ẹni tó ṣe pé ọgbàgbọ́ lọ́kàn lásán ó tún wí jáde kórí ahọ́n ṣùgbọ́n kò ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo rárá rárá eléyìí náà káfíìrì nìkan gbàgbọ́ torí ìgbàgbọ́ òdodo ó lọ́kàn wa jáde kórí ahọ́n wa jáde ń o eléyìí pàtàkì púpọ̀ ìgbàgbọ́ òdodo kìí ṣe kákan gbàgbọ́ lọ́kàn wa lásán kìí ṣe kákan wí jáde lórí ahọ́n wa lásán. kì í sì ṣe kágbàgbọ́ lọ́kàn ká lè mú jáde lórí ahọ́n lásán àyàfi kí iṣẹ́ oríkèé káwọn náà kún okùn àwọn ẹni tó yọ iṣẹ́ kúrò nínú sáńpẹ̀ nígbàgbọ́ òdodo àṣìṣe ńlá ni wọ́n ṣe àṣìṣe ńlá ni wọ́n ṣe gẹ́gẹ́ bí àwọn amúrùjẹ́à àwọn amúrùjẹ́à àwọn làwọn ẹni tí wọ́n yọ iṣẹ́ kúrò nínú sáńpẹ̀ nígbàgbọ́ òdodo wọ́n ní iṣẹ́ kò sí nínú ìgbàgbọ́ òdodo téèyàn bá kàn ti gbàgbọ́ lọ́kàn rẹ̀ ó ti gbàgbọ́ tó bá ti gbàgbọ́ lọ́kàn rẹ̀ tó tún lè wú jáde kórí ahọ́n rẹ̀ wọ́n ló ti tó lọ́dọ̀ dà wọn kò tó rárá o ẹni tó bá ti lè yọ iṣẹ́ kúrò nínú táǹpẹ̀ gbàgbọ́ òdodo onítọ̀hún gbàgbọ́ ẹ wá bára kíyèsí báyìí iṣẹ́ ṣé ara ìgbàgbọ́ òdodo ni àbí májẹ̀mú tí ó jọ lálàáfíà àwọn aṣọ ìjọsìn tọ́lọ̀ wọn bá ní ká máa ṣe ṣé ara àgbàgbọ́ òdodo ni àwọn aṣọ yìí tọ́yẹ́ pé ìgbàgbọ́ òdodo ò lè sí láì sáwọn aṣọ yìí àbí májẹ̀mú lásán ni yóò jẹ́ kí ìgbàgbọ́ òdodo wọn lálàáfíà pé ìgbàgbọ́ òdodo lè wà láì ṣiṣẹ́ ṣùgbọ́n ẹni tá a ní kó a máa tún sí náà. èèwọ̀ nínú méjèèjì títà kọ́kọ́ ni abẹ́ kejì tálá kọ́kọ́ ni o. iṣẹ́ ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo ló ná ẹni tí ò bá ti ṣe àwọn ẹgbẹ́ ìgbàgbọ́ òdodo kò ní ìgbàgbọ́ òdodo. kìí ṣe májẹ̀mú tí ó jẹ́ gbàgbọ́ òdodo pé ńkún òun gángan ìgbàgbọ́ òdodo ni ẹni tí ọba ti sí kọ́ gbàgbọ́ lódodo torí ẹ lẹ́sìn rí tọ́lọ́ wọn bá ti ń sọ lọ́pọ̀lọpọ̀ àyè nínú alukur'an ìlàlẹ́dínà amánú wà á mìlú sọ̀lẹ̀hà ẹ̀yà àfàwọn ẹni tí wọ́n gbàgbọ́ lódodo tí wọ́n ń sìn tí wọ́n ń sìn rí iṣẹ́ tí ẹ̀sìn ní ká ṣe ẹni tí ìrìbá ti ṣe bẹ́ẹ̀ kò gbàgbọ́ o mo gbàgbọ́ lásán o ṣiṣẹ́ gbàgbọ́ èso olùgbàgbọ́ òdodo ẹni tí sì ṣiṣẹ́ gbàgbọ́ láì gbàgbọ́ késo olùgbàgbọ́ òdodo bí kíkà fìrí ní sikọ́ mọ̀bọ́n náà dé ó nà òun fẹ́ bá a ti sè é àmọ̀ràn mọ̀bọ́n má fi yà jẹ́ra rẹ̀ torí tí ó jẹ kí ìjọsìn ọjọ́ ìjọsìn tó gbà ládàá lórí ẹ̀ òun náà ní kó di mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ẹni tí ọba ti lè jẹ́ wípé ọkọ̀ gbàgbọ́ lásán ni ó sì wí jáde pẹ̀lú ọ̀hán rẹ̀ ṣùgbọ́n kò sí ẹgbàgbọ́ òdodo kìí sọlùwàgbọ́ òdodo. a rí i pé ọ̀rọ̀ nípa irú eléyìí ọ̀pọ̀ jọjọ láyé wa lónìí pàápàá jùlọ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ táwọn ilẹ̀ lárúbáwá kó di pé àwọn mìíràn tún gbé wọlé lọ́dọ̀ wa ń bí ọ̀rọ̀ nípa pé ṣe lágbájá ṣe alùsùnà lápè àbá pè ní mọ́rìjẹ́ mọ́rìjẹ́ ìyẹn gbé ẹni tó yọ iṣẹ́ kúrò nínú gbàgbọ́ òdodo alùsùnà sọ pé ìgbàgbọ́ òdodo ẹ̀ẹ́dẹ̀kọ́dún bìlìjànà kọ̀kọ́wọ́lọ́n bìlìsàn wàhámẹ́lọ́n bìlìjàwárẹ̀ yazidu bìtọ́ wọ̀nyẹ́nkoso fẹ̀lẹ̀ nàásìyà alùsùn náà yẹn wọ́n nígbàgbọ́ òdodo níta láti sọkàn rẹ̀ táwọn wí jáde lórí ahọ́n táwọn sì ń forí kéèké ọkùn òde yàtọ̀ níta ń pè nígbàgbọ́ òdodo tí ìwọ ọba ti sẹ́ gbàgbọ́ òdodo gbàgbé ẹ̀ fèsì olùgbàgbọ́ òdodo dáadáa ọgbọ́dọ̀ ti sẹ́ gbàgbọ́ òdodo kó o tó jẹ́ olùgbàgbọ́ òdodo ìdí nìkan màrí táwọn sọ yìí pé ẹni tí sin lọ́wọ́ bóòlù sí fẹ́ẹ́ jẹ́ mùsùlùmí. wọ́n á ní ẹ bó ti gbàgbọ́ lọ́kàn rẹ̀ ọkàn kọ́ fìràwọ́nà náà gbàgbọ́ lọ́kàn ìbílísù náà gbàgbọ́ lọ́kàn torí ẹ ẹni tí ò bá ti sìn tí ò bá ti sí ẹ̀sìn kò lè jọlùgbàgbọ́ òdodo ọlọ́run sọ pé wa ma kana Allahu li yudi'a imanakum ọlọ́run ọba ò sì jẹ́ ẹni tí ó fi gbàgbọ́ òdodo yín ráàyè sọláàtì lọ́lọ́run máa ń pè ní ìgbàgbọ́ òdodo ń bẹ àwọn olùmọ́ni fasamma Allahu sọláàtì bil iman dalilun ala anna al-amala dakhilun fi musamma al-iman eléyìí jẹ́ lórí pé iṣẹ́ ìjọsìn gan ara àgbàgbọ́ òdodo kò sí mọ̀tẹ́lẹ́ pẹ́lú ààrẹ mùsùlùmí tó ní sinlọ báwa jẹ́ mùsùlùmí mùsùlùmí báwo ọgbọ́dọ̀ sinlọ àwọn ẹni tí àwọn ń pè pé èèyàn lè má sìn lọ kó tó jẹ́ olùgbàgbọ́ òdodo tọ́ba kan ti gbàgbọ́ lọ́kàn rẹ̀ àwọn là ń pè ní kíni mọ́rìjìá mọ́rìjìá oríṣiríṣi wa mọ́rìjìá yìí àwọn mọ́rìjìá pọ́nbélé mọ́rìjìá tó àwọn wà àwọn mọ́rìjìá nínú àwọn olùmọ̀ nípa fiqh pàápàá jùlọ àwọn àwọn tí ń tẹ̀lé màmú àbí hanifa rahimahullah tábà ó síra tí wọ́n ń pè ìmáàmù àbú hanifa lọ́kọ́ síra tí wọ́n ń pè ní al-fiqhul akbar nínú síra yẹn wọ́n sọ níbẹ̀ pé iṣẹ́ shartun fil iman májẹ̀mú lọ́jọ́ nínú gbàgbọ́ òdodo kìí sara rẹ̀. májẹ̀mú ni kì í sara rẹ̀ sọrọ tí wọ́n sọ yẹn tí wọ́n tún sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn tí kì í ṣe ahnaf yẹn síbẹ̀síbẹ̀ àṣìṣe náà ní tiwọn náà ìsọkúsọ náà àwọn ni nínú gbàgbọ́ òdodo pé ara àgbàgbọ́ òdodo tí ò ṣe é torí gbogbo ẹni tí kì í bá ti ṣiṣẹ́ ìjọsìn kìí sọ olùgbàgbọ́ òdodo. sọ̀dá wa ń sọnù eléyìí ní gbàgbọ́ àwọn ahli sunnati wal jamaa. ṣé gbogbo ẹni tó bá bá fi gbogbo sẹ́lẹ̀ iná wa ni kèfèrí. ibi yìí náà lẹ́sìn ti rí sí àwọn takfiriyya àwọn tó ti wọlé. àwọn takfiriyya táwọn jẹ́ ìrùdí al-khawarij aluwaidiyya aluwaidiyya làwọn baba ńlá fèrèyà ọ̀dọ̀ wọn làwọn ti gba ìlànà òfò tiwọn pé máa pe gbogbo èèyàn kéfè àwọn Khawarij yẹn lọ́dọ̀ tiwọn ìmánì kìí ṣe nǹkan tó ṣe pé yazidu wa yanqus lé kìí dín yóò dúró sangilisi ni téèyàn kan bá ti ṣe nǹkan kan táwọn sọ pé ìmánì rẹ̀ dínkù fọwọ́ káàfì mo rò pé yé torí ẹ̀ ló ti jẹ́ pé lọ́dọ̀ tiwọn téèyàn bá ti ṣẹ̀ṣẹ̀ ńlá kan bí nísìnyí ọ̀parọ́ àìmọ irọ́ tọ́pọ̀lọpọ̀ ń pa lọ́dọ̀ àwọn kàwárì ìyẹn ti di kíni ìyẹn ti di kèfèrí ọ̀dà tó bá tú bá ń kọ́ ọlọ́lọ́ nígbà ó ṣe bá di lọ́rùn kọ́ wọn ni khalidun mukhalladun fi an-nar yóò máa tó àwọn wọn yẹn àwọn làwọn baba ńlá tẹfìríyà àwọn tẹfìríyà ń tiwọn ibi táwọn náà tíráàlì wọlé ni alùsùn náà sọ ìpín bá a ti fi sọ pé ara àgbàfọ òdodo ní tẹ kò ṣeé yà ṣé gbogbo sẹ́nà lọ́wọ́ á pé tá a bá ti pàṣẹ àti alùsùn náà sọ pé ẹnu gbogbo àwọn olùmọ́kò láti orí àwọn sàhábà wípé ẹnikẹ́ni tó bá ti pa sọ láti sè fọwọ́ káàbù. ìyàtọ̀ kan ìyàtọ̀ ìyàtọ̀ kan kan bẹ láàrin wọn nípa pé ẹni tó pàṣẹ nítorí pé ń wò pé kìí sara Islam ṣé kò yàtọ̀ sẹ́ni tó pàṣẹ nítorí òròjú ìmẹ́lẹ́ àwọn kan àwọn sọ pé yàtọ̀ ń bẹ láàrin wọn gẹ́gẹ́ bí ìmáàmù Malik àti ìmáàmù Shafi'i wọn lẹ́ni tó bá pàṣẹ nítorí pé wò pé kìí sara islam káfíìrì amẹ́tọ́ kúrò ju ìmẹ́lẹ́ni èdè ọ̀sẹ̀ wọn lé lẹ́yìn mùsùlùmí ni tọ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ ń pè fún kábẹ́ lórí tẹ̀lé kó náà kàṣí dèrè. oríta wa bẹ ń gbàdá sọ pé mùsùlùmí tọ́sẹ̀ ni wọ́n ní kò pé ká má wẹ̀ kò pé ká má wẹ̀ lásọ funfun ká lọ ká ṣe sọ láti ti lára ká ṣe sórí tí àwọn mùsùlùmí wàlàkín kì í ṣe gbogbo èèyàn ní òṣìṣẹ́ láti ti lára àwọn ọlọ́lánuwa àwọn olùmọ́nuwa àwọn fàtẹ́yìn bí àwọn ayọ́hánnáà bí ká lọ sí gáràjì nísìn àwọn tí ń ṣiṣẹ́ bíi aláàrùn kankan pé ẹ̀dá kan wà mùsùlùmí kan kú níbi kan ẹ wá ṣe sọ láti ti lára àwọn níta ni lè máàmù inú yín náà láti mú lè máàmù. torí kọ́mọ́ bàjẹ́ pa kẹrin máa ọ̀daràn mí bàbá ìmáàmù náà ló sọ síwájú ha sọ eléyìí jẹba wọn ní òun gan alára tẹkọ láyàkáyà tó fi lè gbára dó kíkà bẹ orí òun òní padà sí di sọlá torí ẹ ní fèsì mi àti sọ pé kò lè ṣe sùúrù ife ká bẹ òun lórí àfi tó bá ti jẹ káfíìn eléyìí lọ́rọ̀ Ahmad ibn Hanbal ọsọ ìpè gbogbo ọba tá a ń jọba ti ṣe sọlá wọn á ń tẹ̀lé pé òun pékè sara islam ìwọ òròjú ni mẹ́lẹ́ ni ẹ̀dàkọ̀ ẹ̀pà gbogbo wọn kẹsẹ̀ rí ni wọn. bẹ́ẹ̀ dání sọ Ahmed ibn Hanbal ṣùgbọ́n gbogbo nǹkan yòókù ní islam bíi zakat bíi siyam bíi hajj ẹni tó ní òun gbà pé ara islam ṣùgbọ́n olùjọ́ àti mẹ́lẹ́ ni òjò máa ṣe àwọn olùmẹ̀sìn islam yẹn gbogbo wọn sọ pé kò di kèfèrí kì í ṣe pé ó ní síyàmù islam kò sọ pé dàkátì ò sínú islam kò sọ pé hajj ò sínú islam ṣùgbọ́n kì í ṣe wọ́n ní àní pé kèfèrí á pè ní fàṣẹ pòkì mo rò pé yé wa tó ìdí inú tó fi jẹ́ pé ẹni tí ó zakat àní pé kèfèrí o lópin ìgbà tí ó sọ pé kì sara islam ẹni tí ni dé tí èsè àní pèǹkèsè lókun àti ọba ti sọ pé kì í sara islam ẹni tó lówó tí ọlọ ṣe hajj ti ń wá wá wí àní pèǹkèsè lókun àti ọba ti sọ pé kì í sara al-islam tẹ́lẹ̀ láyé wa ẹni pa àwọn tàfìrí àti wọn anything anything tó bá ti fi sílẹ̀ fà á ń dán kà tí wọn ò ní tẹ́tẹ̀ fìrí àti wọn ọba jálárẹ̀ kúndá aláṣẹ aláhọ̀kángun. aláṣẹbòrò kìí ṣe mà ẹni tó fẹ́ sọ̀sọ̀kùsọ̀ láyé àwọn bùkátà mà ẹni tó fẹ́ ṣàlàyé òdodo fáwọn èèyàn ní bùkátà research ní ìsìnkú kan lọ dúró lórí tàǹbẹ̀ nǹkan ọmọ àbúyàn tó ń bùkátà research pé àwọn èébú kanṣu kanṣu kò nídìí wọ́n wà lọ́lẹ̀. wọ́n dàbí ẹni tí irú àwọn mọ́tò ọmọ ọ̀bọ̀ tí wọ́n dọ̀bálẹ̀ ṣàánú wa ò ní táwọ́ náà ọlọ́run á máa bà sírí ẹ̀ ẹ mọ̀ pé sí sọ̀rọ̀ sí ó sì wé sí gbọ́ sọ wá rí pé ẹ̀ ní fún lówó lẹ́sẹ̀kẹsẹ̀ náà pé ọjọ́ ìyá ojú ẹ̀ wọ́n fi mọ́tò gbẹ́ni kankan tó títú má bá rí fi ta sí rí ah, wọ́n ní tákìrí máa ti <laughs> subhanallah èébú òbúkátà kọ lọ rí àjì ẹni tó fẹ́ fìyàn mànà tó fẹ́ sàlàyé ó ní ọ̀fẹ́ sọ̀sọ̀kùsọ̀ olóńbùkátà research tẹ́lẹ̀ yìí jẹ́ àlàyé tí ó wá nípa al-iman kí ni jẹ́ imani ìhàwó ni mùsùlùmí sì gbọ́dọ̀ kọ sí ìtumọ̀ yìí pé ìtumọ̀ imani ni pé a gbọ́dọ̀ rí lọ́kàn lórí ahọ́n àti lára oríkèé ó sí ọ̀rọ̀pọ̀ ní imani. ese ìmánì ni wọ́n ń pèlè ẹ̀sán buru burúkú ni wọ́n ń ọba ibi tá a dúró ní lónìí ọlọ́run ẹlẹ́dàá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn ìròyìn tó ma àmàlò nínú ẹ̀sìn kó ṣàánú wa pẹ̀lú wa ní nǹkan dama kó wa fi àlùbáríkà si èso ọba wa kó àwọn tí ma fi wa o. kó ṣe nǹkan tí fi ń mà wá ní àwíjàre fún wa lọ́la gbẹ̀ndà kìyàmá kọ́mẹ́sẹ̀sẹ̀ ní ìbàlẹ́jọ́ gbogbo wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu láti bèbè ti parí láti bẹ̀rẹ̀ wọ́n ní ìmáà fún ọkọ tó jẹ́ ahlu sunna tíyàwó rẹ̀ sì jẹ́ ọmọ àwọn onítọ̀rí kọ̀ pé báwo ni ó ṣe yẹ kí ọkọ ṣe nítorí pé à ń lo khimar à ń lo jilbab kò fún ìyàwó yìí nítorí ibi tó jáde nítorí ṣẹlẹ̀ pẹ̀lú ìbéèrè yìí ni pé ọkọ ń wá ẹni tí ó ti ràn lílẹ̀ rẹ̀ ma nítorí pé wọ́n lọ́kọ ìyàwó rẹ̀ sì níyàwó yìí tó ń gbà wọn ti tọ́lẹ̀ kíkọ́ máa ṣe lè má mú kò yẹ kó tún máa lọ́ bá dé àgbà mọ́ lẹ́nu ṣé bá ti fọmọ fún ọ ti jẹ́ ìyàwó rẹ̀ ìwọ ló kù ní ìsìn tó tẹ̀kì àyàwó rẹ̀ wọ́n sì ń fẹ́ kọ́ máa tẹ̀sìn wọ́n sọ fún kí wọ́n kàn án pẹ̀lú kẹ́tù máa wọlé sí wọn bàbá rẹ̀ fara mọ́ ìyá rẹ̀ ọgbà kí ni a fẹ́ fi àtàwọn ọmọ pa àwọn ọ̀fẹ́ kọ́ fẹ́ ọ kí ni wọ́n fi ilẹ̀ fún ọ sí nígbà tí wọ́n ti fẹ́ ìwọ ló kù ní ìsìn tó mójútó ẹ̀sìn rẹ̀ ó sì jẹ́ kó máa ṣe ntọ́lọ́wọ́n bá pa á láṣẹ àti bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe fi kọ́ wa. So má fi ìkọ́lẹ̀ tiẹ̀ ọmọ tó wá kọ́ bàbá àbí ìyá ọmọ yìí lọ́rùn torí tí wọn bá fẹ́ kó sẹ́sìn irú ètí wọn ṣe wọn ò ní fi fún ọ tó ìwọ lọ ń wo aago wọn aago wọn sì ti kó lágbàlá sí yín torí de lè mójútó ìyàwó rẹ kọ́ ìyàwó rẹ lẹ́sìn ọlọ́lọ́wọ́ fi léèrè kò ní fi bàbá rẹ léèrè máa fi yàrá eléyìí jẹba wọn lọ mọ sí ọmọ ọdún mẹ́rin. tó lè kọjá níwájú ẹni tí máa ń ṣe a àníjẹ́ kọ́ kọjá yóò fi jẹ́ pàǹkọ́ lẹ́kọ̀ọ́ yóò ṣe pé ńgbà tó ti jẹ́ ọmọdé kékeré yẹn ẹ wá sọ pé kọ́ kọjá ó tilẹ̀ jẹ́ pọ́ ọmọdé ni àmọ́ bá ti fi kọ́ láti sìn yóò ẹ̀kọ́ fún kò fi ní ṣe nígbà tó bá dàgbà táwọn bá jẹ láyé láti tò lẹ́yìn táwọn bá jẹ́ pé ńgbà táwọn dé sí àwọn ti bá pé wọ́n ti sọ̀látul ìṣá ẹ sọ fún wa kí ló fà tẹ̀yìn òfin ṣe magrib lásìkò rẹ̀ níṣẹ́ ń bọ̀ ẹ wá bá pé wọ́n ti sọ̀látul ìṣá ẹ ti kọ́kọ́ tẹ̀ nígbà tẹ̀ ṣe magrib lásìkò rẹ̀ òfin ṣeré àti sọ pé bilma'siyah la tunalu rukhas ẹ̀ṣẹ̀ kìí fúnni láǹfààní àti rídẹ́kù wọ́n lè máyà sọ gbọ́dọ̀ ṣàlàyé èdè tọfà tó fi ti ṣe magreth tó fi dàsìkò ìṣáì kì í wá ṣe pé ọ́fíìsọ̀ láti ráàlì lámàmà fi ráàlì wọ́n tún á máa sọ fún ọ pé kò burú tò lẹ́yìn imáàmù tò lẹ́yìn imáàmù bọ̀ eré lẹ́sìn ẹ̀sìn Islam kì í ṣeré tọ́ba ti wọnú mọ́ṣáláṣí gbọ́ àgbọ́yé tí máa Malik ń sọ tọ́jọ́ Malik ń lọ bọ́ ọ láàmú tọ́ba yẹ pé ọba fi sọ láti yàn ráàlì bàbá wọ mọ́sálásí wàá tó lẹ́yìn wàá bá wọn ti sọ láti lè ṣáì tọba tí wàá sálámà wàá wá sí kọ́mà ni wàá sí sọ láti lè má bẹ̀rẹ̀ tọba tó ti sálámà wàá tó sí kọ́mà wàá sí sọ láti lè ṣá ètò ọkọ̀kọ̀ ṣeun ọgbàrá gbóná ni torí àyè ti sọ láti lè ṣá ṣáájú má bẹ̀rẹ̀ àmẹ́ni ní àwíjàre àwáwí tó múnádóko bí kọ́jọ́ ìgbàgbé àbí ẹwà nu mọ́tò dráìvà ò dúró fún yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá tò lẹ́yìn wọn pẹ̀lú àníyàn gírè à ń bẹ́ lọ́nkọ́ má burú eléyìí jẹ́ madhhab ti alimami shafi'i àti ahmed ibn hamad kò sí lọ́dọ̀ malikiya ó lè rí inú tíra àti wọn fún wọn ní oṣù rẹ̀ láéláé tó bá wá sí báyẹn ọ̀ gbọ́dọ̀ wá sálámà kí lè má mọ́tò sálámà wọ́n ti wá sí rákà mẹ́ta wọ́n ti tẹ̀síwájú wọ́n wá sálámù tó sáré lọ bá ìmáàmù ní ìṣáì pé kìnnì eré ló pè ó jókòó kalẹ̀ wọ́n bá ti parí mẹ́ta màtí ìmáàmù bá ṣe rákà kẹrin tó bá sálámà ìgbà náà ni wọ́n náà tó sálámà ó wá ṣẹ̀ṣẹ̀ sí kọ́mọ ó ti sọ̀lá tó ìṣà ẹni tó ní olè sálámà wà kótó di pé ìmáàmù sálámà ṣùgbọ́n àgbà wọlé ìmáàmù Ahmed olè sálámà kí ìmáàmù torí pé irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ ní sọ̀látùl khawf sọ̀látùl khawf sọ̀látù àǹsẹ̀ lójú ogun sógun làwọn wá ń jà ní kọjọra eléyìí jẹ́ bẹ̀rẹ̀ jẹ́ wọ́n ní kí ni tí Islam sọ pé ká ti ṣe èkejì ọmọ ẹ lọ bó mọ́lẹ̀ láwọn orílẹ̀-èdè bòmí wọn ò tí ẹ̀ ní ti lé ọ lọ́wọ́ àwọn ni wọ́n máa bẹ́ẹ̀ sì lọ́ọ́ sọnù. So nígbà tó jẹ́ pé ẹ̀rù ò ní ba ẹni tó lọ́mọ náà pé báyà wọ́n lè fi sọwọ́ sáwọn ẹni òfò táwọn sọ pé àwọn wá sí apart raw material so kò sí wàhálà àmọ́ tó bá gbé wà àwùjọ tiwa ní gbà ó kọ́ lọ rí malẹ̀ níbi tó dínà sẹ́nìkan kò sí ní máa tó rí malẹ̀ wọ́n ní tí yẹn bá ti ṣe sọ láti láìsè kọ́mà báwo láti pé ìdájọ́ sọ láti rẹ̀ àlè ìkọ́mà àìsè kò pé kí sọlá ti bàjẹ́ ṣùgbọ́n ní sọ́mọ́ àmọ́ pàṣẹ èèyàn bù ní ọmọ àmọ́ pàṣẹ náà nàbì Muhammad sallallahu alaihi wa sallam kọjá wọ́n ní sọ́mọ́ à ń ṣe sọlá tó maghrib wọ́n ti wá sí rákà kínní àtẹ̀kẹ́jì láì kéwú jákè wọ́n kéwú jẹ́jẹ́ ni wọ́n fi ṣe sọlá tó maghrib rákà kínní àtẹ̀kẹ́jì kí ló kọ́ ṣẹlẹ̀ mbẹ́ o lọ́dọ̀ ìmáàmù Malik ẹ forí kalẹ̀ kẹ́ tó sálámà lọ́dọ̀ àdìmáàmù Shafi'i kò sí sọ́sẹ̀lẹ̀ ẹ sálámà kẹ́ ẹ forí kalẹ̀ la farama torí kẹ́ ẹ má bàa sọ̀sọ̀ láti eré ẹnìkan kan sọ pé bàbá ti wọ ní ọmọ kakí ó jáde wọ́n ní kọ́ ka jẹ́jẹ́ ka jẹ́jẹ́ wọ́n ní kọ́ ka sókè gbóhùn sókè ṣé gbogbo gbàdá bá fẹ́ kọ́ Kùránì iná lásàlù aláàmì bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá fẹ́ gbé àlùpàánì lọ́wọ́ àmọ́ tó bá fẹ́ gbé lọ́wọ́ kò sì sí jánẹ́bà lára rẹ̀ kò sí hayo lára rẹ̀ kò sẹ́jẹ̀ bímọ lára rẹ̀ o lè kí àlùkùránì láì sàlù alá nítorí pé nítorí wà lórí rẹ̀ lọ́ fẹ́ ká kí esi kọ́ fẹ́ di àlùkùránì mu ẹni tí ó bá dì mú gbọ́dọ̀ sàlù alá. ọwọ́ nínú hadithi amr ibn hazm nínú ìwé tánàbí ní kọ́kọ́ fún un tó sì fẹsẹ̀ rìn lẹ̀ gẹ́gẹ́ bí imam ibn abdulbar ti ṣe sọ àti gẹ́gẹ́ bí sheikh al-albani náà ti wí anabi sallallahu alaihi wasallam ni wàá ní àlùfẹ́ alukur'ana ilà báhìr ẹnìkan ò tí ẹ gbọ́dọ̀ fọwọ́ kan alukur'ana àfẹ́ntọ́ ama njẹ́ ó sì fi má ni kó ṣe àlùwàlá tí o bá ti jẹ́ pé dáná bá ń bẹ lára rẹ̀ gẹ́gẹ́ bí ali ibn abi talib ti ṣe sọ́nà alukur'an anabi máa ń kí alukur'an fún wa máa lẹ̀ yọkùn jọ́nọ́bá lópin ìgbà tí ọba ti jọ jánábà jánábà ló lè mú ni mọ́kì alukurani tá a ti hasori sórí òbú gàtà kọ sàlù alákó tó ké ń tọ́ há sórí àmọ́ tí jánábà bá ń bẹ lára rẹ̀ hayò bí ní fáwọn sọ eléyìí ni òní jẹ́ òkè alukurani wọ́n ní ṣé ọtọ́ nìkan máa ń ṣe wáàlì ṣáájú kótóbà ìmáàmù lọ́jọ́ jùmọ̀ àná kọ́tọ́nà kò sínú súnà nàbì Muhammad sallallahu alaihi wa sallam pé ká máa ṣe wáàzì kí lè má mú tó dé ká máa kí alukur'an sínú gbọ̀ngbọ̀n kí ìmáàmù tó dé ẹni láwọn ààyè bomi ẹni tó bá ń pè láàfà tafsir yóò máa ṣe wáàzì kí bàbá ìmáàmù tó dé tí bàbá máa ń bá dé wọ́n dá wá sí yẹn tó wọ́n wá sí kútúbà kọ́tọ́nà náà nàbí sallallahu alaihi wa sallam àni tàhálùkì yawm al-jumu'ah kẹ́gbẹ́jọ́ máa sọ̀rọ̀ ọ̀ma lọ́jọ́ jùmọ̀ àṣáájú ká tó ṣe jùmọ̀ ànábì sallallahu alaihi wa sallam ń pọ̀ fún wa. ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ àwọn àyè gan àwọn lè má mú yẹn àyè gbọ́rọ̀ wọn àyè màtúmọ̀ rẹ̀ àwọn èyí táwọn tó ń ṣe wáàsí kí ìmáàmù tó dé sọ wọ́n yà ní tẹ́ẹ̀lì mú lọ́lé torí pé lè máàmù ọkàlẹ̀ wa máa ń ṣe kútúbà lédè lárúbáwá pẹ̀lú kútúbà tí wọ́n ti ṣe láti bí ẹgbẹ̀rún kan ọdún sẹ́yìn ní Baghdad ní Dimash ní al ní Mẹ́kà tó yọ́n máa ṣe kútúbà yẹn sí wa létí àwọn ọ̀gbọ́n ti sọ òun gálí má màtúmá tó wọ́n sọ pé bàbá ìmáàmù lárúbáwá yìí náà sáà ẹgbẹ́ ọ̀gbọ̀n kẹlẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ti kílí sọ kílí àyè mà ti sọ. ẹ sì rí i pé ń bomi gbà tá a mọ̀ tó máa kó túbà sílẹ̀ máa máa sọ pé ayọ̀ ọ̀nà àwọn ni àmì ayọ̀ ọ̀nà àmì àmì báwo àní ẹ̀yìn ẹ̀yà ẹ̀ wá sí àmì àkókò mẹ̀tìmáì wọ́n sọ fún lè má mú kẹ́kẹ́ bàbá kútùbà kan náà ṣẹ̀ṣẹ̀ gbogbo ayé ti hà ó ní ẹ wọ́n ní ẹ pààrọ̀ ó náà lè pààrọ̀ rẹ̀ sẹ́ẹ̀sì fi se wá wí aláṣẹ fi se wá wí àmọ́ dá wí. torí ṣe eléyìí ìwádìí fi hàn wá ẹ lè sọ kútúbà lédi àwọn ẹni tí bá sọ̀rọ̀ tí wọ́n bá ti gbéde lárúbáwá lópin ìgbà tó wá sí tẹ bá ti fẹ́ kí ayé Al-Qur'an ẹ kà lárúbáwá bó ṣe wá tẹ bá fẹ́ tó àdéhìí ẹ kà bó ṣe wá ọ wá tẹsẹ̀ túmọ̀ rẹ̀ ẹ̀hẹ́n torí pé tó ọfẹ pàkíyèsí wọn ṣé tí wọn ń ṣe tọ́da kí wọn má pàdé ṣé tí wọn ń ṣe tí ọ̀dà kí wọn pàdé. àwọn ọ̀gbọ́n bẹ́ẹ̀ sọ sọ́wọ́n mọ̀lẹ́kà ló ń sọ̀rọ̀ tó ọ̀rọ̀ bá sọ̀rọ̀ tá a gbọ́ ọlọ́ni wọn máa arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum. ààrùn ìránṣẹ́ kan àyàfi kó jẹ́ elédè àwọn èèyàn rẹ̀ tá a rán sí kó lè bá a lè tààyè fún wa. eléyìí ìjàgbọ́sọ jẹ́ tán wọ́n ní ìmọ̀ràn sẹ́ni tó yẹ pé ń kọ́ ìmọ̀ ìgbà tó náà wọ́n á fẹ́ kọ́ yàn kó léèyàn kọ́ àfàwọn obìnrin ó léèyàn kọ́ ọlọ́màmà lọ́sọ̀ fún àwọn obìnrin nìkan ló wọ́n máa kọ́ àbẹ́yẹn ọkùnrin kọ́ kí o ní ẹ̀hẹ́ ọkọ̀ gbogbo wọn náà torí tí ẹ̀ bá jẹ́ mọ̀álẹ́mù àwọn obìnrin wọ́n dà gẹ́gẹ́ bíi ìmáàmù àwọn obìnrin tí ọ̀gá ti máa gbéra rẹ̀ jìnnà sáwọn obìnrin aburú ọ̀sẹ̀ torí pé àṣetọ́ni tẹ rí yẹn bí tó bá ti rọ́kùnrin ó tún á lọ jẹ́wọ́ nìkan só láàrin ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin ṣetọ́ni máa ń ṣiṣẹ́ rẹ̀ kò sì ní dáa rárárárá kápẹ́ mùsùlùmí ṣe zina á ń bọ̀ síbọ̀ sí pé mu'allim níbi títí ń kọ́ máa ń ké ó burú jáì sínú àwọn sọ pé nìkan ń kọ́ máa ń ké ó fọmọ méjì lóyún lẹ́ẹ̀kan náà sẹ́wọ̀n kékeré rẹ̀ ọ̀yàbọ̀lù kọ́lọ̀ ń sànù wa tó kò sí tó burú kọ́kùnrin kọ́ àwọn obìnrin lẹ́kọ̀ọ́ tí ọba sóbìnrin tọ́mà àmọ́ ibi tí yóò dúró tó ti máa kọ́ wọn àlàfo tó pọ̀pọ̀ láàrin rẹ̀ àti ibi táwọn obìnrin yẹn wà tí ó bá lọ kọ́ wọn yóò máa wọṣọ àpọ́nlé aṣọ tó jẹ́ pé bóyá yọjọ́ bíi kàpítánì tòkè sílẹ̀ títòkè tí ó gùn kọjú orúnkún rẹ̀ torí pé ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ nàìjíríà yìí náà nílùú kàmbẹ̀ ẹnìkan máa lọ pọ̀ obìnrin kéwù lókè ọ̀yà mẹ́wù tó bá lọ kọ́ wọn yóò wá di yóò tọkìn so àwọn lọ pọ̀ àwọn obìnrin kéwù ètò tí wọ́n á lé ọkọ wà ètò tí ò tí ì lọ lé ọkọ wà. ẹ sì mọ̀ pé ẹyin títẹ rí yẹn ọlọ́run ní kẹrẹ ẹ lẹ̀ kullil mu'minina yaghuddu min abasari wa yahfazu furujahum bẹ́ẹ̀ náà làwọn obìnrin na min abasarihinna wa yahfazu furujahun. ọ màálì kò sọ ojú ẹ ẹ sì pé ẹ ẹ bá aláǹkọ kálukú ń kí ó náà ni. kálukú pẹ̀lú àníyàn tó gbé wá ọmọ ilé kí obìnrin mi náà ṣètọ́ni ni iṣẹ́ ṣètọ́ni lọ́ba wa tọ́ ìdí mọ̀álìmù bá ń le nínú ṣòkòtò mọ̀álìmù wa tètè fura gbogbo ọmọ ilé kí obìnrin sọ fún wa pé ní nu ní nu ní nu tó wọn bá ké kí la fẹ́ E ẹjẹ́ kó àwọn obìnrin kí ó káwọn náà kọ́ kọ́ yege káwọn obìnrin wọn máa kó àwọn obìnrin ẹgbẹ wọn dáa púpọ̀ dáàbá rí ọkùnrin tí ọkọ wọn tó níbẹ̀rù ọlọ ó sì má tó láàrin àwọn obìnrin síbi tí wọ́n ní sísá náì kò sí sí ní Islam gẹ́gẹ́ bí o ṣe sí brọ́dà náì bẹ́ẹ̀ náà ni o ara creativity àwọn èèyàn ni ǹjẹ́ ǹṣe lẹ́gbẹ̀ẹ́ hàn ẹ ṣàlàyé ǹjẹ́ ǹṣe because ẹni sísá náì àwọn ọkùnrin lè mọ̀ máa ti ṣẹlẹ̀ ń ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ wọ́n á mọ ìdájọ́ tó lè kí lẹ máa sọ ń bẹ tó bá yẹ pé ń kọ́ ọmọ tí ń lọ ilé ọkọ yóò fi máa dáná oúnjẹ tí ò tíì kọ́ láti bí ọdún mẹ́wàá ńlẹ̀ yìí lọ́dọ̀ ìyá rẹ̀ wá fẹ́ kọ́ o ẹ̀ ń kọ́ fi máa múra fọ́kọ èyí tí ti kọ́ tẹ́lẹ̀ ẹ̀ ń fi máa sọ̀rọ̀ gidi lọ́dọ̀ ọkọ tẹnu rẹ̀ ò a sọ pé kí ló burú mẹ́ ẹ̀ ń tọ́ba dáhùn kí ló burú bẹ́ẹ̀ àmẹ́ nǹkan bí ó sì máa bí ó sì yá sá bí ó sì máa gbé fọkọtọkọ bá gbé wá gbígbóná kó bá gbígbóná tọ́ba gbé wá lé lọ́wọ́ ọ̀rọ̀ kó wọ́n bá gbígbóná a'udhu billahi minash shaitani rajim. ẹ ẹ bá wọ kú wọn dẹ yẹn tọmọ yẹn náà máa wọ pé à ah, nǹkan máa wọ ní o ẹ mọ̀ kẹfẹ́ bàjẹ́ ni níta ń ṣe níbẹ̀ ni ẹ sá o ẹ máa kọrin ẹ máa sọsọkúsọ ẹ máa wíwí kówì níta ń sọ níbẹ̀ ni ẹ sá o àwọn ọmọ ẹ̀yin tẹ̀ ń lọ ọbẹ̀ náà lẹ́ sọ fún wa torí ẹ̀ ló ti jẹ́ pé ìdáhùn sí ìbéèrè sísá náà sísá náà ìdáhùn yẹn máa béèrè o ọwọ́ àpẹ́ndìn sẹ́yìn náà fi ṣàlàyé details torí wọ́n máa lọ jẹ́ pé wọ́n sọ pọ́tọ́ kọjá pé kọ̀tọ̀ wọ́n máa lọ sọ pé kọ̀tọ̀ kọjá pọ́tọ́ torí pé irú nǹkan báyẹn títọ́ àtàìtọ́ rẹ̀ ó ní í ṣe pẹ̀lú kí lè máa ṣe ń bẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní sọ́tọ́ kí alùsùn náà kọ́ máa ṣe kiri náà kọ́ máa ọkọ yẹn ṣe ọbẹ̀ ṣàfihàn kó ti ṣàṣe yege kí mẹ́ ṣé Islam náà sọ̀tọ̀ pé tọ́ọ̀ máa ń sùn kí wọ́n kórì bọ́lẹ̀ kò sí tó burú mẹ́ àmọ́ náà ni wọ́n pè freedom ti ẹ̀ gbà yéé ṣe pọ́ mọ́ tiwa ó ká adùn wa ìyẹrẹ ògógóró làwọn bàbá yín àwọn ọ̀gá yín bí sàdúrà fọmọ tí ọba fi tí ẹ ò ní rí bẹ́ẹ̀ èyí sọ pé wọ́n ń pè kí wọ́n lọ sanwó sí agbára òní ká ẹ̀hẹ́n ìdẹ̀kùn ní gbogbo nǹkan ẹnìkan fẹ́ firi fún nǹkan ti lọ wọ́n wá ní ìyá rẹ̀ wọ́n gbé wàhálà bá wọn fún ọrùn lọ́wọ́ mọ́ á ní kí wọ́n sá wọlé wọ́n bá mú wa a àfà ẹ̀rú gbà mí wọ́n sọ pé iyán èso ọgbọ́ àmàlà èso ọgbọ́n wọ́n wá pa orúkọ méjì wọ́n sá tó kalẹ̀ mú ni àà bí máa ń lọ ilé ọgbọ́n gbọ́. wàhálà ń pọ̀ láwùjọ Yorùbá yìí pé ọmọ rọ yóò pé kó rí sẹ́. kẹ̀kẹ́ tí mẹ́tìrì tó fi máa rán sọ́kọ̀ wọn sọ̀rọ̀ lẹ́nu bọ́lá tún ní mẹ́tìrì dá kó tó kọ̀kọ́ fọ́ lẹ́rán ilé ọ̀wà ẹni ká tí kò rí àwọn ní nǹkan owó ọwọ owó á àwọn ará pọ̀ wa yìí bá wa dín torí fa subhanallah òtòrí di eléyìí báyìí tí alùsùnà tí wọ́n bá ṣe freedom fọ́ ma kó jẹ́ kí tó wọ́n yàtọ̀ tòyọ́ kan sọ pé tọ̀ tọ́ba ẹni tọ́ba lè pè wá nu fámìlì rẹ̀ fún ọ wa kọjá pé wọ́n kan ló tún dáná fún wọn tí wọ́n jẹun ìwọ ọ̀gá torí bó lọ́ọ́ má fowó sí tó tún ní kọ́ lọ́ọ́ má dáná wa oníkógbé àmàlà fúlà méjì wa gbọ́dọ̀ tì í so ìwọ náà lọ́kàn fún wọn lẹ́nu tó bí kùnú náà lágbára rẹ káàtẹ̀ pa kò sí tó burú ń bẹ̀ because wàhálà yorùbá pọ̀ ìyẹn ti jẹ́ tó nígbà tó fún wọn ní nǹkan tágbára rẹ káàtẹ̀ jẹ́ ó sì sọ pé ọmọ yìí ti kọ́ sí o àmọ́ ibi tó kọ́ sẹ́lẹ̀ lọ́kọ́dé àwọn nǹkan mí bẹ́ẹ̀ nu sẹ́ tó ti kó lè má ti yé àyè sì tún sílẹ̀ fún kọ́mọ wa bẹ́ẹ̀ lẹ́yìn wá gbà náà ọlọ́run bó fa àlùbáríkà ṣe tọkọ ọlọ́run tí ó ṣe débi tí ó ti fi ṣe dáadáa nǹkankan ìwé ẹ̀rí rẹ̀ ní kálukú tún kákínní bẹ́ẹ̀ owó wo ló tún fẹ́ máa gbà lọ́wọ́ ọmọ tí ń kọ́sẹ́ owó wo lọ́ọ́ fẹ́ kí wọ́n san fún freedom oníwọ̀n gbarú ẹ̀ lọ́wọ́ rẹ̀ àní kàlà àwọn ẹni tó kọ̀ wọ̀ aláàánú lọ́ọ́ yẹ kí wọ́n jẹ eléyìí jẹ́ bó ti jẹ́. wọ́n ní sáwọn lè máa fi lẹ̀kẹ̀ sí ètè irun àwọn kò sí tó burú mbẹ̀ eléyìí kété pé wọ́n fi kún irun kó lè gùn wọ́n kàn fi ṣe yẹtuyẹtu sétí irun láti fi soge ni kò sí tó burú mbẹ̀ eléyìí lópin ìgbà ló gbé irun gángan oní àwọn òfin múlẹ̀kẹ̀ ń dúró yéésì kówú kan wọ́n tún fi kùn eléyìí ń bẹ́ẹ̀ bá wọn ní ọkọ wọn kú wọ́n sì wà ní hajj bóun ó ṣèṣe ìjà wọ́n mọ̀ padà bọ̀ wálé tí àsìkò àti wálé bá ti tó wọ́n gbìyànjú láti wà nínú àwọn ọkọ̀ alákọ̀ọ́kọ́ tó ọkọ̀ kú ọ̀nbẹ náà fi wá jókòó ìjà tó bá sì jẹ́ kíkún tó ra hajj ńlọpọ̀ wọn bá ti aláìsí wọn àwọ̀dọ̀ lọ kódà tí máa bọ̀ láti wọn gbéra wọn àwọ̀dọ̀ lọ kódà tí wọn bá ti gbéra wọn ti dẹ́kọ̀ wọn ò ti fò fún wọn padà so eléyìí lòfin ọlọ́ wọn padà wá sí ìjà torí pé hajj kìí bọ́ ìdá yìí lè bọ́ ìjókòó àti sopó yìí lè bọ́ àmọ́ hajj yìí bọ́ ẹnu kẹ́ sọ fáwọn ìgbìmọ̀ alálàájì kíkún láyé sọ ti ń di ẹ̀mí ni bẹ́ẹ̀ bá fowó kun ẹ̀ fi kún. wọ́n ní ṣe dandan ni káwọn máa ṣe dánilẹ́kọ̀ọ́ ni táwọn bá ti ń ṣe àkíkọ̀ àbí gbéyàwó ibi tẹ́ bá rí pé kẹ́ ẹ máa ṣe dánilẹ́kọ̀ọ́ náà lẹ́mùú wa tó fi wá di dandan. tó gbogbo àwọn nǹkan tí yóò jẹ́ pé ẹ̀sìn lónìí kò ṣe báyà wọn ṣe é nínú àkọọ́lẹ̀ báyà nìkan ti ọba àwọn èèyàn sọ̀rọ̀ àwọn wa máa pé a lè ṣe àkíkọ̀ àbáṣe ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ làwọn alùsùnà máa ń ṣe alùsùnà bò sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà wọ́n fi ń kún súnà tí èsì súnà wọ́n sì sọ pé báwa ṣe ń ṣe súnà nù súnà ọ̀yàtọ̀ súnà tèkó náà tún yàtọ̀ sí tabẹ́kúta ẹ̀rí pé wàhálà dé tabẹ́kúta yàtọ̀ sí tìjẹ̀bù wàhálà irọ́ lásán nígbà tó bí mata ló ní dandan kó pe àwọn èèyàn wá jọ tẹ́ẹ̀fì ń ṣèdánilẹ́kùn nàám ta ló ní kó pe yàn àníkó pẹ́ran akíkọ́ jarí lọ́ba ti pẹ́ran akíkọ́ ẹ jẹ́ran ẹ̀bùn yẹn lẹ́ran ẹ tún fi sẹ̀bùn ẹ sàrà lọ́ba tán wọ́n á fẹ́ pé yàn agbára rẹ̀ ọ̀bá tọ́mọ pé apẹ̀gbọ́gbọ́ yín à ọgbà lórí tí gbogbo ọba dé ọ̀nbẹ nu ẹni tí ó jọ ń jẹ èèyàn mẹ́ta so ọ ṣẹ̀ṣà ìwọ àtiwọ àtiwọ ẹ̀wà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣe tójúbọ ilé ẹran ilé kìíní kan ẹni tí wọ́n bá ti pè má lọ sẹ́yìn lọ yẹn òfun ló ọjẹ wọ́n ń lọ wọ́n ń lọ so ó pẹ́ ní kankan ọ̀tẹ́ lọ ó sì ṣe anábì sallallahu alaihi wa sallam ilé ìjẹun ti jẹ ìdánilẹ́kọ̀ọ́ táwọn yìí bá péjọ tẹ́ ẹ bá lo àǹfààní pé wọ́n péjọ tẹ́ ẹ fi wá bára yín sọ̀rọ̀ lọ tẹ́ ẹ fi pàkíyèsí ara yín kò sí tó burú bẹ́ẹ̀ tírò ẹ̀ bá ń wáyé lẹ́ẹ̀kan láàrin kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ ẹ wọ́n sọ bẹ́ẹ̀ ní fífi àtọ́lọ́gbọ́dá wọ́n ti sọ bẹ́ẹ̀ ní ẹ ṣe tẹ̀lé wà á dìde. sẹ́wọ̀n pé bísí nǹkan ti dọ̀ràn tó kákíyèsí ara dáadáa ká sọ̀rọ̀ ara dáadáa tàbí òsín súnà dandan súnà ojoojúmọ́ ká máa lọ sọ di súnà kọ́ wa di pé ńgbà tí wọn bá tún ti ṣe má yọ wa di pé ìyàwó yarí mọ́ lọ pé àwọn ìyàwó náà máa ń yarí mọ́ pé ara tí wọ́n sọ náà nù pé ẹ máa sèkó máa bí à ń sọ̀kọ̀ sálù súnà nìyà abẹ́rẹ́ rí kan náà so àmọ́ àwọn àwọn máa sòkú ni wọ́n máa kó máa bá sòkú abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ náà fún tí yorùbá bá ń sòkù wọn màálù ọmọ pa màálù ni abẹ́rẹ́ kọ́ ni nàám tọ́lọ̀ lọ́ba ni wọ́n pa màálù wọn ò ní pa ìmọ̀gbà tó ti já dáadáa lẹ̀ ni wọ́n múra sí eléyìí jẹba. wọ́n ní ká máa ka àdéhìtì lẹ́yìn àṣùbà lójoojúmọ́ bó lẹ́sìn ká ẹ bẹ́ẹ̀ ń ka ẹ sàlàyé rẹ̀ fáwọn èèyàn ẹ ń kọ́ wọn lẹ́sìn kí ló burú bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ kìí ṣe pàdé ti bóyá táwọn tẹ̀blíìgì táwọn káwọn tẹ̀blíìgì láwọn àdìsí kan táwọn máa kà mo rò pé yé wa tó bóyá ẹ̀mí ọmọ yín lẹ́ mú pa àwọn tíra yẹn ní ọmọ ìjà mu kò kìí ṣe pé tẹ́ máa kó kòkú kò tẹ́ máa kó gbogbo àwọn jẹ̀mọ́ lórí táwọn náà tún fi di pa àwọn náà jáde ni wọ́n lọ ẹ̀sẹ̀ yòókù tẹ́ bá ti tú wọlé àti fà padà kò ní rọrùn lẹ́yìn àwọn tírà kan tó wà tó yẹ pé masha allah la quwwata illa billah so àwọn ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ló kó sínú àti sínú mànà tó ga ṣùgbọ́n ó lè jẹ́ pé àwọn tó túmọ̀ rẹ̀ àwọn ń darí rẹ̀ lọ síbi kan tí èsì ọ̀nà rẹ̀ gbogbo yé wa kákìí sára kọ́mẹ́tẹ̀ pé rúkà kúkà lẹ́ẹ̀ma kàtàwọn yẹn létí ọ yẹ kí ìmáàmù ọjọ́ lùmà ẹgbẹ́ tí àkàlẹ̀ bá al-arba'una an-nawawiyya alẹ́ fi bẹ̀rẹ̀ sọ yẹn mọ̀tàlá yìí rẹ̀ fáwọn èèyàn lẹ́yìn Anka sọ pé àdìs àdìs àdìs bàbá mi ò láǹfààní àti gbádìs rí láyé rẹ̀ sọgbà táyìn bá ń kà sí wọn létí pé ànábì ló sọ báyìí ànábì ló tún sọ báyìí ànábì ló tún sọ báyìí ẹ ń ràn wọn lọ́wọ́ láti mú kẹsìn wọn jagara ni lẹ́yìn rẹ̀ tún gbé tírà mi kalẹ̀ kí ìmáàmù ọjọ́ kò ní túmọ̀ rẹ̀ tààràtà tó bá jẹ́ pé ìmáàmù wa ọmọ nǹkan túkọ̀ ọmọ kọ̀ọ̀mọ́ kí ó dé bẹ́ẹ̀ ẹ wá àwọn ìtàn bá túmọ̀ dáadáa tẹ́ni tí ń túmọ̀ rẹ̀ ń túmọ̀ rẹ̀ déédéé tí èsì pé fi ń sáàbù èrò kan ẹ máa kàtà àwọn èèyàn létí ẹ̀sìn wọn máa lọ síwájú wọn máa tún lágbọ̀ọ́yé sí bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ lu ayé àwọn tíra kan wọ bí ẹni ministry of islamic affairs ní saudi arabia wọ́n ṣe àwọn tíra kan wọ́n tún tẹ̀ wọ́n lọ bí tíra mẹ́rin márùn tí wọ́n á ṣe sínú páálí kan wọ́n á kọ sí lára pé makitabatul imam makitabatul imam ilmẹsì eléyìí ti sọ ní library imam masilasi àwọn síra yẹn yóò máa ka sáwọn jama lè ti ní ẹ̀yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní Saudi à gbogbo sọ̀láàtì bá ti ṣe ẹ̀rì sí imam tí ó ní sọ ìtàbá ìdání most especially sọ̀láàtì làásù ibi tá a bá ìdánilẹ́kọ̀ọ́ dé lánàá ni yóò tún káàdì tìbí méjì mẹ́ta yóò sàlàyé rẹ̀ àwọn yóò rí nǹkan kan mú lọlé tó ẹ̀sìn wọn wọ́n tún mọ̀ ràn wọn lọ́wọ́ láti ṣe dáadáa kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àwùjọ tiwa náà àwọn èèyàn mẹ́sìn má wò pọ̀ kẹsẹ̀ lè má mú pé Allahu akbar assalamu alaikum lọ parí sí gbìyànjú láti tún máa ṣe àlàyé ẹ̀sìn àwọn. wọ́n ní sọ yẹ káwọn máa ṣe sọ̀láàtì lẹ́yìn ẹ̀sìn bá ń tẹ̀yàn kọ̀ yẹ àti sọ́sọ́sọ́ ẹ̀sìn máa ṣe sọ̀láàtì lẹ́yìn ẹ̀sìn mùsùlùmí torí pé ẹni tí ń tan yanrìn kìí ṣe mùsùlùmí tó yanrìn tí ń tẹ ọ̀hún sọ pé òun máa ń tọ́ pamá ni ọlọ́run nìkan ló sì máa ń tọ́ pamá ẹnikẹ́ni tó bá ti bọ́ọ̀lù ń dùn kankan tó jẹ́ tiẹ̀ tẹ́lómi ò ní ó ń tètè kèfèrí lábẹ́ òfin ọlọ kìí ṣe yanrìn lásán jàmà kìíní kan bẹ tó ti sọ pé alukur'ani kò yí wọ́n máa fi kọ́kọ́rọ́ sí àrùn ibìkan lálùkùránì wọ́n dé lókun wọ́n á sọ pé wọ́n bá yí wọn ní ọ̀dà tó bá tó lágbájá ló ti kó yí lọ bá pọ́s tí ìgbà ti lágbájá kọ́mẹ́lì. irọ́ lásán dictionary kò yí gan wa bíbélì kò yí náà lè ṣeéṣe irọ́ lásán tó tó bá kó náà ní bá lò onítàn náà kẹfẹ́ rí ni agbọ́dọ̀ ti sọ láti lẹ́yìn kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wa pé gbogbo ẹni tí ń bẹ sọ́mà àtìlẹ̀ kò sẹ́ńtọ́ máa pamá sí Allah wọ́n ní sáwọn àwọn lè sọmọ ní fatiha fatiha sí tó bá jẹ́ pé ọmọbìnrin ni wọ́n ní fatiha ẹni tó ti nǹkan kí ló sí ó ti lé àbótí mọ́tò fọlá àbò ẹ̀yin tẹ́ sọmọ fatiha lẹ́ lè ṣàlàyé àbí suratul fatiha lẹ́ gbà lérò àmà. ẹ dákun àwọn kọkúnlẹ̀ tó da ẹ ní sọ́mà wọ́n máa béèrè pé àwọn fẹ́ sọ́mà ló kọ kan ni àwọn gbọ́ pé àwọn ọmọ anabi ismail kan jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́rọ̀ ẹ ó kọ abdullahi abdulrahman abdulsalam abdulmukmin abdulmuhaymin abdulaziz abdulqahhar gbogbo àwọn kọ ìkúlẹ̀ abudu abudu yìí ó mú kan bẹ́ẹ̀ olùsọ́mọ̀ ẹ gbọ́rọ̀ fà sẹ́bi abdullahi ẹ yọ jẹ́ tiẹ̀ yàtọ̀ sí abdullahi míì abdullahi di àwọn pè mọ́ anabi sallallahu alaihi wasallam ń sọ pé ó kọ tọrọ fẹ́ràn jù abdullahi abdulrahman tó kí ló dé tẹ́lẹ̀ yóò ní wọ̀ bóbìnrin náà ni àwọn obìnrin rere ti wà lẹ́yìn mariam khadija asiya aisha fatima hafsa ẹ juwairiya wọn gba àwọn sàhàbí yá ti kúkú lẹ òòrí kan mú bẹ́ẹ̀ wọn ará àwọn kan tí ń kọrin lárúbáwá wọn lè ní neisun neisun kọ ẹ kí la ti fẹ́ ṣe àwọn kọ burú pàápàá jùlọ àwọn tó bá ti kéwú díẹ̀ yìí wàhálà àwọn apọ̀ lọ́kọ̀lọ́ mọ́ kọ̀kọ́ tí omi tún máa bọ́lẹ̀ ustaz ni bàbá rẹ̀ ustaz ọjọ́ bó ti ṣe jẹ́. wọ́n ní bọ́ọ̀lù àwọn ṣe yọ zakatu poultry. táwọn bá ń sin adìẹ owó owó yín ṣe ń pa mbẹ ẹ mọ̀ pé ń sìn bákan méjì ó lè jẹ́ broiler ó lè jẹ́ léyà tó bá jẹ́ léyà ni làwọn adìẹ yín tí wọ́n yí ẹyin ẹyin wọn factory work ẹni tí lè kò ní lọ ẹsítímẹ́tì èlò ni owó ẹ́ńjìnì táwọn fi ń bẹ́ẹ̀kì búrẹ́dì lè jẹ nígbà tí wọ́n bá yọ zaka là búrẹ́dì tó ti kalẹ̀ èló láta búrẹ́dì owó tó wà lápò èló lọ́jẹ́ so àwọn owó tó ní àti fúláwà tó wà lẹ̀ èló lọ́jẹ́ so ibẹ̀ ló ti yọ zaka àmọ́ kìí ṣe pé ẹ́ńjìnì táwọn fi ń ṣe búrẹ́dì ńlá wa lọ ẹsítímẹ́tì bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe tó ń ṣe pọ́tírì tó yẹ pé layers làwọn adìẹ rẹ̀ ẹyin tí wọ́n ń yé yẹn iye kírètì tó wà lẹ̀ ẹ̀ sì rò owó rẹ̀ níjọ́ tí ọjọ́jọ́ tí ní sọ́ọ̀bù yín máa ń gbé èló ni kírètì àwọn ẹyin yìí jẹ́ èló la lè ta sí ẹ̀ sì rò rẹ̀ mówó tẹ ní lọ́wọ́ ńlẹ́ yọ zakati tọ́ba wa jẹ́ pé àwọn layers yẹn ti tó ta gbà náà lẹ́sìrò iye tẹ́ lè tà sí tí ò ní wọ́n jù tí ò ní dín jù ẹ wá fowó yín ẹ sì kún owó tó wà lápò yín ẹ yọ zakati owó fún ẹni tí ń sin bọ́ìlà náà iye adìẹ tó wà nù fáàmù yín lásìkò tí ọjọ́ ní sọ́ọ̀bù yín pé ọba àjáde òjọ́ ọba àjáde tó ti tó sùn mẹ́rin iye tẹ́ lè tà ìlẹ́sìrò tẹ́sì máa owó yín ẹ wá yọ zakati fún tó báyìí lẹ́ẹ̀ máa ṣe ń tì yín kìí ṣe pé zakati adìẹ gangan lẹ́yọ̀. wọ́n ní àwọn bàbá wọn ọmọdé ayé lọ bẹ́ẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ ọ̀run ákú kínní kan ayé náà ni gbọ́dọ̀ àwọn ti fẹ́ sí pẹ̀lú wọn wọn ọmọ ni ẹ ṣàlàyé fún wọn ẹni tí ó sì máa fẹ́ ṣàlàyé fún yóò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé pẹ̀lú ògbọ́ ọlọ́run ọ̀gbọ̀n pa bàbá ẹ mọ̀ pé téèyàn bá dàgbà èèyàn padà rí bí àgbáre gbogbo ilé ayé tá à ń dìka yìí ńkọ́ ni ó wúlò fún wa ma ìdí abájọ sì ni pé èmi náà gan yín sọ máa ná ma mo rí pé gbogbo òkú tó bá kú wọ́n yé sí pẹ̀lú tó kójọ láyé báà mi kí ló dé tí wọ́n fi sin wọ́n pẹ̀lú tó kójọ láyé bàbá náà ò ní jọ sùn tó láti bẹ̀rẹ̀ ló ti wọlé sàn la ẹ jẹ́ ká mójútó àlùkìyà àmọ́ wa ń gbà ní. èyí tàkà fún ọ pàtàkì ju èyí tà gbélé yà lọ pẹ̀lú bẹ́ẹ̀ ẹni tó wọn bá fi mànà yọ ọmọ nù. wọ́n ní tí a bá yá fẹ́ sùn sí ká máa taná sùn tó bá taná sùn kò burú àmọ́ tó bá pa ńlọ dáadì nítorí pé ànábì sallallahu alaihi wasallam ni ẹ pa àwọn àtùpà yín kẹ́ tó sùn àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ní gbé èkúté òkété asínrín wọ́n lè rọ́ọ̀lù kó di pé lóòjò náà ṣùgbọ́n ìwádìí láyé òde òní wọ́n ní iná ẹ̀lẹ́tíríkì yìí náà gan-an téèyàn bá ń pa á sùn níbi ńlọ dáa jù so àwọn wá ń tọ anábì ti sọ tipẹ́ kíkẹ́ tó sùn ẹ̀ paná ajẹ́pọ̀ kárí gbogbo náà àwọn ẹni tó ń ṣèwádìí sáyẹ́nsì láyè sí wọ́n ní tí èèyàn bá sùn lábẹ́ pé wọ́n taná lẹ̀ kò lè lálàáfíà tó ẹni tó sùn ní yàrá kan ti paná wọ́n ní torí pé àwọn cells kan wà lára tẹ́ kí tẹ́ bá paná àwọn náà sùn tẹ́ ẹ̀ bá paná àwọn náà rán àjú lẹ́ràn jàǹdà báyìí èyàn ò rí pé wọn gbádùn tọ́ba jì torí ẹ sallallahu alayhi mà wá ti pẹ́ wọn ní tí a bá bá kan àbí méjì lẹ́yìn imam tá a wá fẹ́ mú àwọn rákà tó kù wá ẹnìkan bá darapọ̀ mọ́ wa ó tún fẹ́ di imam sọ́tọ̀ àbí ọ̀tọ̀ apá kan nínú àwọn olùmọ́ni kò burú. èyí táwọn asàlẹ́sà ni pé kọ̀tọ̀ torí ẹ̀ tó bá jẹ́ pé ìwọ bá rákàkà méjì àbí mẹ́ta lẹ́yìn imam ọwọ́ dìde láti pé sọ̀lá rẹ̀ sẹ́nìkan bá ti fẹ́ darapọ̀ mọ́ fi hàn pé no kọlọ̀ wá bòmí so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́ tó bá darapọ̀ mọ́ tẹ́ fi parí sọ̀lá kọ́ bá sọ̀lá rẹ̀ jẹ́ o ṣùgbọ́n ìsọ̀ dáa jù ní kọ́ ọmọ gbà o wọ́n ní ṣé lárúbáwá láfi máa dà níyà ni tọba gbọ́ lárúbá fi dání ọ gbọ́ má ṣe karambani torí kọ́ mọ́ lọ jẹ́ pé nǹkan mi lọ fẹ́ wí nǹkan mi lọ lọ sọ ẹ̀hẹ́n tí wọ́n á lọ sàṣẹ dànù kọ́lọ́ mẹ́jọ á sàṣẹ dànù. ètò túmọ̀ sí fáwọn lékiw lékiw tí wọ́n máa sọ fún àwọn kọ́mọ láwọn àníyàn bí ó ṣe ṣẹ̀sìn eléyìí ò sínú ẹ̀sìn ẹ̀yìn ọkọ̀ wọn lófin tó di àníyàn àtọ̀nà sí ìyẹn máa gbà dàníyàn àmì kì í ṣe pé gbọ́mọ̀ yìí láti máa dàníyàn. ìdí nu tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn táwọn èèyàn ṣe wọn ò máa rẹ̀ torí wọn ò fi yé wọn ní ń ṣe gángan bákan náà síra kẹwàá ní àwọn àníyàn gbogbo ìbọn ti wá bẹ́ẹ̀ ẹ rà á ẹ bá ń má o ara rà pa torí pé wọ́n gba àníyàn sọ̀láàtù zoro àníyàn sọ̀láàtù làásù àníyàn sọ̀láàtù magre à mo rò pé àwọn èèyàn ti lajú bí ẹ̀sìn Islam ju lẹ́gùn yẹn gan wọn n'i àwọn ewuta táwọn obìnrin máa wọ̀ tí wọ́n máa dára sí la kí ni ìdájọ́ rẹ̀ kọ́tẹ́nẹ̀sì Islam má wọ̀ jáde ó lè wọ́ ọ́nú lè rẹ̀ má jáde nítorí pé lèèyàn ọ̀ ń gbọ́ láhàn ara rẹ̀ atọsọ ntọ́wọ̀ tara méjèèjì lọ́lọ́run kó gbé pamọ́ ìtumọ̀ jìlbáàbù ìtumọ̀ hijab torí ẹ má fi ọ̀ṣọ́ rẹ hàn sáwọn ẹni tó tọ́ sí kún àrí. tọ́ba lọ́wọ́ jìlbáàb tó náà tún jẹ́ òun kọ́lọ̀kọ́lọ̀ ọ̀ṣọ́ ló gbúra rè kìí ṣe ń tán pé ń jìlbáàbù hijabu yóò jẹ́ aláwọ̀ ẹ̀yọ̀ kan tí ọ̀láwọ̀ méjì wọ́n sì ran tí ó rí lambúlambù tí ò ní jẹ́ kí wọ́n máa báwo lóríkì rẹ̀ máa bóò ló tóbi tó nínú asọ́tọ̀ wọ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ pẹ́lẹ́pẹ́lẹ́ tí ó máa fi àwọ̀ awọ ara rẹ̀ hàn tó o gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn nǹkan wọn kò sì gbọ́dọ̀ fún o gbọ́dọ̀ fún kò sì gbọ́dọ̀ jẹ́ jìlìbáàbù tí wọ́n dára sí tó ṣiṣẹ́ sí lórí ṣiríṣiríṣi iwájú ọ̀tẹ̀ ẹnìkan ní mọ́tàkà lọ́gbà rí bá àwọn obìnrin wọ̀ tí wọ́n ní kó máa kọ́sẹ̀ àwọn ọ̀daràn àbáwọn múmi àwọn kan fẹ́ sápò nídìí ẹ̀sìn tí wọn náà fẹ́ wá tako ń di ẹsìn kọ́ wọ́n náà ni. èyí tó kọjá àtọ́ ń tà lọ́jà àwọn àníjà bá ti rà kẹ́ ẹ máa wọ jáde wọn wọ kọ́kọ́ rẹ nu ilé rẹ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ ní ìparí wọn ní sí Balqis ni àbí Bilqis kí lẹ́yìn máa wí náà wọn ní Biliki so ìwádìí fi hàn á pé Bilqis bíi kése bá bíl kíl nínú à ń dára ti rọ ńlọ bí kíni balqis àní ìsìnká bí ẹ ó pọ̀ kankan wọn ní kíní kan gbàdàmásí gbàdàmásí ṣé gbàrà àlédè lárúbáwá dá bọ́ wọn pè gbàdàmásí ṣé gbàdàmásí gbàdàmásí yòó sẹ́ni nàám abẹ́yẹn ọmọ nísìnyí wọ́n sọ pé bidmos abẹ́yẹn ọgbọ́n ni ìwọ ní sọ́jà bidmos gbogbo àǹdára àti rọpọ̀ Badamasi nǹkan kí ni jẹ́bẹ̀ ó dàbí tìhámì ni kí ni jẹ́ tìhámì àwọn asọ̀yàn asọ̀yàn Nàìjíríà ní tìhámì yù tìhámì yù ti jẹ́ yẹn nípa àtùhámà. kọlùkọ yé wa ẹhẹ kó lè wá yé nísìnyí ọmọ àwọn aṣọ ẹ ìjẹ̀bú wì ìjẹ̀bú wí ọmọ ara kánú ni ọmọ kánú haúsá ni ìjẹ̀bú wí ti jẹ́ bẹ́ẹ̀ náà ni tìjàní yù tìjàní ti jẹ́ ṣé wọn máa tìjà lẹ́yìn ìyẹn ní báwo kọ tẹ́ ìsọ ọmọ ẹ máa wò yàtọ̀ sí pé pípẹ́ ọ̀rùn kọ̀rí kọ̀nà mo rò pé yẹn wà pé alùsùn náà wọn máa fìtì ẹ̀yìn ní sísọ lè bí ma kọ́ sọ́n tìjàní tó o bá sọ bẹ́ẹ̀ ò ní rìn títì mà tòlá yọ ọ́ sà àwọn pé alùsùn náà ní kí ọmọ àlùn lẹ́yìn ni bíkẹ́nìkan pera rẹ̀ ní asàwùdí sàwùdí báwo nàìjíríà wà bọ́lọ̀ yẹ ẹnìkan ní wọ́n pa ọmọ asùdẹ́ì eh, sùdẹ́ì báwo sẹ́yìn kan ló ń sàwùdí orúkọ yẹn tó àti lọ ẹ máa wádìí ó bá sọm tó sọ ma torí kọ́ má jẹ́ ẹ̀ máa ń tọ́lọ́wọ́ padà pọ̀ máa kọ́lọ́wọ́n bó pè wá àtàwọn ọmọ wa ní nǹkan tó dáa so kọ́kọ́ yọ wá padà sẹlẹ̀ kójú ọmọ tí ọmọ pé báà mi ti sọ nírú ọkọ̀ báyìí mo rò pé àwọn ọkọ̀ tó sì dáa ṣe kí ni kọ́kúnlẹ̀ ẹ̀ mú bẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.